Yesterday is Friday. Ah. Did I wake up late? This is just four o'clock. I wake around. I was meditating. <laughs> Good morning. See. <laughs> I'm sorry for yesterday. I wasn't feeling good. I didn't say good night. Good morning, Sirat. Good morning. Good morning. Good morning. Thank you, Father, for this wonderful morning. Hmm. Let's quickly pray. Have something to do. Uh, Heavenly Father, eternal rock of angel, we worship you, Lord, for this morning. We appreciate you so much because there's nobody like you from east to west not to south. That we be to be for forever in Jesus' name. Thank you, Father. Thank you, Lord. My well wishes and friends, uh, good morning. Mm. <laughs> Let me just pray and stop this. Heavenly Father, eternal rock of angel, we worship you. We thank you for this morning because we are God, nobody like you, from east to west, not to south. That the day is all to be glorified forever in Jesus' name. I thank you, Lord, for my well wishes. Thank you, Lord, for my husband. Thank you for my children. Thank you for myself. Thank you for everybody. Thank you, Lord, for our nation. Thank you for what you have done. Thank you for what you're about to do. Thank you, Lord, for where we pick us from. Thank you, Lord for where we are today. Thank you for our destination where you are taking us. Hallelujah be unto them this morning. Father, take total control in the mighty name of Jesus. Lord, take total control, take total control, take total control, take total control. I open this day with the blood of Jesus and in the name of the Father, the Son, the Holy Spirit. Oh Lord, take total control now. Father, Lord, let your be done in everything we do today. Your name only shall be glorified forever. In the name of Jesus, no weapon fashioned against us shall prosper. Every tongue that rises against us on the judgment, it shall be condemned. O Lord, take total control. O Lord, take total control. O Lord, take total control. O Lord, take total control. O Lord, take total control. O Lord, take total control. O Lord, take total control. O Lord, take total control. O Lord, take total control. O Lord, take total control. O Lord, take total control. O Lord, take total control. Fight for us in the mighty name of Jesus. O Lord, expose evil in our surrounding. All the people hiding to suffer us for long, we pray, Lord. Expose their secrets, disgrace them, disgrace them, disgrace them. Daddy, fight for us in the mighty name of Jesus Christ. Take to that country right now. Once again, Daddy, I pray for wisdom, knowledge, and understanding. Father, Lord, let it be our portion. Thank you, that because we answer prayer. We worship you, Lord, because we are God. In Jesus' name we pray. Amen. Good morning, everybody. Uh, good morning, everybody. Shira, uh, good morning. That's <laughs> not the way. Uh, you know, yesterday when I was on the right shot, I, I don't feel good when running up the shot yesterday. I wasn't feeling good. So, and after that, I tried to soak myself in the water, just to, you know, soak myself in the water, you know, just to relax myself. So that Oh my God. Excuse me. I'm yawning. So just to soak myself and I can relax my muscle. The head can be cool a little, you know. And after that, just, just, just sleep. I sleep over. I didn't touch my phone throughout again until this morning when I woke up in the few a few hours ago. So I'm just seeing it normally. What I used to see in the bed. You know, since then I just I just slept up. They, you know, normally I wake up by twelve o'clock, but last night, time when I was I think, me personal. I didn't wake up until three o'clock or to three to three ni mo Inakwana. <laughs> I'm sorry. all of you that you are introducing yourself to my platform now just to help mommy just please help me i'm not your mom don't deceive yourself mommy please help me with any amount of money eh you are just coming see i'm not in the, i'm i'm not into that business any longer that people just bang into my platform and start asking me for money i don't even know you I've not seen your face before in my platform. You have not, you know, you are not my fans. You know, you are not my fans. Oh, she ain't gonna come for me now. Yes, mommy. wish your mommy? I'm not your mom. Stop your bullshit. You take people for granted. Just coming on Facebook and going around, just see person. You have nothing to do that to ask for money early in the morning on Friday morning like that. Oh, Mokota goes on in Canada. This is 4 o'clock mo ti wà lórí mo ti jí láàárọ̀ kùtùkùtù tí mo ti mo ti pray láti òru yẹn màá jí ní three ngbà míì tó three ni mo jí lónìí mo ń sọ pé mo jí late ni and then you be asking me for money where do you want me to get it for you ẹ tó bá ti fún mi because ẹ kì í rí olówó ẹ kì í réyàn kan kò ti ṣe báyìí tó ìyẹn mi pé tó bá ti yẹ pé wọ́n fún mi lówó àbí tí bá dẹ̀ ti gbowó tọkọ mi bá fún mi lówó I must be sharing it for you ẹ idiot. You don't take people for granted. Just wake up in the morning and start asking for money. You work for me, ni àbò share for me. You don't work here, they don't pay you money. You follow me for a long time. How many of my videos do you share? I'm fucking what? When I, you follow me for a long time, I, I, I gave you ọ̀rọ̀ tí mo ń sọ fún ẹ kò ní ìtumọ̀ ni. Mi So follow me for a long time. Yẹ́n tó bá mú kí any amount you don't take me for granted o please a ti ṣe òwò yẹn dáadáa kò pè ẹ máa lọ sáàfù àwọn kan ẹ máa fẹ́ gbowó lọ́wọ́ àwọn kan kò dáná. No? anyway it's too early má fi ìṣẹ̀kúṣẹ̀ ṣe mí lọ́wọ́ èní ni friday nǹkan tí mo fẹ́ sọ nítorí ti jẹ́ kó pọ̀ nítorí ẹ̀mí ṣe máa máa mi wo mi wo gbogbo kíní yẹn i don't check the few comments i just close my eyes to say whatever times. yes what happened yesterday i'm just telling you um, the abandon the story tí mo ń Yeah, i will continuity of it is not it's not so much again but um, mm, Anyway, I just want to say hello this morning. I'll come back again. Today is Friday, proper Friday. We had to dress for Jimo. We dressed to Jimo today. Yes. <laughs> Today is Jimo. That's Friday. Inakwana, Yaya jiki. Ah, nǹkan tí mo ti fẹ́ sọ lánàá ibi tí mo lọ yẹn I will say it later ṣá I will say it later I will say it later later. Hmm. ẹni yẹn ti jẹ́ kí n wá ó ti wá jẹ́ kí n wá shut up words and I didn't do my role yesterday ah, I'm sorry. <laughs> Okay. See you later. See you soon or after Jimo. Jimo will start. I think it's uh, one o'clock ní Jimo. Then máa parí ẹ̀ ní two three. Two three should be around eleven o'clock Canada time. So don't bá ti parí Jimo lónìí. Today don't bá ti parí Jimo. <laughs> So I'm going to what the what they are telling me now. Actually, like seriously, seriously, um, I will kí ló dé tó ń ṣèǹjì ó tún ṣèǹjì sí ibẹ̀ yẹn tó máa yẹn. normally fún àwọn nǹkan tójú mi ti rí ní Canada yìí ah wọ́n dì pẹ̀lú mi gan-an. Uh, my surrounding here Quebec like mi lè tàn yín jẹ mo kàn ń fi anyway ṣá jẹ́ nǹka jẹ́ nǹka èdè ètí mo máa ń kọ́ kí n má bàa gbàgbé iná kwana iná gèjì àyàyà jìkì mẹ́ṣọ́kì àyàyà my mind is still somehow ṣá anyway. Mm. My sweetheart, don't be annoyed. My sweetheart, don't be annoyed. Oh, I'm going for now. I want to do some environmental sanitation under my platform today. Those who are saying rubbish and nonsense, writing some weary under my picture of my husband. Eh? those who are doing wèrè who are writing rubbish under my husband picture under i'm going to sanitize i mean yes mo ti ń wá ìzá yes so those of you see a man called Kokuko, ìkọkúkọ àwọn tó bẹ̀yìn gan máa ṣe mistake ẹ̀yin gan máa mọ̀ pé ti ṣe mistake hmm. ẹ máa ti mọ̀ pé ti ṣe mistake. dáyà bí ukú odu mo ti ń wá bí n ṣe bá máa pray in in ní èdè alaka o eh, alaka o mo máa mú mo ṣáà máa gbá haúsá sí torí haúsá tí mo fẹ́ máa sọ gan haúsá kánò ni mo fẹ́ máa sọ sí. <laughs> Ah. Bọ́lá. tẹ́ bá ti fẹ́ máa kí mi báyìí those of you love me kì í ṣe ẹni tẹ́ bá máa fi tẹ́ ń wò mí tẹ́ bá máa yín mú báyìí sí mi o tẹ́ bá ti ń kí mi Bọ́lá aya Ali kò ẹ máa kí mi alájà yes eh. because don't don't worry o very soon ah orúkọ mi ó máa yí padà o my name shall be changed I can't wait to be for my husband I mean to be with my husband I cannot wait. I cannot wait to be with my husband. Yes. I cannot wait. Wait. Like bí mo ṣe wà ń Waking up in my husband hands, Ọwọ́ ẹ̀ kejì sí. Kàn kissing. Kàn ti fún you know. And see. Like. Màá ti sọ̀rọ̀ some things that Mama máa release pé you know just ẹ̀wọ̀n mi di my you see one of my elephants there that's my teddy bear you hold it it's going to be i'm going to be his teddy bear then it's going to be mine. Yeah. Hmm. Anyway, today is a wonderful day. Bubuwa, we are going to have a wonderful day. All my friends, all my well wishers all over the world. Let me pray for the sick. Heavenly Father, once again, I pray for those who are sick. Those who are sick financially, materially, morally and spiritually. Father, please heal all of them. For the land that are sick, Father, heal our land. Oh Lord, please heal our land. Oh Lord, please, please, please, Lord, heal our land. Oh Lord, please, please, please, Lord, heal our land. Solve all our problems. Create your space in our hearts. Let there be room for you in our nation. Let there be room for you in my heart, in my husband's heart, in my children's heart, all my well wishers' heart. Father, Lord, take total control. Those who are mourning right now, I pray, Lord, that you strengthen them. Yes, a lot of calamity happens to some people. Lord, please strengthen them. Wipe away their sorrow, their tears. I pray for the people celebrating their birthday. I've been praying for them from the beginning of this month. Please, Lord, grant to them the gifts released to them, the gifts of pity that nobody can give. Good health for myself, my darling husband, my children, and all my well-wishers all over the world. Wisdom and power be released in a new way Hmm. The evil that have been in existence for torturing my daughter, me, such evil today, Father, cancel all of them. Fight for us. Favor us. So shall it be. In Jesus' name we pray. Amen. So, before going this morning, check your inbox. All of you, I don't know you guys. You said I should check my inbox. I saw it. You send me message. I can see. You, this person, you send me message. You say I should give you money. I saw your message. You say I should check my inbox. That's my first time seeing you on my platform. I seen person for the first time and then you, hey, Sherry, please pílípù please oh, ẹ jọ̀ọ́ pardon me for now. Torí ẹ̀, uh, my dream will not be short, cut short. We are still doing some things to help ourselves and also help our nation as well. But you can cannot ẹ lè fi owó títọrọ tọrọ báyé mi jẹ́ because those who really need money they are not on Facebook like like coming under Facebook to be begging for the money some of you are just taking people for granted so because mo jẹ́ ìyàwó torí mo ti gbé mo Dangote nísìnyí all of you must bring your bukata for me isn't it kábàlì ní kíni ṣe kíni <laughs> like you are you are you going to use that to help me right are you helping me by collecting my things asking for my money are you are you helping me for that because some of you when you bring your bukata your trouble to people's life you believe that you are also helping them you believe that even when somebody is making it you have to share it it's must please don't do that to me if i want to give somebody i don't like people asking me for money story that is ọmọ yìí story story story what upon the time yìí it's because of the niceness that we take people for granted after tabaṣe tán ẹ máa máa máa gbógun tìyàn just if i say okay send your account number now you will collect it and go and call another person please don't take don't use that i don't i'm not i'm, I'm more welcome guburu nonsense yẹn i don't welcome that on my platform okay. Uh-huh when you want to do charity you have to be on the ground when i go out if i see people like yesterday i saw somebody you know, tí mo lọ yẹn mo somebody was ah anyway i don't want to say it when you see people on the ground torí one, one need wọn need help kò ṣe pé ẹni ó máa dé gèlè tí mi ò ní gan ẹni yẹn máa dé oúnjẹ tó jẹ gan you will not eat ṣèwò tí túra bóyá o jẹun ẹ̀kan lójúmọ́ àwọn ilé yìí wọ́n á jẹun twenty times a day because they are getting the money from Facebook you know the platform don't ti máa ń dáwó fún wọn afford lọ́sọ̀dọ̀ gbogbo àwọn tó máa ń dáwó fún you understand I don't do that because kò sí ẹni tó dáwó fèmí bí tèmi bá pè yàn síbí báyìí star táwọn èèyàn kan bá wà lórí platform wọ́n máa fún ẹ star wọn ò ní fún ẹ wọ́n máa mi àwọn ajẹnirun mi mi sí fún yẹn o if i want to give money nobody will ask me for it mo lè sọ pé just send send your account number mi sí fún yẹn o because foolishness dey man ń gbé ẹni tó bá kàn ṣòṣì yẹn i'm a business woman okay i still want my business to grow àwọn tí business wọn grow gan olówó gan òun fún yàn lówó bẹ́yìn you don't take me for granted bye for now you don't want to be seeing my face and i'm not even me oh, if i come in out i'm not bringing my face for those who are been who will be bringing bukata money to be asking me for money okay if you are for that just excuse me you come under my under my platform hey ìyàwó dangote ni o hey hello Uncle. so tó bá ti kí n máa máa pín owó dangote fún yín àbí báwo kí n máa máa wá sórí facebook máa pín àbí bẹ́ẹ̀ kọ́ owó dangote ni dangote my money is mine má má jẹ má jẹ má jẹ ń rudely o please because mi ti ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni yorùbá ṣe máa ń ronú gan yorùbá ló máa jẹ́ náà when you see somebody for the first time kò ṣe ń pè kankan you just want to get money ni you are not ashamed kò sí nǹkan kan tó tì yín lójú kò sí nǹkan tó kọ yín lẹ́nu iṣẹ́ wo lẹ ti ṣe fún mi rí ṣé o speak fún mi rí tó bá yẹ pé ókè o jáde ń sìn o ṣe ló ń jẹ́ speaker mi máa sọ pé òkè mò ń sanwó fún ẹ o speak fún mi rí o ò gbẹnu sọ fún mi o ò ṣe nǹkan kan fún mi kódà my video you not share it you not share my picture you not share anything and then the next you just ask me for money because mo sọ pé okay o i'm married to Dangote i'm fucking what kí n máa sùn mí nínú owó n kówó sílẹ̀ báyìí you don't have right to ask me. local government yín in tẹ́ mọ̀ ni pé you can actually go to your local government wherever you are in Nigeria if you have problem àwọn charity kan wà on the ground mo lọ i i mo jáde lánàá let me tell you something i give but i don't like people asking me for something pé is your right you are, you are somebody is the wife of this so he has to collect the money and give it to you olè ni wọ́n ń yẹn people do charity you don't teach me how to do charity uh, people, let me tell you, a lot of people are foolishing themselves on the media by giving money. They are not doing charity. We have done that before. Oh. Okay? We done that before. But àwọn tí bí mo ṣe little little things, tí n Canada tí máa fi àti tí n bá ní Nàìjíríà tí máa fi fún àwọn more lóúnjẹ wọn ò mọ̀ fún àwọn ló máa bú ẹ jù. help àwọn èèyàn ló máa ní problem we are not afraid of the your problem but seeing people on the ground tí bá fẹ́ fún yàn ló tínú mi bá kàn dùn ṣé mo ń ṣe ni ìwọ ò fún mi rí o kò dé o ò ń jẹ́ pé o pọ́n mi lé yóò yẹ mi sí o ò ṣe nǹkan kan fún mi the next thing o kàn dé ni pé i need money check your inbox mo rí iṣẹ́ tó pé mi ti block yín dànù mo kàn i just mi ti ráyè ni if i less busy today i block your house you have got again to be telling me check your inbox torí pé o ti lọ sunday platform mi ah that's good o congratulations o and the next thing nǹkan tó kọ sábẹ́ picture tí mo post nìyẹn that's that's good the next thing give me money owó kí ni ṣé mo jẹ lówó ni so if everybody commenting there and also coming and then asking me for money ṣé àwọn èèyàn ẹjọ́ ẹ torí ọlọ́run o please. <laughs> some people don't know scores Eh, mọ anything ẹ mọ anything ẹ rò èmi lẹ́rù pé fẹ́ máa gbá mi ti tẹ́lẹ̀ <laughs> bóyá lẹ́rù pé it is a go. tó wá pé it is a goal eléyìí ti wọnú eléyìí ti scores ó ti go. kò ń ṣe pé ó yẹ ìwé ó ti yé ẹ máa rò pé ẹ máa gbá mi bí bọ́ọ̀lù bọ́ọ̀lù yẹn ti score goal yẹn ti wọlé but you cannot Oh, lè treat me more. ẹ̀ treat me more. bẹ́ẹ̀ ṣe ń treat mi tẹ́lẹ̀ small thing please ma i need them ma question. pé send your account number ó ṣiṣẹ́ sọ́wọ́ mi ni ẹni tí ò bá ṣiṣẹ́ kò gbúdọ̀ jẹ wọ́dún tí mo ti ń ṣiṣẹ́ lórí And you ẹ̀yin oníṣòro kankan you know my platform <laughs> i if i want to if i want to give to people tí bá jáde lójú títì bẹ́ẹ̀ mú mọ́ to to to need the to need challenges To ń on the ground kó ṣẹ̀yìn tẹ wà lórí mídíà wọn ò dẹ̀ fún mi lówó bọ́kọ mi fún mi lówó gan kò lè fún mi lówó pé go and share it tó bá fún mi lówó owó mi bá dẹ̀ lọ share it stupidness nìyẹn wọn àmì stupidity nìyẹn kò ń ṣe niceness. That doesn't mean I'm not serving God. It doesn't mean I'm not nice. But you guys want to be controlling people systematically over somebody's things. What ti ń sọ fún check your inbox, check your inbox. Kí no wà ní inbox mi? Àti ìgbéjì ló pass kankan. But boy, you tẹ̀ ti send a message to me. It's about money. Few nínú yín ni ò send. Èyí tí ò bá dẹ̀ send náà wọ́n máa ní kó máa rude sí ẹni. Nínú inbox, wọ́n máa sọ hi, hello, madam, what? Ah, Nígbà táwọn èèyàn ò sínwí, téèyàn bá tiẹ̀ sínwí gan go a lọ gba chemical a lọ gba eh, kíní ẹ̀ majority of you lẹ́ máa lọ sunday platform tó ti ṣí ẹ̀ fídíò mi tẹ́ bá máa búyàn síbẹ̀ ẹ máa ń padà wá sí ní bọ́ọ̀sì wọn ní kẹ́ lọ tọrọ owó lọ́wọ́ ẹ̀ I sure ma give you money <laughs> I will have it and I will not give it to you you cannot tell me how to live my life you cannot tell me how to spend my money if I have it. kíkì jàre tí wọ́n bá ti gbogbo ti gbé àlèkò sókè yẹn I have to be sharing money. wọ́n sọ pé he's a businessman my husband is a businessman. It doesn't mean he doesn't have charity, but it don't. Ẹ jọ̀ọ́, go and change your mentality, okay? Go and change your mentality. Platform tó máa ti ń ṣòṣì yẹn, tó máa fi wé pé we are giving them money for them to follow our page. <laughs> do you know how many years the platform it is dry so normally ti máa sorrow. sọ̀rọ̀ ní àwọn platform kan báyìí wọ́n máa ma pumping síbẹ̀ ní èló ni wọ́n fún yín ibi tí wọ́n bá dẹ̀ ti ń pumping sí tẹ́ bá ń you sí yẹn náà bóyá wọ́n fún yín ẹni ẹni tó bá dẹ̀ fẹ́ I've worked for like how many years forty something years ni mo fi ni share run ṣe irú More èèyàn mo now. I'll give when I give and when I want to give because ṣe pé ẹ máa máa sọ fún because gbogbo yẹn máa ti fojú target pé àkókò ah, yìí náà ni wọ́n ti sọ payout wọ́n àwọn sọ payout fẹ́mi o i'm not collecting money o i didn't collect dime from facebook o o kàn lè rí o kàn lè rí monetization bẹ́ẹ̀ wọ́n fún mi ní kọ́bọ̀ ṣé ti yẹ yín so má máa believe torí pé tó má dẹ̀ ti wò pé time monetization wà báyìí ó yẹ kó fún wa lówó wọ́n fún wọn náà ní monetization Nigeria. go and meet those nigerian ones and give you kẹ́ ń bẹ̀rẹ̀ sí ń béèrè lọ́wọ́ wọn oṣù ti fẹ́ parí ni a máa san bíìlì a máa san owó lé a máa san a lot of bill níbí báyìí ẹ̀yin tẹ́ ẹ̀ ní bùkátà tẹ́lẹ̀ kan mo máa lọ tẹ́ bá ti ra tẹ́ bá tán bá ti fún yín káàdì one thousand ẹ bá máa lọ sọ ẹ jọ give me any amount wọ́n fún yín ten dollar that's about fifteen thousand nìyẹn wàá tún lọ bò mí please give me ten dollar wàá tún gba fifteen thousand in a day owó salary tó ń fún ẹlòmíì ní nàìjíríà lẹ́yìn gbà in a day lẹ́dẹ̀ẹ́ lọ kiri ó ti wá di business fún yín ee ìyàwó Dangote ni ẹ i'm fucking what ṣé tó pé kí ni favour bí mo ṣe ń sọ̀rọ̀ sí i'm using data I, I, i would like to get a, a, expensive phone to use that to chat with you for what i will come and pray for you i will motivate you kò ṣe pé fún mi ní any benefit you just want to assault people want to suck people want to eat people you want to cheat people you have nothing to contribute to that person's life. mo ra fóònù náà tí mo fi ń ṣe ṣáàtì wọ́n dẹ̀ ń yọ owó mi lóṣooṣù ẹ mọ̀ iye tí mo iphone tí mo iphone mo gbé dání tí kámẹ́rà rí bi eléyìí ẹ mo iye tí mo tí wọ́n rà ni ẹ mọ̀ iye tí mo ń san lórí wifi ẹ mọ̀ iye tí mo ń san lórí data fóònù gan every month ni owó ni mo fi ń bá yín sọ̀rọ̀ tó bá bìlí pé you are doing me a favour by washing me and some of you ma rántí pé a ní ìwò gan sef a ní ìwò àfẹ́kórówó ìlú little things máa rí kí wọ́n máa fún yín àbí tó pé máa sọ pé kinní kan anyway mi need láti ṣàlàyé ọ̀rọ̀ fún yín so please don't come under my platform and be asking me for money and tell me check your inbox mo rí ẹ now in fact i saw it but mi ti ráyè tí bá ti ráyè tí mo fẹ́ ṣe nǹkan lórí system tí mo fẹ́ take some minutes lórí ẹ̀ màá màá màá delete ẹ̀ i should check my inbox so màá kí nǹkan sọ fún ẹ pé okay now send account number o ṣé nàìjíríà gọọmenti sísẹ̀ǹdì owó sí mi ó ní kí n fún yín ni i'm telling you ni ṣé gọọmenti ṣé àmà local gọọmenti around ẹ ṣó the kìíní sí mi ṣé kánsẹ́lọ̀ ẹ sẹ̀ǹdì owó sí mi pé kí n bá ń fún ẹ ni àbí gọ́vnà state ẹ fún mi lówó pé kí n bá ń sẹ̀ǹdì sí ẹ ló fi ń béèrè owó lọ́wọ́ mi àbí wọ́n sọ fún mi pé mo wà nínú àwọn tó wà tó wọ́n ẹ̀bẹ́ sí owó nàìjíríà ni ṣé wọ́n sọ fún ẹ pé mo lọ power rí pé owó nàìjíríà wà lọ́wọ́ mi tó fi expect pé i should come and give you part of it. àbọ̀ ń sọ pé tó pé mo ti jẹ́ ìyàwó dangote o ẹ yo mo gbúdọ̀ máa pín owó mo gbúdọ̀ máa pín owó dangote sódà wọ́n á lè sọ pé arúgún ni mí let me tell you one story before going story eléyìí ko yẹ kí n mo kàn fẹ́ i remember this story now now nígbà tí bàbá ọmọ mi tó ń ṣiṣẹ́ ní bank ó ní woman kan arrent lé sílẹ̀ ń gbà yìí woman yẹn supplier ni ìyá ahmed lórúkọ ẹ̀ ń jẹ́ woman yìí wá ní kí ọmọ ẹ̀ ọmọ ẹ̀ kan tó ń jọjọ máa ń ṣe supplier ọkùnrin ó máa ní kó máa tẹ̀lé wa lọ sí so ngbà mí ó kàn déédé sọ́dìn ó kàn déédé ní kí wọ́n máa tẹ̀lé dáàdì Bùkọ́lá lọ sí ibi iṣẹ́ kó máa wà as a driver ìyẹn dẹ̀ ní driver ṣe mọ̀ pé ó ní official car tó máa ń gbé lọ bí iṣẹ́ òkìkí ni driver yẹn lórúkọ yẹn jẹ́ tó ń jẹ́ driver Ecobank gbà yẹn àṣẹ torí at that moment ó lóun fẹ́ kọ́mọ òun dàbí báńkà ó dẹ̀ rí páyé ẹ̀ fẹ́ máa ró sí gan gbà yẹn torí gbà yẹn kò tí pẹ́ tó mọ̀ mí kò tí pẹ́ tó mọ̀ mí ṣé mo ti lóyún gbà yẹn ṣá ó dà pé mo ti lóyún so ìgbà tó wá yà ó kò pẹ́ kò jìnnà oríṣiríṣi problem tó ń ṣẹlẹ̀ sí bọ̀bọ̀ yẹn bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ lọ́yìn nígbà tí problem wá ṣẹlẹ̀ wúmà yìí wúmà tí ọmọ ẹ̀ máa ń tí ọmọ ẹ̀ máa ń respect tó ní pé kí ọmọ òun fọ́sànù ẹ̀ lọ́kùnrin ó ní kó máa wá dáàdì Bukola lọ síbi iṣẹ́ Saheed lórúkọ firstborn ẹ̀ fọ́sànù ẹ̀ Saheed lórúkọ ọmọ yẹn ń jẹ́ ó dà pẹ́sẹ̀ kan fẹ́ ó fẹ́ máa limp there by but not too much second son ẹ̀ ń Muhammad I mean, Ahmed ìgbà tí ó wá di pé kò tí ì mọ nǹkan kan tó kàn kì í ṣe pé problem yẹn kò tí ì hàn bọ́n ṣe sọ pé kò kàn lọ bí ṣe pé wọ́n suspend ẹ̀ nígbà yẹn ó dẹ̀ ní kọ́ ọmọ yẹn máa bú bàbá ọmọ mi òun náà dẹ̀ ń bú ó dẹ̀ bẹ̀rẹ̀ sí mi mi ì story yẹn dáadáa má ẹ tí mò ń sọ yẹn ń ó lówó jù mí lọ toró ti kọjá Majestic House iṣẹ́ supplier dẹ̀ ló ń ṣe ó ti bí ọmọ mẹ́jọ bàbá seven ọmọ mẹ́jọ ló bí bàbá méje èyí tó bí fún tó jẹ́ méjì nínú òun náà ni ahmed yẹn ó dàgbọn lamed ti kú wọ́n yìnbọn fún ní lásù pẹ̀lú àbúrò ahmed so ọmọ mẹ́jọ tó ṣàbí bàbá méje ló bí wọn fún the same woman yẹn náà ni mo sọ pé ń jọkọ lọ sílé ẹnìkan tó lóun fẹ́ fa ìran ọmọ òun ò ṣòtìyé bọ́ títí mo fẹ́ sọ̀rí ṣẹ́rí tí nínú ilé yẹn gbà yẹn ó lówó àwọn supplier kẹ̀dẹ̀rẹ̀ owó lọ́lá náà ni wọ́n máa ń gbé sílé owó tèmi ní tí bá travel gbà yẹn torí mi máa ń náwó ẹníyàwó mo kò lè ṣe owó mi sí dọ́là kó ní kí ní kó bá mi mú dání ṣó ti ṣe yí mẹ́yìn kí n gbé fún dání because èmi máa ń náwó ẹni àwọn tí mo sọ yẹn kì í ṣe pé bí àwọn ń mọtí o mi ò jẹun ju o but tí mo kàn lè róúnjẹ kí n máa fún yàn táwọn èèyàn bá tọrọ owó lọ́wọ́ mi kí n fún wọn tí wọ́n bá béèrè lè kí n fún wọn kí n má ṣe lè kí n fún wọn ní tí mo fẹ́ sọ lélẹ̀ nígbà tí kò mọ issue gangan tó ṣẹlẹ̀ but issue tó ṣẹlẹ̀ ni pé bàbá ọmọ mi jẹ́ nìkan tí ò kì í gbọ́ràn ṣó ti yé èmi ọlọ́run máa ń fìran wọn mi gan ó ti ń ṣe business ẹ̀ náà kémi tó mọ̀ but àwọn business yẹn kò díẹ̀ rẹ̀ dáadáa kò mọ plan ẹ̀ dáadáa kò plan ẹ̀ dáadáa because ẹni tó bá ń ṣiṣẹ́ nírú bank ó láwọn kankan business kan tí ò gbúdọ̀ ṣe at that time tó bá ń ṣiṣẹ́ bank yẹn àdàbí tí ò bá fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ ṣó ti yé yín mẹ́yẹn ṣó ti yé tó bá fẹ́ ṣe anything torí òótọ́ ọ̀rọ̀ ní kéèyàn má sọ nítorí bó ṣe máa ń ṣe nǹkan gbà yẹn táwọn yẹn máa introduce ẹ wípé please o àwọn ò fẹ́ fowó yìí sí báǹkì o kó bá àwọn gbé fún àwọn èèyàn tó bá ń tepo àbáwọn tó bá wà ní èyí tó bá ń ṣà láìkè owó èlé kó bá àwọn fi lè dín púpọ̀ sí ṣe tiye àbí tó bá talẹ̀ ń gbà yẹn àwọn màmá yẹn ṣe mọ̀ pé their local wọ́n máa fẹ́ ní excess money owó tó ń bá kọ́kọ́ gbà yẹn tó ń fi ralẹ̀ lọ́wọ́ wọn lè kọ́kọ́ fẹ́ fi ṣe trade wọ́n lè kọ́kọ́ fẹ́ fi trade kọ́ lè rí owó díẹ̀ nǹkan tó bàbá ọmọ mi máa ń ṣe fún wọn nìyẹn but mi sọ deep of the story but tí woman yẹn ṣe side ẹ̀ ni mo fẹ́ sọ nínú ilé yẹn màmá inú ilé màmá yẹn woman yẹn làwọn gbé ìyá mẹ́ẹ̀dì yẹn lárẹ̀ tí lè sí mi ò fẹ́ gbélé woman yẹn but mọ̀dáìlọ̀ mi òun ló close mọ́ bí wọ́n ní family ẹ̀ mọ́ gbogbo wọn máa ń relate one way or the other wọn èmi ò dẹ̀ mọ̀ pé ńgbà yẹn wọ́n kàn fẹ́ ibi tí wọ́n máa ti ṣọ́ mi ẹ̀tàn sàn tó máa ṣọ́ mi tó máa fojú sí mi lára ṣètò yẹn bẹ́ẹ̀ tí máa máa fún màmá yẹn ìyẹn màmá ọkọ mi yẹn ní information tó bá ṣẹlẹ̀ ìgbé mi ò ní any skeleton bí ọlọ́run ṣe rán mi ni mò ń ṣe mo ti rí létí mi fẹ́ gbàbọ̀ tòun ló ní ká lọ gba ilé ṣá to cut the story short nínú bàtà wà nínú ilé yẹn ìyá mẹ́ẹ̀dì náà tún ní màmá wọ́n pe màmá yẹn ní ìyá ẹ̀pẹ́ ṣó ti yẹn ìyá mẹ́ẹ̀dì ní màmá wọ́n pe màmá yẹn ní ìyá ẹ̀pẹ́ ìyá ẹ̀pẹ́ ti kú tipẹ́ ń sìn báyìí náà so ṣe mo màmá yẹn mo wá mo wá mọ̀ pé ah bíi grandma mi ni mo ṣe mu wọn mo gbogbo wọn everybody mo mú wọn family mi ò ṣe bíi pé mo rent ilé mo rent ilé mo ń sanwó ni o tí n so oúnjẹ èmi ni mo so oúnjẹ tó pọ̀ jù nínú ilé mi ò dẹ̀ kí n ṣe oúnjẹ òṣì ẹ mọ̀ oúnjẹ oúnjẹ tó oúnjẹ rich ẹ mọ̀ oúnjẹ tó rich obìnrin tó lówó yẹn mi ò rí kó epiya èpìyà rí èpìyà èpìyà yàtọ̀ sí o èpìyà fẹ́ jọ tilapia no mo epi èpìyà fẹ́ jọ tilapia èpìyà náà ma pè ní tilapia ni wọ́n máa epi. èpìyà the group of those fish tó ń pè tilapia is different type of tilapia but only koto ma tó máa ń pè ní wẹ̀sàfù náà it used to be big those ones are big they are fresh they, they used to be white sweet Epi máa ń korò ó máa brown o de máa ń rìn red but eléyìí tó ń pè ní wẹ̀sàfù yìí ara ẹ̀ máa dàbí white báyìí ó funfun ju èpìyà lọ so ìyẹn ni máa ń rà òun ló wọ́n ṣó ti yẹ ó dẹ̀ láwọn tó máa ń ta gan nínú ọjà àwọn big ẹlẹ́ja ló máa ń ta tilapia ṣó ti yẹ yín bí àwọn ìyá ìyá olórí kàfílà bíi màmá olórí kàfílà iṣẹ́ ti understand àwọn gúrùpù wọn bí àwọn madam tó ti pẹ́ nídìí ẹja tó lówó láti ṣòwò náà ń ta tilapia náà ń ta Eh, wẹ̀sàfù fífún yẹn wẹ̀sàfù ni máa ń sè ṣó ti yẹyìn every two two days wẹ̀sàfù ni máa ń sè nígbà yẹn kẹ̀lẹ̀ rèé ó dẹ̀ pé kó máa ta má jẹ́ sọ èyí tí wọ́n ra òun ló ṣàwọn jù lọ́jà ẹ ti understand wọ́n máa ń lé ní márùn-ún márùn-ún so ó dẹ̀ máa ń tóbi máa gé sí mẹ́ta mẹ́ta ṣó jẹ́ fifteen fifteen yẹn tí mo bá sè bẹ́ẹ̀ yẹn la wa ta tèmi tí mo sè yẹn àti èmi tèmi èmi àti ẹjọ́ ń gbégbà yẹn mi ì tí ì la máa ṣe jẹ méjì àtàbọ̀ àbí mẹ́ta everything tí bá ti kọ́kọ́ ṣe báyìí màá díṣẹ ọjọ́ ọjọ́ kejì màá tún ṣe mí so màá fún mama màmá ahmed náà mo máa ń fún wọn lóúnjẹ because àwọn ọmọ ẹ ti so oúnjẹ bọ̀ tẹ́ já rìndìnrìndín náà máa lọ rà tá a bá ja three thousand gbà yẹn example ni mò ń sọ àwọn máa ja two fifty ṣó ti yé so ẹja yẹn tó ráwọn pọ̀ wọ́n máa ra yọyọ àwọn ẹja ọ̀bọ̀kún pẹ́wẹ̀wẹ́ àti ìpè àwẹ́wẹ̀wẹ́ ṣáà ni wọ́n máa rà wọ́n máa fomi sí omi yẹn ọbẹ̀ yẹn máa pàdé wọn ní ìgúnpá she's okay o she have money o hmm. but she have plenty children so I will be the one to serve them I will give mama that year pé kí n má fún wọn lóúnjẹ mọ́ màá tún fún ìyá mẹ́ẹ̀dì náà ní ẹja oúnjẹ yẹn mo bó ṣe máa rí ìṣọ̀bẹ̀ yẹn máa tíkì stew yẹn máa red ó máa pọ́n ẹ ṣáà ẹ ti understand <laughs> ní bá ṣe ṣe wẹ̀sà fún yẹn máa tún wá mú edé ńláńlá edé yẹn yẹn common thing ṣé ti understand edé àwọn lobster ńláńlá abá ti wo àti wá fi sí ẹgbẹgbẹ máa ṣáà fún màmá yẹn máa tún fún wọn àwọn ọmọ tó wà nílé náà máa fún wọn ṣé ti understand so tá a bá ti ṣe bẹ̀ yẹn ó ti ó máa tán ọjọ́ kejì a máa tún sè mí àbọ̀jọ́ kẹta tá a bá ti ṣe lónìí ọ̀sán ni máa ń sè torí ẹja yẹn máa dé bí twelve tá a bá ti ṣe títí three a máa ti ṣe tán àbí bíi two oúnjẹ ọbẹ̀ yẹn á ti rẹ́dì màá ní kó bá mi gbé oúnjẹ lọ fún bàbá ọmọ mi níbi iṣẹ́ ṣe ti yé màá ní kó bá mi gbé lunch lọ fún níbi iṣẹ́ wọ́n gbé oúnjẹ lọ fún mi iṣẹ́ so ìyókù báyà máa pín ìyá mẹ́ẹ̀dì tó bá ti lọ bí iṣẹ́ òun ló ọbẹ̀ tèmi yẹn ló máa jẹ tó bá ti dé ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ fún yín ṣe nígbà tí wọ́n kọ́kọ́ dá bàbá ọmọ mi dúró tí ò lọ bí iṣẹ́ ẹ mọ nǹkan tó sọ àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀mọ̀kan tó ń sọ àti gbogbo wọn àti ìyá ẹ̀pẹ̀ tó ń sọ yẹn gbogbo wọn pátá àtòun o àtọmọ ẹ̀ Saheed tó bá ń gbé bàbá ọmọ mi ṣàmì pé pé bàbá ọmọ mi ó wish ó wish pé kí bàbá ọmọ mi jẹ́ ọmọ òun tó bá rí ó máa ń kán as ní level tiẹ̀ nígbà yẹn ó fine ọmọ tó fine ni ó dẹ̀ máa ń wọ blazer oríṣi ó máa mi kì í ṣe blazer ó máa wọ suit ṣó ti so people àgbà tí mo dẹ̀ tó wá fẹ́ wọ́n wá wo ẹsẹ̀ wọ́n rí pé kò wọ coat mọ́ ó wá ń wọ suit ṣó ti eyín àtàwọn good shoes you know <laughs> àwọn èèyàn wá láìkẹ́ ẹ̀ màmá yẹn mọ̀kọ́ tó sọ fún wa nígbà tí ó kàn tẹ̀ kọ́kọ́ rí pé ó ní kọ́kọ́ ní problem ó nígbà tó jẹ́ pé gbogbo owó tí mo bá ní ta bá pa ẹja la máa fi ṣe <laughs> ó lẹ́ja ni ẹja yẹn mo máa ń fún o àwọn ò kí ń jẹ púpọ̀ nínú ẹja yẹn tá a bá gé sí fifty ó lè jẹ́ ọkọ lèmi máa jẹ́ mbẹ́ o àwọn ló máa jẹ èyí tó pọ̀ ju àwọn èèyàn ló máa jẹ tó kù o bá ṣe fi ń ṣe sàrà ní arúgbó à ń ṣe oore ni we thought we are doing sadaka but we are doing ourselves that's not sadaka that's foolishness the woman called me foolish person my mother-in-law that three three days ni máa ń fún àwọn náà ní owó tó máa rẹja yẹn ṣó ti yé yín tẹ́mi bá ti lọ rẹja yẹn iye tí bá rẹja ìyẹn náà ni máa fún mother in mi three three days ni máa fún father in mi three three days tí bá ti ra ẹja tèmi yẹn màá fún mọdáìlọ mi ní iye tí mo fi rẹja three days màá fún fàdáìlọ mi náà ní the same thing ọjọ́ tí mo kọ́kọ́ lọ rẹja yẹn tí mo kó wá fún fàdáìlọ mi ó ní mi gbúdọ̀ rẹja yẹn mọ́ kí máa fún un lówó òun mo dẹ̀ máa ń fún wọn tèmi bá ti ra tèmi three days màá fún wọn lówó tí màá dẹ̀ fún màmá náà ní owó tiẹ̀ wọ́n ní mo fi owó rẹja ni mo láyè owó tí mo fi rẹja kì í ṣe owó bísíǹsì mi mo fi rẹja tí n bá tajà lọ́jọ́ méjì mi kò sọ́jọ́ tí mi ò ní pa kò sọ́sẹ̀ kan tí mi ò ní ta mọ́tò méjì mẹ́ta apart from that mo dẹ̀ ń ta ọjà mi so mo rówó mi ì lè fowó ọjà mi máa rẹjà but ti problem kàn wá ń gbà yẹn torí pé bàbá ọmọ mi ń ṣe business pẹ̀lú àwọn ilé epo àwọn owó tí wọ́n gbé fún láti fi jẹ́ tèmi ò tiẹ̀ mọ̀ ń pa ẹ̀ àtẹ̀tí mo wọ̀n ni pé don't do it don't collect this money from these people olójú tí òun fẹ́ fowó sí fún okay dash them money and give them their money back ó wá lọ gbé fún yàn kan ẹni yẹn wá lówó yẹn yamayama torí ìṣàyìn tó ti rò pé owó yẹn kò ń ṣowó wọn àwọn tó nílé epo yẹn tó gbowó fún wọn bẹ̀rẹ̀ sí í ṣe owó yamayama nígbà tí màá sọ àṣírí màá sọ kinní yẹn náà fún yín kó má dà pé kó má yé yín bọ́ títí mo kọ̀ọ̀kan fẹ́ sọ fún yín mo dá ìlọ̀ mi náà tó máa ń gbowó yẹn nígbà tó kàn di lọ́jọ́ yẹn tó kàn wá ṣe àwọn ìgbà tí ó ti di pé wọ́n ti wá suspend ẹ̀ níbi iṣẹ́ kó tó ti pọ́n dá dúró yẹn ṣe àmọ́ pé wò ní flow dáadáa salary ẹnìkan ò lè tó náà because tó bá wà níbi iṣẹ́ náà a lot of gifts ni mo àwọn tó bá wá báńkì náà máa ń fún yàn kò sí yẹn mọ́ so ó máa ń kárakù ẹ mọ̀ nǹkan tí mo dáìlọ̀ mi sọ níjọ́ kan lójú mi náà kò tí ì pé ọ̀sẹ̀ kan ló ní àṣẹ ní saving púpọ̀ ni ìyẹn mi pé tó bá ní saving táwọn èèyàn àbúrò ẹ àbí anybody bá tún ti béèrè owó yẹn you got to give them màmá ń lọ mi béèrè lọ́wọ́ mi ó tún béèrè lọ́wọ́ ọmọ ẹ̀ ọmọ ẹ̀ tó béèrè question lọ́wọ́ ẹ̀ yẹn mọ̀ nǹkan tó jẹ́ ọmọ yẹn ló ń sanwó school gbogbo àwọn àbúrò ẹ̀ torí òun ni first born bẹ́ẹ̀ ni mo sọ read my lips ọmọ yẹn ni breadwinner gbogbo lé wọn bó ṣe ń fún bàbá ló ń fún ìyá wọn ò dẹ̀ sí papọ̀ mọ́ṣẹ́ mọ́ pé tó máa jọ wà papọ̀ o lè fún dáàdì kò sọ pé òkè tó bá fún dáàdì mọ́ máma máa jẹ́ mbẹ́ no you have to settle all of them each by each I mean, in separate ways and together with àwọn àbúrò ẹ̀ òun ní àkọ́bí òun ló rán gbogbo wọn school read my lips òun ló rán gbogbo wọn sùgbà tó ti wà níṣẹ́ yẹn òun ló ń fún gbogbo wọn ní owó gbà tèmi tún dé mo tún bá gbé bùkátà yẹn wọ́n béèrè ni ṣé mọ̀ ìdí mo sọ fún yín ni pé so tó bá wá sórí platform mi tó rò pé ṣe lòun ṣe mí favour by asking me for money foolishness at times ló máa mú kéèyàn jókòó in tó bá yẹ kó o tiẹ̀ jẹ́ fúnra ẹ gan wọ́n á ní love your neighbor like yourself wọ́n ní kó love neighbor ẹjọ́ ara ẹ lọ ó mọ̀ pé this thing gan oúnjẹ tó wà nílẹ̀ gan kò tó wà tọmọ ẹ jẹ gan pàápàá ó wá lọ gbé wọ́n nítorí pé love your neighbor like yourself ó wá lọ gbé ó lọ gbé fún neighbor ẹ̀ neighbor ẹ̀ máa jẹun ó máa yó ebi á ìwọ kú ni foolishness ni màmá yẹn béèrè lẹ́sẹ̀kẹsẹ̀ ni pé ṣé ẹ̀ ní tó pọ̀ ni nígbà tó lọ tán báyìí ọmọ ẹ̀yẹn mi so rest in peace délé ó sun ẹkún tó yẹ pé nígbà tó wá dàbí pé nígbà yẹn gbogbo owó tèmi bá ti wá ṣe tó yẹ pé mo ti san pé meanwhile let me now tell you ṣé mo pé mo ṣáà ti proof point fún yín ipe ẹni tó ń jẹ ẹja wọ̀nyẹn gbà yẹn ẹja yẹn tí bá rẹ edé báyìí ó máa kú fresh edé máa ṣàṣe wọ́n máa ń bù ú bíi pé wọ́n nọ́màtì edé tí wọ́n bá bí mi rẹ́sìn kí n lọ kọ̀rẹ́ edé kan tó máa pe páàkì ẹ̀ ní one fifty ń bí páàkì nìyẹn èyí tí mo ń sọ yóò máa pọ̀ tẹ́ máa rà nínú kinní tó bá jẹ́ tó máa bú ẹni wọ́n á bú ẹ dáadáa ní bíi pé ọ̀dẹ̀ ní ẹni irú ẹni tó fọ̀bọ̀ lọ̀ mí sí tó jí láàárọ̀ kùtùkùtù friday bóyá ó ní patí tó fẹ́ lọ ó láṣọ tó fẹ́ rà ó fẹ́ lọ ṣerun èmi gẹrun ni o wọ́n lọ ṣerun wàá rójú wọn bíi pé ah, àwọn tó ń gbowó lọ́wọ́ ẹ̀ lélẹ̀ a máa ń fọ̀bọ̀ lọ ẹ̀ wọ́n ní kò mú wa tó bá ṣe tán wọ́n máa bú ẹni many people like that ló ti bú mi ìgbà tí a ń kọ́ ilé kan ilé ta kọ́kọ́ kọ́ láyé wa ìgbà tí mo pàdé bàbá ọmọ mi ó ní ilẹ̀ àgbà tá ti nínú ilé ìyá ahmed yẹn ni ìyá ahmed yẹn jẹ́ supplier ó ní ilẹ̀ yín yẹn kẹ́ máa ṣe mo ní mo fẹ́ farabalẹ̀ tẹ́mi bá ti tá bá ti bẹ̀rẹ̀ mo ṣáà ní plan náà ní nǹkan tó fẹ́ ṣe ó ní plan tẹ níyẹn pé ẹ kọ́kọ́ kọ́ bọ́ngálò toró fẹ́ máa supply wa ní gbogbo nǹkan tí ta fẹ́ lò òun ló supply wa ìyá mẹ́ẹ̀dì ló supply wa ní kinní yẹn aláàmú ni mo fẹ́ ṣiṣẹ́ púpọ̀ sí ni pé tí má dẹ̀ ṣe pé a máa ṣe ó nínú gbàtà ṣàwà ń ṣe léyẹn tèmi bá dẹ̀ ti bẹ̀rẹ̀ nǹkan kan máa hack máa máa try láti ṣe ara mi bákan like i will i will be straight at that moment ṣó because mo ní target ṣó ti yé àwa ń ṣe lọ mi ò sọ fún anybody ìyá ahmed nìkan ló mọ̀ torí ò ní supplier òun supply ìbò olómẹni tó supply block tó supply gbogbo gbá granite gravel everything including cement sharp sand fillings everything so ṣe mọ̀ wípé owó tèmi máa ń fún bàbá yẹn kò disturb owó yẹn kò kò stop but ó lówó tí ọmọ yẹn máa ń fún ó lówó tí ọmọ yẹn máa ń fún so ọmọ yẹn náà wá reduce èmi no wá tí máa ń fúnyàn ní five thousand kí wọ́n sọ pé ókè ẹ máa gba three thousand because mo ń ṣe nǹkan. bàbá yẹn bó ṣe bínú nìyẹn ó wá pe pásítọ̀ kan wá pásítọ̀ wọn yẹn ń gbà yẹn wọ́n padà ìjà bí ẹni máa kú èmi mo sẹ́tù ẹ̀ wọ́n ìjà yẹn ò parí o tí Jésù fi padà dé báyìí wọ́n wá pe pásítọ̀ yẹn tàbá ṣe débẹ̀ níjọ́ wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà against our tami gbogbo ẹni tó bá sọ pé kí ọmọ bàbá yìí kó má ṣe nǹkan tó ń ṣe fún mọ́ àbí kó reduce ẹ̀ <laughs> nǹkan báyìí báyìí ló máa ṣe wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n pè ní ẹgbà mi èmi gbà ní mo dẹ̀ mọ́ pé mi ò ní kọ́ kí bàbá má tọ́jú ọmọ má tọ́jú bàbá ẹ̀ èmi ń ṣàmì tó ra wà ń bẹ̀ mo wà ń bẹ̀ mo dẹ̀ ṣé mo lóyún gbà yẹn yeah I was pregnant. mo ń ṣe email pàtí mi ní kó má tọ́jú a kàn ní nǹkan tá à ń ṣe ni wọ́n bá ṣàwá supply kò you know you pay them mi ìdẹ̀ lè kówó mọ́tò tí wọ́n bẹ̀ mí kí iṣẹ́ tí wọ́n sá mo fún ọ kò disturb owó o during the time wọ́n sick mo ń tọ́jú wọn o n ti bá dẹ̀ fún wọn kò ń ṣe pé bàbá ọmọ mi máa fún mi padà kò ń ṣe pé ẹni tí mo fẹ́ ń gbà yẹn máa fún mi padà o it's for my pause, you know. ẹnìkan ní are you feeling cold i'm feeling my husband i'm missing my husband ni mo ṣe fi dúfè sí ara also is big i want my i want to be with my husband so i want to be with my sweetheart so wọ́n ṣáà ń níjọ́ yẹn i'll be seeing him ojú mi ti rí gan and eh, táwọn èèyàn bá gbọ́ story mi <laughs> nígbà táwọn bàbá yẹn bá ń gbọ́ story mi wọ́n máa sọ wọ́n jẹ́ máa mọ̀ pé so ìjà kókó lọ́mọdé yìí mo kàn jẹ́ tù ní <laughs> like yes people believe that i'm a fool they don't know me i just go jeje they treat me anyhow i just leave them because you know people treat me bad gan so wọ́n ṣàn gbàdúrà níjọ́ yẹn wọ́n bá tún pásọ yẹn bá tún ṣépè eventually èmi mo bá wọn pa tí àwọn àti pásítọ̀ yẹn tó ń bẹ̀rẹ̀ ìpè tó ń bẹ̀rẹ̀ ìjà báyìí ó pẹ́ kán tó o ah mo wá bẹ̀rẹ̀ sí gbàdúrà olúwa mi ìgbàdúrà igesi wọn o gbogbo ẹni tó ń fẹjọ́ mi sùn kiri òun àtẹni tó fi ń sùn olúwa jẹ́ ja ìjà tí ò ní ṣe ah ọlọ́run máa ń o ah ibe ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí gbàdúrà ìjà tí ò ní ṣe é ni olúwa o ó gbàdúrà lójú mi jẹ́ mo lóyún i was pregnant ṣé o mọ̀ pé ni baba. pásọ̀ burúkú yẹn kò ń ṣe pé wọ́n máa máa pọ̀wé mọ́wé wọ́n máa orúkọ mi nìkan ni ò dáa ẹni tó bá wọlé sínú ayé ọmọbìnrin ọkùnrin ọmọ bàbá yìí tí ò fẹ́ kí bàbá yìí kó gbádùn bó ṣe máa ń gbádùn mọ́ mọ́ nìyí gbà mí bàbá tó tún gbádùn sí ńgbà tó ń gbádùn bàbá tó ló ń gbádùn yẹn èmi ni mo kọ́kọ́ ra fóònù fún o bí mo ṣe kọ́kọ́ délé wọn báyìí tí mo ti ra fóònù fún ọmọ wọn ọmọ wọn ti ń lo fóònù kí n tó mọ̀ ó lo fóònù kùn wò kó wà pálásà tó bá gbé pé gbé pè mí padà ọwọ́ ń ro mí <laughs> tí gbogbo wọn ń lò yẹn pè mí padà ọwọ́ ń ro mí <laughs> òun ò ra thirty three ten ń gbà yẹn Sony Ericsson ló ń lò so mo ṣe wá ra sọmọ mọ pé láìkí Sony Ericsson Sony Ericsson gbàgbà kan báyìí ló ń lò ni mo ṣe wá travel gbà tí mo travel abroad mo wá ra Sony Ericsson silver and black báyìí èmi ra Samsung samsung tí mò ń lò gba ẹ mọ̀ pé mo sọ ń jọ ẹ̀mí joke pé mi àti ọwọ́ bọ̀dá Fẹ́mi Ọ̀tẹ́dọ̀lá nìkan mo ti rí ọjọ́ tí mo dẹ̀ rí lọ́wọ́ wọn báyìí wọ́n wá sí ọ̀dọ̀ ilé Ọlọ́run ló gbọ́n wọn packed so wọ́n gbé fóònù yẹn níbi tí wọ́n ti ń ṣe call center ńgbà yẹn mọ̀ pé wọ́n tún máa ń ṣe call center báyìí wọ́n bẹ̀rẹ̀ wọn tó wọ́n á rí fóònù yẹn lọ́wọ́ irú ẹ̀ lèmi náà lò ẹni tí mo rí fóònù mi lọ́wọ́ ẹnìyẹn kò sẹ́ni tó lò ṣáàmàn ẹ̀pẹ́ ńgbà yẹn kò lò <laughs> so there is tí mo rà fọ́mọ wọn pa tí mo dé mo ṣáà rí pé àwọn bàbá yìí ò ní fóònù wọn máa ṣe lọ yá fóònù máa pe ọmọ wọn ní à okay now n bá bọ́ sọ́jà ọ̀nkú mi tí mo ṣàlàyé lánàá náà tí mo ní ẹ̀gbọ́n àbúrò dáàdì mi tí mo ní ó rí mi tó sọ pé àwọn ah, ọmọ ẹ̀gbọ́n lélẹ́yìí so mo ti wá sọ di dáàdì mi dáàdì mi ní ẹ̀pẹ́ yẹn torí ẹ̀pẹ́ ló gbé ó ṣiṣẹ́ lágric òun àti fada ilọ̀ mi kẹ̀dẹ̀rẹ́ wọ́n ti jọ wà láti kékeré in fact ọwọ́ ẹ̀ náà bí bàbá wọn mi yẹn délé ọwọ́ ẹ̀ náà bí sí so bọ̀dá ló máa ń pe dáàdì mi yẹn torí bọ̀dá ni dáàdì ẹ̀ máa ń pe so mo wá lọ sọ́jà ẹ máa gbọ́ o ẹni tó mi ò fẹ́ dáadáa fún wọn ni o tí bàbá bá nídìí owó máa béèrè lọ́wọ́ mi ò yàtọ̀ sí nǹkan tí bá fún wọn o wọ́n sick wọ́n sick báyìí ẹ jẹ́ ẹ sọ yẹn story story <laughs> story so pásítọ̀ ṣáà ń pray pé ẹ mọ̀ pé mo kàn ń ṣàlàyé fún yín pé kì í ṣe pé mo ò tọ́jú wọn mo wá bẹ̀rẹ̀ sí gbàdúrà pé ah ọlọ́run o mo fi kún nígbà tí mo délé ìjà tí ò ní ṣe parí olúwa láàgọ́ àwọn ọ̀tá mi ẹni fi mí sùn àtẹnudọ́ fẹjọ́ sùn olúwa jọ ìjà tí ò ní ṣe parí olúwa dálẹ̀ sáàrin wọn wọn ò jà for that period o ẹni mo sọ yìí ìgbà tá a wá ti travel a ti bímọ ó ti wá tó bí ọdún mélòó at least a sì lò bí ọdún mẹ́ta ká tó wá sí nàìjíríà ká tó visit nàìjíríà bí four years ká tó But pàtà kọ́kọ́ visit Nigeria pa kọ́kọ́ visit Nigeria together we spend like three four years on, to lè visit I èmi ti visit Larry because mo kọ́kọ́ ní ìwé ìtúwájú Money with business permit mi ti jáde before títí so ìjà yẹn ìgbà tíjà bẹ̀rẹ̀ <laughs> ta wá sí nàìjíríà báyìí má yẹn wá bá mi ní charlotte Baba. tó ń ṣépè fún bàbá bàbá náà ẹ̀wọ̀n pé tó bá ti fẹ́ ṣàbòsí báyìí máa wọ́n tẹ̀lé ìjà ti fẹ́ sílẹ̀ mo kàn rántí ni pé ah so ẹ lè jà àwọn eléyìí tí mo sọ yìí wọ́n close pa ọ̀tọ̀ ní pásò eléyìí wọ́n close pa ìgbà yẹn báyìí pé lórí ara wọn kì í ṣe mí ìgbà tí mi ṣe nǹkan burúkú torí ń gbà yẹn ó dà pé kì í ṣe ọ̀dọ̀ mi ní kíní ti wọ́wọ́ àwọn bóyá ọmọ ẹ̀ máa ń fún ní bóyá ó máa ń fún wọn ní twenty thousand bóyá ó wá fún wọn ní ten ten thousand for that period of time kò ń ṣe pé bóyá fún month to pẹ́ o bóyá one month second month báyìí wọ́n gbé pásọ̀ yẹn bẹ̀rẹ̀ ìpè ni ó bẹ̀rẹ̀ ìpè ni so ẹ jẹ́ wá sọ story bàbá kẹ́lẹ̀ mọ́ pé bí tí mo like bàbá dé during that time bàbá sick ṣé ti yé mo ní èmi mo wá lọ sí Èkó mo wá wo gbogbo wọn màmá wọn náà ò ní fóònù yẹn màdá ń lọ mi màmá tó bí bàbá ọmọ mi yẹn kò ní fóònù gbogbo wọn ò ní fóònù wọn ò tí ì ní fóònù gbà yẹn ẹ mọ̀ pé àwọn big person ló kọ́kọ́ ra fóònù yẹn ìbá àti ẹ̀jẹ̀ palasan ń bá lọ sí èkó sójú ẹlẹ́gbàá mo ti lọ rà á ń jọ yẹn lọ́hùn mo lọ sí econet office mo ra fóònù mo ra line ẹ mọ̀ pé line dẹ̀ wọ́n ń gbà yẹn line wọ́n ń gbà yẹn <laughs> mo ra fóònù mo ra line mo ra fóònù mẹ́rin mo wá pín fún gbogbo wọn ṣé ti yé mo fún bàbá mo fún ọ̀nkù mi yẹn mo fún mọ̀dá nílò mi ta ni mo tún fún mo ṣáà mọ̀ pé abort for mo wá fún un ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ bàbá ọkọ mi ẹni tó kọ́kọ́ fi fóònù pè báyìí ó máa máa bú mi lójú mi ni a máa pe girlfriend ọmọ ẹ tí ò tí ò ní kọ̀ọ̀kan lọ́wọ́ a máa bú mi wọ́n máa bú mi lójú mi <laughs> bàbá gan lórí fóònù tí o rà fún ọ àti kíní mi láì mi mo dẹ̀ wá ń lo yín wàá kàn jókòó wàá kàn máa wò ní. mi ò kì í ṣaṣà tí bá jẹ́ àṣà ni àwọn èèyàn ọkọ̀ ní gbọ́ sítórì mi lónìí ṣé ti yé mi ò jẹ́ àṣà fún wọn wọ́n bá ń ṣépè gan-an tó ń ṣépè fúnra wọn kò máa wò wọ́n ni so they see me like a fool wọn ò dẹ̀ mọ̀ pé ológbò mi tó sùn bí ọ̀lẹ ni ọgbọ́n náà ẹ̀ pé gba mi ò ń ṣe mi ò ní ọgbọ́n kan tó jẹ́ kán ní kíní but experience me when I love because mi O really mo máa ń na èèyàn gan mo dẹ̀ máa èèyàn jẹ́ èèyàn wà precious to me so mo dẹ̀ máa ń bìlì pé o to bá ṣe dáadáa fún yàn yes kí n tó máa story Baba. Sister, in-law mi kan ẹ tó bílé màmá ọkọ mi gọgọgọ twins ni wọ́n táyé àti kẹ́hìndé ọkùnrin kan obìnrin kan tó ń bílé mọ́dá yín lọ mi twins ni wọ́n kí n tó mọ bọ̀ǹdá yín mi kí n tó fẹ́ ọmọ wọn àǹtí yẹn ti béèrè fún ẹ̀pù lọ́dọ̀ mi mí ti e mo pé wọ́n mọra wọn rí mo lọ sọ́dọ̀ dókítà níjọ yẹn lọ́dọ̀ gani doctor kan dan tó wà lẹ́pẹ́ àwọn náà wá sí ọ̀dọ̀ dan wọ́n wá kọ oògùn fún wọn fún àwọn nǹkan tó ṣe wọ́n wọn ò lówó èmi park mo lọ sọ́dọ̀ doctor wọ́n wá ti ń dúró dè mí pé wọ́n ti sọ fún mi pé à tó bá ti rí princess ó máa help ẹ̀ bí mo ṣe wọnú mọ́tò báyìí àǹtí yẹn kàn wá kúnlẹ̀ sẹ́gbẹ̀ẹ́ mọ́tò mi mo ní ẹ̀dídé ẹ̀dídé ẹ̀dídé kí ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n kóògùn fáwọn ni àwọn òde lówó táwọn fẹ́ fi rà mo ní ṣé list lọ́wọ́ yín ló wà lọ́wọ́ wọn mo dẹ̀ fẹ́ lọ rajà ńgbà tí mo ṣe tán níjọ́ yẹn mo fẹ́ lọ rajà sí ṣọ́ọ̀bù mo wà ní òkè jẹ́ ká lọ sọ́dọ̀ dan omi ọ̀dọ̀ benjude ẹni tó ń tògùn tó tóbi ọmọ yìbò tó tóbi jù lẹ́pẹ́ ńgbà yẹn mo ní ká lọ sọ́dọ̀ benjude ibẹ̀ la máa ti rí gbogbo ẹ̀ mo dẹ̀ gbé wọn lọ sọ́dọ̀ benjude mo ra gbogbo oògùn yẹn fún wọn mo tún fún wọn ní nǹkan mo ní ẹ máa lọ wọn ní ẹ ṣe ẹ ṣe mo ní náà kò sọ pé ẹ máa lọ mo ra gbogbo ẹ fún wọn ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ mi tí mọmọ wọn o ó tó bíi five years or four years later gbọ́jọ́ tí mo wá bímọ wọ́n wá ṣe némi ọmọ mi jájá náà ṣe némi ọmọ mi yìí màá tí yẹn wá wá èmi ò dá wọn mọ̀ ẹni tó bá ń ṣe dáadáa mélòó ló fẹ́ dá mọ̀ tó bá dẹ̀ ṣe burúkú náà ó ní dójú àwọn tó ti ṣèkà fún ẹni yẹn náà ló kàn mọ́ máa sọ pé lè ti ṣèkà fún mi rí o ṣé ti yé àǹtí yẹn kàn wá ni ó yẹ pé ẹ́ẹ́ ṣé wọn ni ìyàwó délé mi ní jẹ́ mi ìjẹ́ ìyàwó délé mọ́ mo kàn fi ń sọ̀rọ̀ mò ń sọ nǹkan tó ń gbà yẹn ok ah ṣé wọn ni ìyàwó délé mo ní bẹ́ẹ̀ ni mà ṣé wọn ló bímọ mo ní bẹ́ẹ̀ ni mà àyà mi já pé ta lélẹ̀ báyìí o kí ló ṣẹlẹ̀ o eléyìí níwò ló tún ti dé ọlọ́run gbà wá o ó ní mi ìmọ̀ òun mo ní mi ìmọ̀ yín mà mi ìmọ̀ òun mo ní mi ìmọ̀ yín sẹ́ẹ̀ ó ní ìyá kan ló bòun àti ìyá ọkọ ẹ̀ bàbá kan ló bí àwọn òun ni wọ́n bí tẹ̀lé ìyá ọkọ ẹ̀ o mo ní òkè mà mo ní ìwà wẹkọ mà ẹ ṣe mà ó ní náà kì í ṣe ibi tóun lọ nìyẹn mí ìdẹ mọ mú ní mi mọ yín ṣé mo rántí ọmọbìnrin tí mo gbé ní inú general hospital ńjọ́ yẹn tí mo gbé lọ Bon Jude tó ń béèrè nǹkan kan lọ́wọ́ mi tí mo ṣe mo tún ṣe nǹkan míì sí mo ní bẹ́ẹ̀ ni mo rántí ó lóun ni mo ní àmì ìrántí wọn mo ní mélòó mélòó mo kàn ń sọ náà ni pé i remember wọn bọ̀ kì í ṣe nìkan ni mo ṣe kinní yẹn fún ẹ ti gbọ́ ìyá kan bàbá kan ló jọ bí òun àti ìyá ọkọ mi mo dẹ̀ sì wà married to any other another person gbà yẹn tí mo fi ń wọ́ ọmọ tí wọ́n pè ní prince ẹni tó marry mi gangan tí mo ṣe wedding ní MFM ṣó ti yé yín nìyẹn wá bèrè fún àṣìṣà mi mọ̀ pé mo sì máa wá di ìpele wọn ni mo sì máa padà bímọ torí bẹ́ẹ̀ when you do good ire tó bá ṣe náà kò kí ń sọnù ṣùgbọ́n people should not take people for granted i'm just telling you that you don't take people for granted but wọ́n níṣọ yẹn ogunoni náà ní kò lọ rà in tó ń ṣe tí ò bá ra oògùn yẹn sí ó lè ṣe lè because gynae case ló ní ó dẹ̀ lè di lọ́wọ́ ó lè jẹ́ pé infection àbí nǹkan kan mo rà á fún un mo dá yín lọ mi ó dàbí mo dá yín lọ mi ni tí mo dá yín lọ mi bá ṣaláìsí lónìí tó bá jẹ́ pé mo sì wà nílé wọn òun lá máa òkè onítáyé àǹtí táyé ni ìyá kan bàbá kan ló bí òun àti mọ́dáyìnlọ mi mi ì dẹ̀ tí mọ̀ pé never láyé mi pé mo máa come across them pé màá bí ọmọ sílé wọn páwọn ni màá bí ọmọ fún ẹ ti get me mi ì that is just me for you ìgbà tí mo dẹ̀ ń sọ yìí kò ń ṣe pé mo lówó o jámọ̀jámọ̀ ni mò ń ṣe o kí n gba mọ́tò ń bí kí n rajà ń bí kí n ta bàtà kí n taṣọ kí n ṣáà máa lọ bí mo ṣe ń tẹ pẹpẹ súpù ni mò ń ṣe kéèkì mo ní talk shop mo ní provision kékeré mo ṣáà máa ṣe gbẹ máa lọ sí <laughs> bí mo ṣe dé látẹ̀kọ́ ni mo máa lọ sí kòròdú mo lè lọ sí kòròdú lọ ra kiss ice cream kan tó máa ń mu lẹ́mẹ̀fẹ̀ ń gbà yẹn wọ́n máa ń láìkẹ̀ nínú school máa kó fún school yẹn màá supply school yẹn màá máa tà ní school yẹn bí mo ṣe ń supply ni mo sa pẹpẹ sùn ni mo gbàbẹ lọ ẹ̀pẹ́ ni mo máa ń rìn lọ bí má dẹ̀ ṣe ń lọ yẹn tí n bá rí èrò sọlẹ̀ lọ́nà tó bá sọ pé òun lọ sí Kòròdú tó bá jẹ́ pé látẹ̀pẹ́ ni mo máa gbé ni iye tó bá fún mi ìgbà míì máa gbé ọ̀fẹ́ ìgbà míì kẹ̀dẹ̀ rèé tó bá fún mi ló máa gbà you understand I don't so much it's not that I have money but I struggle I do this I do that to put smile but ó wá dùn mí gan nígbà tí mo wá rí àwọn ọmọ nàìjíríà pé wọn ò kì í more eléyìí tí ẹnìyẹn wá dúpẹ́ lọ́wọ́ mi gbà yẹn torí pé mo fẹ́ fámìlì wọn ni ó kàn dé wá sọ tó bá rí mi ń jọyàn tó tún fojú pa mí rẹ́ náà bíi pé bí àmì ṣe nǹkan kan fún ni tó máa wí pé kò dẹ̀ mọ òun kóun dákẹ́ sára bọ̀ tó sọ síta ojú mọ́dà ìlọ̀mí ló ṣe sọ́ báyìí ṣó ti yé now let me now talk about my father-in-law tí pásọ̀ wá torí ẹmọ kan tí pásọ̀ yẹn náà fi ń ṣépè ńgbà yẹn bóyá owó tí mọ̀dà ìlọ̀mí tí fàdà ìlọ̀mí bá gbà lọ́wọ́ ọmọ ẹ̀ á fún pásọ̀ ń bẹ̀ bàbá ọmọ mi náà ń kọ́ á tún fún pásọ̀ láyé Boyo bóyá owó tiẹ̀ tún ti reduce for that one month torí pé oṣù kan la kàn fi ṣe léyìn oṣù kan péré la fi ṣe léyìn gbà yẹn ṣó ti yẹ yín mẹ́yìn kan kì í ṣe pópẹ́ o gbà tí bàbá tó tóbi three weeks one month tó dà pé bàbá àbí two months bàbá wa ní kinní kan kinní kan mo wá sọ fún níjọ́ tí nígbà tó ń parí èpè yẹn tó ń parí àdúrà tí wọ́n ní wọ́n ń gbà ń gbà yẹn tí ọkùnrin wọ́n ní dáàdì mo fẹ́ rí yín ó wá lóun gbọ́ mo wá ní pé tí a bá ọmọ ẹ̀ náà wà ńbẹ̀ mo ní tó yẹ pé wọn ò fún yín ní owó tó ń fún yín ẹ̀ tó bá yẹ pé ó kéré mo ní nǹkan kan wà tó yẹ pé à ń ṣe pé àkàn wa kàn fẹ́ surprise yín ni ló ní kí ni nǹkan náà a bá ní àti kọ ilé yẹn lásáré ṣe lọ́wọ́ ní last month àti month yẹn ìpè nígbà tá a dẹ̀ ti rúfẹ̀ẹ́ tán ti plaza tán ti ṣe ẹ ti understand pé kàn wá lọ pé òun ló ṣẹlẹ̀ ló wá ní ẹ́ òun fẹ́ lọ rí ó lóun fẹ́ lọ wo ilé yẹn àbágbé lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní kò ní dọ̀là ó lóun fẹ́ lọ ń sìn làbágbé sí mọ́tò làbá lọ síbi ilé yẹn ilé yẹn apàdà tá dànù ni apàdà tá ilé yẹn dànù ni ẹnìkan tó ń ṣiṣẹ́ Julius Berger la ta fún ẹ mọ iye tó ra ilé yẹn ń gbà yẹn ìgbà tí oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ sọ́ta wa tipátipá náà fi ra seven hundred seven hundred thousand <laughs> three flat níwájú three flat lẹ́yìn kò ń ṣe uncompleted building complete building but àti paint ẹ̀ àti paint ẹ̀ complete building <laughs> a padà ta ni ìgbà tí mo wá padà dé tí mo kọ́kọ́ dé sí nàìjíríà ní after bíi three years tí mo dé sí nàìjíríà mo wá lọ síbi ilé yẹn ilé yẹn kò jìnnà sílé Ambode ilé ibi tábọ̀dé kọ́lé sí yẹn bẹ̀ ní eré àbẹ̀yẹn ni so mo wá lọ sílé mo wá lọ bẹ̀ mo ṣe kọ́kọ́ dé ẹ̀pẹ́ báyìí bẹ̀ ni mo kọ́kọ́ lọ mo wá rí i pé wọ́n ti ń gbé bẹ̀ mo wá sọ fẹ́ni yẹn pé mo wá kí ẹni yẹn tó ra ní nọ́mbà mo wá sọ fún ṣé wọ́n ti ń gbé bẹ̀ yẹ̀ mo wá ní ilé yẹn mo ní ṣe ẹ̀ lè tàǹsì mo ní mo máa rà lọ́wọ́ mo kọ́kọ́ fún ní ọ̀fà ṣe wọn pé seven hundred ní after three years mo wá fún ní offer mo ní màá fún yín ní three point five. <laughs> torí kò wù mí tà bó tiẹ̀ jẹ́ pé ẹ understand mhm. torí stress mo ṣe mọ́ ni ṣé mo kí n fún yín three point five ó lóun ò ta o ó ní kó dà kí n bá fún un ní ten million ó lóun ò ta ah dùn mí so àwọn tó dẹ̀ ní ilé tí ó hòdùn gbà yẹn wọn ò lè fi lé wọn dúró fún wa pé ká tiẹ̀ fi rí owó láti fi travel i sold all my things each time tí n bá fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn fúnra mi i make sure i forfeit whatever i have bí mo ṣe máa ń ṣe oore fáwọn yẹn wọn ò ní dúró fún ẹ àwọn tí mo ṣe oore fún náà tó máa máa dúró pé má help ẹ o wọn kàn máa tiẹ̀ takò wá so wọ́n máa ń rí mi bí threat people see me like threat like if you get this one kò tún wá travel lọ lóyìnbó tó bá tẹ̀lé o máa lówó jù bẹ́ẹ̀ tó bá dé you have to forfeit it ṣé ti yé mo gbé bàbá lọ bẹ̀ kó tó dìgbà yẹn bàbá sick nígbà tí mo mọ ọmọ ẹ̀ gangan bàbá sick mo máa ń náwó gan tí bá ti ọmọ ẹ̀ máa wà mí ṣe á kàn pè ní princess má ní yes á ní mi ìjọ kí n jọ kí bá ń gbé dádì òun lọ sí kó má pè mí mọ́ kí bá ń gbé dádì òun lọ sí ibì kan kó wọ́n fẹ́ jáde ìgbà míì bàbá ní kí n gbé lọ lé wòlíì wọn láìkí lé wòlíì gan ìgbà míì máa ní kí n gbé wọn lọ sọ́dọ̀ dókítà gbogbo lé wòlíì yẹn kẹ̀dẹ̀rẹ́ owó náà máa gbà ìgbà míì máa ní kí n gbé wọn lọ sọ́dọ̀ dókítà èmi ní máa sanwó. ó wá di ní ọjọ́ kan weekend ni problem yẹn ṣẹlẹ̀ sí wọ́n ní àwọn kan pé àwọn ń sìn sìn o ṣé mo i just want to do everything to please the man because already mo ti lóyún ṣe mo pé mo dẹ̀ ń wóyún for a long time mo ti wá lóyún fọmọ wọn ṣe ti understand so i now want to be looking for favour bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe nìyẹn náà but mo fẹ́ ṣe mọ́ wọ́n wá ní wọ́n fẹ́ pa pé wọ́n ní àwọn nídìí nǹkan kan sí èmi kọ́ náà sọ fún ọmọ ẹ̀ but ọmọ ẹ̀ ní atm wọn ò ní atm ń gbà yẹn báǹkì kò open ṣé ti yé yín um, mo ní dọ́là tí mo mo ṣe owó tí n bá ti mo ṣe owó tí mo fẹ́ travel nígbà yẹn mo fẹ́ travel so mo ṣe owó mo ti kó fún ìyá ahmed dání ìyẹn láńlọ́ọ̀dù tèmi tèmi ń gbélé yìí èmi àti bàbá ọmọ mi náà làjọ ń gbé bẹ̀bọ̀ tèmi mo rẹ̀ǹtì lé mo wá pè bàbá mo wá pè ìyá ahmed mo ní ìyá ahmed mo ní ẹjọ́ mà mọ́mì náà ni máa ń pè wọ́n mi ń pè ní ìyá ahmed mo ní mọ́mí ẹ jọ̀ọ́ pé mo nídìí owó náírà ni mo nídìí kì í ṣe dọ́là dọ́là mi náà kẹ̀dẹ̀ tí mo fẹ́ fi travel àwọn ni mo kó fún dání wọ́n sọ fún mi ní pé bí mo ṣe máa ń náwó yẹn ó ti pọ̀ jù bí gbogbo wọn ṣe ń béèrè owó lọ́wọ́ mi tí máa máa fún gbogbo èèyàn pé tí bá ti ní káàṣì lọ́wọ́ tó bá pọ̀ kí n kó fáwọn pé tán bá pé kò wọ́n ní pé tí ò bá ti sí lọ́wọ́ mi máa sọ pé kò sí lọ́wọ́ mi ó ti yé <laughs> so mo máa ń kó tí bá ti ṣẹ́ dọ́là máa kó sí wọn lọ́wọ́ mo wá èmi wá nídìí náírà wọ́n wá lèlò ni mo nídìí mo ní nígbà yẹn mo máa nídìí bíi one twenty torí bàbá calculate iye tí àwọn bọ́mọ yìí ṣe sọ fún mi ni mo sọ yìí o wọ́n calculate bóyá wọ́n owó tán fẹ́ ra àwọn náà fẹ́ ra àgbò àwọn àfáàyàn láwọn fẹ́ ra àgbò wọ́n fẹ́ pa àgbò fún bàbá <laughs> wọ́n fẹ́ jàgbò wọ́n fẹ́ jẹ wọ́n ṣàrà àti nǹkan tó máa fi ṣe gbogbo tó máa lọ fi rà á bóyá àgbò bóyá wọn ní seventy thousand wọ́n ṣàkàgbúlẹ̀tì gbogbo wọn ló máa jẹ́ one forty i mean one ten or one twenty so mo wá sọ fún yàmẹ̀dì pé ẹ̀jẹ̀ fún mi ní one fifty àbẹ́lò wọ́n wá ní kí ni mo fẹ́ fi one fifty ṣe ní weekend yìí ìgbà tí mò ń sọ̀rọ̀ yẹn bíi twenty one years ago lẹ́mọ̀ kéèyàn bí li pé kí ló fẹ́ máa torí àwọn ní odidi ọdún kan múmà yẹn lè má fi one twenty thousand yẹn ó lè má fi so oúnjẹ tán fáwọn ọmọ ètò pọ̀ yẹn gàrí ni àti ẹ̀bà mi ì tí ì ẹ̀ rí gàrí ni àti ẹ̀bà tọ́bẹ̀ pàdé mi nígùn pa àtewédú <laughs> wọ́n ṣàbẹ̀rẹ̀ lọ́mí kí n fẹ́ fi wọ́n fi owó yẹn ṣe wá dúró owó tó pọ̀ tó yìí ní wíkẹ́ndì ẹ̀dẹ̀ sí oúnjẹ kí ló fẹ́ rà ó ra góòlù náà kí ló fẹ́ rà ó dẹ̀ lọ sékòó kọ́ bàbá sọ pé tí n ń lọ Èkó mo fẹ́ lọ ra nǹkan ẹ ti understand mo ní mo ní mo wá wà force wọn làwọn ò ní múlẹ̀ torí agreement wa ni pé òun ò ní máa fún mi ní owó owó mi ní o báwọn èèyàn ṣe ń béèrè lọ́wọ́ mi yẹn wọ́n ní à bàbá wọn wà force láti ṣàlàyé fún wọn pé ah fadéyìnlọ mi ló sì kò délé kẹdẹ rèé sì kò lọ báǹkì lẹ́nìí kò dẹ báǹkì ò dẹ sí kò dẹ sí ATM gbà ẹ lẹ́pẹ́ so wọ́n dẹ̀ ní wọ́n wà urgent ní dẹ̀ ní wọ́n gbọ́dọ̀ ṣe tí wọ́n àwọn àfáà yẹn sọ fún wọn wọ́n ṣe sọ o pé tí wọ́n bá ṣe o wọ́n máa kú ní ní kíákíá ní bóyá ìjọ ìṣá ètò tó sàn. àwọn àáfàá náà ṣe mọ̀ pé ìyàwó tán dẹ̀ filẹ̀ tó jẹ́ ìyá délé yẹn àáfàá ló lọ fẹ́ kí ó lérè bóyá àwọn gan ló tiẹ̀ ń sẹ́ẹ̀tì bàbá ń gbà yẹn. <laughs> anyway mo ṣàgbà owó èmi ni mo wá fún bàbá mo wá gbà wọn ìyẹn wá bínú ó ṣàfún lówó yẹn bó ṣe fún mi lówó tán mo kówó fún délé ká má jọ drive mọ́ a lọ sọ́dọ̀ bàbá yẹn wọ́n lọ fún wọn lówó yẹn báwa ṣe jáde báyìí ìyá mẹ́ẹ̀dì náà ti pe ìyá délé ṣe ti understand nílé ọkọ ẹ̀ àǹtí mi àǹtí mi ló máa ń pè wọ́n ẹ wá o ìyàwó ọmọ yìí ti gbowó báyìí báyìí o ó ní bàbá ọkọ òun sì kí o wọ́n ti ayé kíkan hmm. wọ́n ti wálé káwa tó dé ká tó lọ kó fún wọn náà orí fóònù wọn sọ̀rọ̀ ọjọ́ yẹn wọ̀ Sunday wọn ò pẹran yẹn lójú wa àwọn àfáà kan gbowó lọ ni wọn náà fẹ́ lọ pa ẹran ní ọ̀dọ̀ wọn lọ́hùn mi mọ̀ mi ò mọ ọmọ ẹ̀ ló sọ bẹ́ẹ̀ o wọ́n ṣàgbọ̀wé yẹn ẹni tó sọ pé wọ́n tó ń kọra don that time tá ń ṣe léyẹn náà ní kíní yẹn ṣẹlẹ̀ o. àwa délé àmọ́ anything nígbà tó dọjọ́ Monday ọmọ ẹ̀ máa ti lọ bí iṣẹ́ láàárọ̀ èmi ṣe máa bèsè business person mo ṣe máa wà nínú ilé mo ṣá wà nílé tọmọ ẹ̀ bá ti lọ bí iṣẹ́ ó ti mọ̀ gbà tó ń lọ bí iṣẹ́ ó máa lọ bí iṣẹ́ ń seven bí màmá ṣe dé nìyẹn kánkánkánkán wà ní ẹ káàárọ̀ ọmọ mi nípa òní ló wá ní ẹ wọlé ó ṣàlọ sí báńkónì ló bá pè ìyá ahmed ó ní kì í sọ̀rọ̀ lé inú yàrá ló bá lọ bá ń kó ní ìyá ahmed náà bá wà ń bẹ̀ lóní bọ́lá náà kò pè mí bọ́lá princess mo ní màá òun gbọ́ pé wọ́n ní ó lọ ra ẹran kan lánàá mo lémi ò rẹran o owó tó wá gbà wọ́n ní ẹ fẹ́ ẹ ṣe sàrà fún bàbá délé mo lé mi ò ṣe sàrà o èmi ò ń ṣe onísàrà o ó lóun ò bá mi ṣeré o ó ní bàbá délé tí wọ́n ti sọ fóun pó máa kú tóun ti parí iṣẹ́ ọkọ àtìyàwó nìyẹn o tán bí ọmọ mẹ́jọ children mẹ́jọ ọmọ mẹ́jọ ni wọ́n bí papọ̀ ah oh lord má jẹ́ n pàdé àgbákò láyé mi o you know ó ní bàbá délé tóun ti parí iṣẹ́ ẹ̀ tó ti sọ pé ó máa kú òun nìkan ló máa jèrè ọmọ òun táwọn ti dè pa ó ní wọ́n wá lọ tú sílẹ̀ mo lẹ́mìí kan mo tú o mo kàn ní wọ́n lára wọn ò yá ọmọ wọn dẹ̀ ní tó bá and when you love me you love my dog ọmọ wọn ló bá mi sọ̀rọ̀ pé bàbá òun nídìí owó mi ò fojú ra àwọn tán ni ó fẹ́ gbowó mo dẹ̀ ní tó bá jẹ́ yìí náà lẹ́sìkì tẹ̀ dẹ̀ jẹ́ mọ́dá ìlọ mi mo ní tí mo ṣe fún ẹ náà ni máa ṣe fún yín ire ni mo fẹ́ fọmọ yín kì í ṣe pé bóyá ó màmá ṣàhalẹ̀ mọ́ mi ó ní òkè o ló bá ń ṣe kẹsẹ̀ èyí tí mò ń sọ̀rọ̀ orí ìkúnlẹ̀ mo wà o orí ìkúnlẹ̀ ni mo wà wọ́n máa ṣe kẹsẹ̀ báyìí ni gbogbo wọn bí bàbá ṣe ń halẹ̀ mọ́ mi ni màmá má máa halẹ̀ mọ́ mi <laughs> what a terrible family <laughs> quite unfortunate nínú ìkòkò dúdú lẹ́kọ̀ọ́kù fún ti jáde wonderful child ẹ eh, wo wonderful child ọlọ́run fún mi bọ̀bọ́ yẹn náà tó kú yẹn very wonderful boy nínú ọmọ wọn koko, Dudu dúdú lẹ́kọ̀ọ́ fún ti máa ń jáde <laughs> horrible <laughs> horrible in loss. <coughs> wọ́n bá mi wọ́n bá mi po Ninu nínú nǹkan tí mo sọ yẹn ó pẹ̀lú nǹkan tí màmá fi wá ń lọ lé <laughs> babaláwo kan wà wájú ilé ọkàn wa yẹn báyìí kí lorúkọ ọ̀bọ yẹn o orúkọ muslim báyìí ló ń jẹ́ torí lẹ́pẹ́ wọ́n ṣe ríre tó bá ti délé àfa tó bá délé tílé mẹ́ta bá tò papọ̀ wà ní ṣọ́ọ̀ṣì pépele kan ọlẹ́gbẹ̀ẹ́ ìtó tẹ̀lé máa jáfa ẹlẹ́kẹta yẹn máa jẹ́ babaláwo house <laughs> bọ́n ṣe tò ráǹdì ẹ̀pẹ́ nìyẹn bí ẹ̀pẹ́ ṣe wà bẹ́ẹ̀ bá rí lẹ́kọ̀ọ́ mi lè sọ́ sí o mi lè sọ ohun tó rán níwọ̀n àwọn ẹ̀pẹ́ àwọn èrò ti dé ẹ̀pẹ́ o ẹ̀ẹ́ bọ̀ láyé ìgbà yẹn tó bá ti rí lè bá ṣọ́ọ̀ṣì kékeré kan báyìí ó lè jẹ́ kérúbù ó lè jẹ́ aláṣọ fún ó lè jẹ́ nítì ó lè jẹ́ aláṣọ àrẹ náà wà rí àfa lẹ́gbẹ́ lẹ́yìn náà wà rí babaláwo wọ́n ṣe máa ń tò síra wọn <laughs> so iwájú ilé tí mò ń gbé yẹn ní mechanic village ilé ya mẹ́ẹ̀dì yẹn ilé kékeré kan wà ní junction yẹn ilé yẹn babaláwo kan wà ńbẹ̀ mo máa ń lejú ọjọ́ tí babaláwo yẹn kọ́kọ́ tó kọ́kọ́ kí mi mo lejú báyìí ni pé àbẹ́lẹ̀ ìyàwó rẹ̀ ni tó máa rí mi tó ń yín wọlé tó ń jájà tó ń já fúláwà ṣẹ́ tí wọ́n tẹ́sán àbáyé tó máa rí pé àbí ó ti rí mo gbé mọ́tò oríṣiríṣi máa pa àbí wèrè lélẹ̀ ẹ tó understand mi ní sọ̀rọ̀ but you know my action at times speak louder than my voice I don't talk much but tí n bá bínú when I get angry nígbà yẹn ẹni bá bínú ní owó jẹ. <laughs> mi ò ṣe bẹ́ẹ̀ but fún àwọn in-laws mi i don't get angry i don't get angry because when you love me you love my dog yes and they are not dog they are human being so i show them love and i respect them every time ọlọ́run ló lẹ́sẹ̀ mi ò gan mọ́lẹ̀ ah torí bí mo ṣe humble tí mo dẹ̀ wà mi sọ pé mi mò ń fún wọn ṣé ti understand òun ló jẹ́ kí wọ́n ride mi gan-an wọ́n rí mi bíi ah ayé àjẹmọ́ fún yín story lọ so that very ẹni ẹ ṣàfojú kan wò mí àmì ó ṣàfẹ́ ó kí mi dáadáa mo wá wò pé ah, àbúrò èlélẹ̀ yìí mo máa ń rí mọ̀dá ìlọ̀ mi tó máa ń wọbẹ̀ bó kí ló kàn mí ẹ ti understand ó wá di lẹ́ẹ̀kan náà ó wá fẹ́ ó ní òun fẹ́ rí mi mo wá wò pé kí abẹ́lẹ̀ yìí ṣíwìn ni ó wá sọ fún mi pé kí n ṣọ́ra fún mọ̀dá ìlọ̀ àti mọ̀dá ìlọ̀ wípé tán bá ti wá tán bá ní wọ́n fẹ́ béèrè tí mọ̀ àbúrò àbúrò tó tẹ̀lé délé yẹmí ó ní tó bá ti wá tó lóun fẹ́ mú fìlà nínú ilé ó ní kí n má jẹ́ kó mu ó ní tó bá dẹ̀ ti mú lọ kí n má jẹ́ kó gun padà wá mo wá fi dé kẹ́gbọ́n ẹ lè dé fìlà yẹn mo kàn wípé ẹni yẹn rí ọjà tí mo kó sílẹ̀ ó tọ́ dẹ̀ ni àṣé òótọ́ ni òótọ́ ni bọ̀ mo máa rí màmá tó wọbẹ̀ wọ́n kú kọ́ mi torí ilé gbogbo ilé babaláwo ni màmá máa ń wọ̀ so ngbà tó wá yá ó nítorí pé màmá wá sọ́dọ̀ òun àti yẹmí ó ní wọ́n sọ pé kàn gba ògo délé kàn gbé fún yẹmí mọ́mí dẹ̀ sọ fún mi ó ní tó bá jẹ́ délé ló ní ó ní tó bá jẹ́ yẹmí ló ní owó tó ní opportunity tí délé ní ó ní tó bá jẹ́ yẹmí ló ní ó ló máa fìyà jẹ bàbá ipe kò ní fún ní kọ́bọ̀ òótọ́ dẹ̀ ni àbúrò wọn kan tó pè mí lẹ́nujọ́ mẹ́ta yìí ọmọ ẹ bàbá yẹn tó pè mí lẹ́nujọ́ mẹ́ta ọmọ kékeré kan náà ti dàgbó ti níyàwó <laughs> oh god túnjí ah ó ní ó ní yẹmí ò pé o ọdún mẹ́ta bó ṣe wà ń lo òyìnbó ó lè má pè é lé ó lè má pè bàbá ẹ̀ fún ọdún mẹ́ta tó bá dẹ̀ pé ó máa háìdì nọ́mbà bàbá òde mọ nọ́mbà ẹ̀ ṣé ti yé yín ní that time yẹn bí bàbá ṣe ń fẹjọ́ sun pásítọ̀ ni màmá ńlọ mi ń fẹjọ́ sun àwọn ìyá ẹ mọ àwọn ìyá ìyá ẹ ṣáà ti mọ àwọn waster spirit <laughs> àwọn ìyá máa wá sínú ilé ọjọ́ kan àwọn mẹ́ta kan wá wọ́n wá kọlẹ̀kùn <laughs> God ẹ̀yin ń pa mí ọlọ́run ẹ ṣé o the three of them came to my aid Um, they came to knock door ẹ mo bọ́n ṣe máa ń ná bọ́n ṣe máa ń pa pa pa Bi ilẹ̀kùn aláwo bíi pé tó máa ní àkànwọ̀ tá a máa ń wò nu fíìmù bọ́n ṣe kọlẹ̀kùn nìyẹn ṣé ẹ mọ̀ pé bàbá ń tiẹ̀ ń sìn pásọ̀ lòun ń sọ fún àtàwọn àfáà tó gbogbo wọn wá à wọ́n sa oògùn síra wọn sà àwọn kọ́pù yẹn wọ́n sa oògùn síra wọn sà àwọn ò ní yé máa wọn ò ní àwọn nǹkan tó dẹ̀ sá ẹ̀ náà wọ́n ní wọ́n ní yé má sọmọ nù ah no they fought as if they have not seen themselves before as if they have not won ọmọ mẹ́jọ ni wọ́n bí pọ̀ four boys four girls màmá ní òun wá tún ṣe oyún méjì ó ló jẹ́ mẹ́wàá <laughs> ọlọ́run àjà àṣìléwọ̀ bí bàbá ṣe ń ṣe tiẹ̀ yẹn ni màmá ń ṣe ti tiwọn anyway ọ̀rọ̀ bọ̀bọ́ yẹn ni mò ń sọ iwájú ilé ló ti wá sọ. So but nígbà tó dé ẹ mọ nǹkan mo káàntì ọ̀rọ̀ ẹ̀ yẹn bíi ọ̀rọ̀ yẹ̀yẹ́ bíi ipò fi wá ẹ̀ ń tà mí ó ní madam ó ní òun ẹ̀ ń tà yín òun ò sọ pé bóyá òun fẹ́ ṣe kankan fún bóni bò tó bá ti wá gbaṣọ ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ yẹmí dẹ̀ wá gba ó wá béèrè bàtà ó wá béèrè aṣọ tó tọ́ ṣé àmọ́ pé ńgbà tí èmi ti tí mo ti fẹ́ délé délé níbi tó ń gbé tẹ́lẹ̀ bọ̀ tèmi èrò pọ̀ lọ́dọ̀ ẹ̀ gbogbo àwọn àbúrò yẹn ti máa ń ṣe wọ̀tọ̀wọ̀tọ̀ ju èmi dẹ̀ like privacy ni ṣé tí wọ́n ti sàn that's why i rented a place I tá a rent tá a ń gbégbá èmi mo rent ẹ ṣé ti yé bẹ́ẹ̀ yẹn so èmi mo ní ilé òun nílé títí ẹ so ilé tí ẹ̀yin afisẹ̀ fáwọn àbúrò ẹ̀ nínú ẹ́sítéètì tó ń gbé àwọn aṣọ tó wà ń bẹ̀ náà torí àbúrò ẹ̀ tó bá ti ra aṣọ ara tàbúrò ẹ̀ wọ́n máa jọ ń ṣàkó díẹ̀ díẹ̀ ń gbà yẹn so gbogbo nǹkan tó ṣàwà ń bẹ̀ ó fi sílẹ̀ síbẹ̀ nígbà tí wọ́n ti wá So fún mi yẹn nítòótọ́ nítòdodo Yẹmí bá wá ó lóun fẹ́ lọ patí òun àtọ̀wọn ọ̀rẹ́ nǹkan ó bá mú fìlà ṣe mọ̀ tó bá wọlé kò ń béèrè fún anything kò ń ṣe ilé ibi tí ẹ̀gbọ́n ẹ̀ gbé ilé tí àwa tèmi wá ti gbà tí ẹ̀gbọ́n ẹ̀ tó jọ ká má jọ gbé mọ́ nísìnyí ní new things tó ẹ̀gbọ́n ẹ̀ wá ń wọ̀ àwọ̀ aṣọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn mọ́ the wardrobe change i change all the wardrobe everything change you know. ó máa wọ voice swiss lace àwọn jacquard àwọn aṣọ ẹ̀ tí wọ́n ti tàn àwọn àwọn fìlà tó nice bíi ti àwọn wọ̀sọ̀ọ̀bù àwọn èkó táwọn tó wá látẹ̀kọ́ àwọn ọ̀gá ẹ̀ gbogbo máa wò pé délé what ìwọ bọ̀bọ̀ ìwọ bàtà ẹ̀ maori mr rati gbogbo ẹ̀ you know <laughs> mo mọ gbogbo bàtà ọkùnrin i do that shopping everybody will be jealous of this guy nígbà yẹn so wọ́n máa tiẹ̀ wá ń bìlífù ńgbà yẹn bóyá bíi kó fún mi lówó kó fún mi lówó ẹ máa gbọ́ now bọ̀bọ́ yẹn bó ṣe wọlé àmì ò mi ìkéré ẹbí tó bá ti wù ú ló máa rìn sí nínú ilé bó ṣe lọ síbi aṣọ bùnmà tó ṣe tán tó jẹun tán tó bá ti kọ́kọ́ dé àjẹun mo princess kí n so oúnjẹ fóun màá se oúnjẹ fún kí lẹ fẹ́ jẹ màá so oúnjẹ fún ó dẹ̀ ṣe tán bọ́ síbi aṣọ ẹ̀gbọ́n ẹ̀ ló bá ń ṣàfìlà ló bá mú fìlà méjì mo ní kí lẹ fẹ́ fi ṣe bọ̀dá yẹmí ó lóun lọ pàtí ẹgbẹ́ òde sílé ẹgbẹ́ yẹn wà níbi iṣẹ́ ó lóun ní patí ní ọ̀la àbí ní kinní kan lóun ní kò wá mú fìlà kò wá nígbà tẹ́gbẹ́ yẹn wà nílé torí kò sí nǹkan tó bìlì pé òun lè gbà tì lọ́wọ́ mi tó máa yóò lè mú mo ní kí tẹ mo ní ẹ̀ṣẹ̀ lọ mú fìlà ṣe bó ní àwọn fìlà tẹ máa ń lò ní gbogbo fìlà tó wà ní estate yẹn ṣe bẹ́ẹ̀ yẹn ni wọ́n ti filẹ̀ fún yín náà torí òun nìkan lọkùnrin tó tẹ̀lé wọ́n ti filẹ̀ fún yín ó lóun ò fẹ́ yẹn pé lóun fẹ́ míwàá ẹni tó wà níwájú ilé wa gangan gangan tó wà níwájú ilé wa tí mo sọ pé ilé yẹn babaláwo ló wà ń bẹ ó ti sọ fún mi pé bọ̀tíjọ́ tó wá sọ̀rọ̀ yẹn fún mi bó ṣe rí mi ń ta tí wọ́n ń já ọjà fún mi ṣe tó ń sàn wọ́n ń já kúlà wọ́n ń já nǹkan ṣé mo yàn pé à ilé rí i pé wọ́n ń já kúlà wọ́n kó mọ́tò wọlé mọ́tò tí wọ́n ti sanwó tí mo fẹ́ lọ kó fún wọn níbẹ̀ jù lọ́la ṣe tó ń sàn ìyẹn lèmi rò lọ́kàn yẹn bó ṣe wá gba fìlà yẹn nìyẹn mo wá ní ẹ má mú fìlà lọ ó mú fìlà yẹn lọ ó tún wá sọ nǹkan kan ó ní tí kí n sọ fún bàbá ọmọ mi o gbà yẹn kò sọ fún kò sọ bàbá ọmọ mi mi tí ìbímọ gbà mo lóyún ó ní kí n sọ fọ́kọ mi ó ní tó bá ti wá ba lọ́fíìsì tó lòun fẹ́ táì tó lò sọ́rùn ó ní kó má gbà fún kó gba táì lọ́rùn ẹ̀ o mo wá kọ́kọ́ rẹ́rìn pé báwo ló ṣe máa lọ bá ń bí iṣẹ́ kó ń fẹ́ gba táì ṣebí táì pọ̀ ń ṣebí táì wà ń lé ó dẹ̀ wà ní àá àwa àwa bá lọ ó dẹ̀ lọ bá délé lọ́fíìsì kò pẹ́ náà ó lọ bá délé lọ́fíìsì yẹmi ó wà ní Spain báyìí o lo ba délé lọ́fíìsì ó dẹ̀ ní kó fún un ní táì tó lò sọ́run òun fẹ́ lọ sí interview ẹ ti gbọ́ ó lóun ní interview Yemi tí mo ń sọ yìí nǹkan tí èmi àti délé ṣe ṣètò close sí ó ọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ ló kọ́kọ́ bá mi sọ pam nígbà tí ó fẹ́ bá mi sọ̀rọ̀ lóyìnbó báyìí ó ní princess kí n jọ pé òun fẹ́ káàbúrò òun travel òun fẹ́ kó travel ṣé mo lè bá òun ṣe kó lọ sí Japan ṣètìyé lòun fẹ́ kó lọ Japan because of mechanical engineering ó ní ó ló sọ pé Japan níbi tó ti ń ṣe mọ́tò kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ló fẹ́ lọ wọ́n ní màá try bó ṣe kọ́kọ́ dé láti school báyìí tó ṣe tán tó lọ parí tó parí service ẹ̀ báyìí tọ́jọ́ tó dé báyìí bíi four days later àbí three days later three days later èmi àti mọ́mì àti yẹmi àti doyin la gba ọ̀nà abẹ́òkúta lọ torí nearest eh, passport office abẹ́òkúta ló wà a lọ gba passport owó mi mo tún gbé wọn lọ sí ehm, ọjà abẹ́òkúta tí wọ́n ti ń ta kàǹpálà wọ̀nyí a ṣe shopping mo ra nǹkan fún wọn mo gba passport fún yẹmi because ẹ̀gbọ́n ẹ̀ ti bá mi sọ kó tó dé pé mo kọ́kọ́ rí báyìí three days tó ṣe débà ó délé ní ọjọ́ kejì olóhùn sinmi ọjọ́ kẹta màmá that's mother in law mi yẹmi fúnra rẹ̀ ẹni tó tẹ̀lé bàbá ọmọ mi àti doyin tó tẹ̀lé yẹmi àti èmi èmi ni mo drive ṣé yẹmi jókòó síwájú èmi drive màmá jókòó sí ọ̀nà kànnà doyin jókòó sí ti ẹ̀gbẹ́ wọn lẹ́yìn lọ́hùn mo drive wọn lọ sí kuta mo lọ gba passport fún mi mo lọ gba passport fún passport yẹn náà ló lò lọ sí ìlú òyìnbó ńgbà tó yà wọn ìyí tí ọkùnrin yẹn sọ fún mi yẹn bóyá àwọn yẹn béèrè pé tẹ bá fẹ́ gba star ẹ̀gbọ́n ẹ̀ o aṣọ tó bá ti orí ẹ̀ fìlà tó bá dé mọ́rí àti tó bá wọ̀ sọ́run nìkẹ́ lọ gbà wá ìgbà tí délé dé láti fi ṣẹ́ ní ọjọ́ yẹn ó ní kí n wò ó ó ní Yẹmí wá bá òun lọ́fíìsì pé òun fẹ́ lọ fún interview kóun fún un ní fìlà àmì táì tó wà lọ́rùn òun ó dẹ̀ tún ti wá ní another day tó fẹ́ kó fìlà nínú ilé ẹni yẹn dẹ̀ ti sọ fún mi bó ṣe sọ fún mi yẹn mi ò gbàgbọ́ ṣùgbọ́n mo tún wá pàtọ́rọ̀ yẹn wá ń ṣẹlẹ̀ mo sọ fún àbọ̀ mi mo sọ fún that's my husband then ó ní good morning my ìyàwó alájí yes mo dá yín lóhùn ìyàwó alájí ẹ má fàlájì yẹn sí o àwo fàlájì jáná mọ́ o alájí dangote ni mo fẹ́ o àfẹ́ alájí jatijati o èsì yẹn tẹ bá ti ń fi alájí sí kẹ́ máa la o ẹ ti understand torí àwọn kan lè máa lọ fẹ́ máa claim ẹ jọ o ẹ fàlájì sí alájí yẹn kẹ́ máa fi orúkọ sí gan ẹ pè tán ẹ la lọ̀rọ̀ so ó ní olúwa bá òun mo ní ṣó fún ṣe mọ̀ pé yẹn náà wà ó wà calm àwọn ibi tó lè rí pé èèyàn nǹkan lè ṣe fún ẹ àmì tí wò lè ṣe fún yẹn má rí pé èèyàn ò lè ṣe fún ẹ o because you cannot do evil to people don't believe people cannot do evil to you ṣé ti yé bẹ́ẹ̀ yẹn ó lọ ba lọ́fíìsì ṣe mọ̀ pé tó má dẹ̀ ti parí iṣẹ́ nírọ̀lẹ́ kan wá fẹ́ máa ńgbà yẹn wọ́n ṣe introduce ẹ̀ ẹ̀ wọ́n ṣe introduce ẹ̀ computer sí IT sí system bank Nigeria so tíìlì wọn tó bá ti parí ṣàmọ tó bá ti ṣe tán ní màgbọn á lọ sí ẹ̀pẹ́ branch wa lọ máa enter gbogbo iṣẹ́ torí wọ́n máa ṣiṣẹ́ yẹn manually ní ọ̀nà màgbọn wọ́n á lọ sí ẹ̀pẹ́ branch wa lọ máa ṣiṣẹ́ yẹn manual eh, ní lórí system so máa ó máa fẹ́ enter wọ́n fẹ́ tẹ̀mí iṣẹ́ gbogbo tíìlì wọn kó lè balance wọ́n ṣẹ́ẹ̀kì tíìlì kó lè balance so yẹ mọ pé gbogbo àyà ti fa táì sísàlẹ̀ torí pé wọ́n ti close already wọ́n lè ṣiṣẹ́ yẹn títí di ten lálẹ́ wọ́n ti fa táì sísàlẹ̀ ṣé bí mo ṣe sọ̀rọ̀ till <laughs> i'm a clever girl <laughs> till so èmi nígbà yẹn gbogbo iṣẹ́ tí bàbá ọmọ mi ń ṣe mo máa ń because mo máa ń wà very careful because èmi lórúkọ kan àwọn èèyàn máa ń fẹ́fẹ́ nu kùn mí ṣùnà ohun tí mi ò ṣe wọ́n máa ní mo ṣe because of wọn ọmọ story mi ṣòtìyẹ so mo máa ń wà very careful mo wà security conscious anybody tó bá ta sí bàbá ọmọ mi àti mo rí pé ó fẹ́ ṣe òṣì bí ẹran oníwò báyìí they know me ó ní bàbá ọmọ mi nìkan ni máa ti ń jà wọ́n máa wè pé kí ló dé ṣé ò lọ́kọ ni mọ̀nà ah <laughs> mama àwọn family ẹ̀ nìkan ni mi ò mo máa ń kú temper fún honestly when it comes to the area of it ohun ògbèjà mi ò but màá máa gbé jẹ́ màá máa gbé sórí because mi ìfẹ́ kàn kó mi bá mi ẹ ṣàjẹ́ máa sọ story lọ láàárọ̀ now oh jẹ ṣé kí n change ẹ o dùn let me change. Mm-hmm mo fẹ́ change ọwọ́ mi ọwọ́ ni mo gbé kámẹ́rà mi sí ẹ má wo ẹ má wo ẹ má wo kíní alájí o <laughs> so now eh, a little bit comfortable no mo pa comfortable but at least tó bá ti dúró fẹ̀gbẹ́ kan yìí wàá tún change you know? tó bá lọ́mọ kékeré náà tó bá fẹ̀gbẹ́ kan sùn wàá tún change ẹ̀ tó bá ti yá so that the side will not be having problems. Okay. So torí ẹ̀ to bá rí èèyàn tó ṣe tí ìka tí wò lè ṣe fún yàn má bìrì pé èèyàn lè ṣe fún ẹ bó ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn bí àwọn ọmọ yẹn ṣe bí to tó jẹ́ àbúrò Délé yẹn to ṣe gbogbo nǹkan tó ń ṣe Mommy actually is the one behind it. my fine daughter she's she's okay Oh, I know you're ẹ so yes that's my the father of my fine there the baby the my daughter but she, but she rí yẹn it like exactly bí bàbá ẹ̀ but don't think nǹkan kan díẹ̀ díẹ̀ but mí but bàbá ẹ̀ kò sí nǹkan kan he báyìí dúró ìkànnì àwọn néèzẹ o ojú o even pẹ̀lẹ́nu and everything He made the ló kàn yàtọ̀ díẹ̀ yeah and mo ti sọ story mú ẹ̀yẹ ṣá so yẹmi gbogbo nǹkan tí màá yẹn ṣà sọ but èmi mi ò believe nínú kini yẹn mo ti wò pé tàwọn ta lè fẹ́ máa enter because orí mi àwọn èèyàn ò mọ̀ mí ṣá bíi pé mo ò easy báwọn èèyàn ṣe rò pé mo easy but kì í ṣe gbogbo iṣẹ́ mo máa sọ pé gbogbo eléyìí ló mọ̀ àbí nǹkan tí àwọn èèyàn ṣe fún ẹ̀rí nǹkan kan mẹ́yìn i always quiet Tori ẹ̀ ń gbà àwọn ọmọ màláìka kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú mi ń gbà yẹn <laughs> ó treat mi bí ọmọdé ó fi mí wé ọmọ kékeré kò ń ṣọjọ́ orí ni mò ń sọ o ó treat mi like a baby like ọmọdé bíi pé wọ́n ti eléyìí wọ́n máa gbàgbé ni eléyìí máa easy gan bí iṣẹ́ tó máa easy <laughs> kò mọ̀ pé ó yí bóbó kò mọ̀ pé <laughs> kò mọ̀ pé iṣan ni ẹ ti understand ẹnìkan sọ fún mi ládùúgbò mi pé ṣé ò sọ fún mi pé ò kì í ṣe ọmọ òtẹ́ ni o sọ pé gbogbo o kàn gentle àbí nǹkan kan bẹ́ẹ̀ pé o kì í ṣe pé o a lot of things wà lórí ẹ tó jẹ́ pé you ah mo ní ṣé mo ń gbà mo ní àwọn criminal that's why i used to say that criminal have no label okay criminal you got to be careful criminal have no label tó bá jẹ́ pé wọ́n ní label ń sìn pé this one is coming ṣe ó ti ní label lẹ̀ lọ́wọ́ pé wàá máa pé criminal ni but they have no label you see at times most of them will pretend to be good person kò sí tí mò ń sọ yìí kò sẹ́ni believe lè bìlíìfẹ̀ ọ̀dọ́ gbogbo ẹ̀ pátá gbọgbà tẹ́nìyẹn sọ̀rọ̀ fún mi mi ò bìlíìfẹ̀ but èmi kàn fi rẹ́rìn pé eléyìí ó lè ó fẹ́ ó fẹ́ máa ó fẹ́ ó fẹ́ wọ́ọ̀kì lọ́dọ̀ mi ṣó ti yé bọ̀ mo sọ fún bàbá ọmọ mi because kò sí nǹkan tí mo máa hide fún ọ̀rọ̀ ẹ̀dẹ́ náà dẹ̀ ni so. sọ mo ní wọ́n sọ pé Yẹmí máa ṣe báyìí báyìí o ipe mọ́mí àti Yẹmí wá síbẹ̀ òótọ́ dẹ̀ ni ẹni yẹn wá sọ fún mi pé Yẹmí tí mo ń sọ yìí deeper life ló ń lọ o Yemi deeper life òun kò ló jẹ́ kẹ́gbẹ́ ẹ̀ máa lọ deeper life ńgbà yẹn ó ti yé yín ẹgbẹ́ ẹ̀ máa ń gospel church kan but òun ló wá jẹ́ kẹ́gbẹ́ ẹ̀ lọ deeper life deeper life ni yemi lo. lọ o bọ̀bọ́ yẹn wá tún sọ débi pé ó máa ń gba iwájú wọlé babaláwo yẹn tó bá gba iwájú wọlé oníṣòwò ó tún sọ fún mi pe wọ́n máa wá nígbà báyìí èmi ò dẹ̀ kí n jókòó sí inú lórí báńkónì ó ní kí n try láti máa wà lórí báńkónì láàárọ̀ ó ló máa wá ní àárọ̀ kùtùkùtù ẹ̀gbọ́n ẹ̀ máa ti lọ bí iṣẹ́ o torí ẹ̀gbọ́n ẹ̀ lè gbé mọ́tò kó kàn ṣe kòǹgẹ́ wọn bàtà ti mẹ́sọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ti lọ bí iṣẹ́ ṣe ti ṣe bẹ́ẹ̀ ó ló máa wá bọ̀tí níjọ́ kan báyìí òótọ́ ni ṣá mo kàn rí ni tó jáde iwájú ló gbà wọlé ẹ̀ǹkùlé ló gbà jáde ẹ̀ǹkùlé mi mo kàn ṣe rí tèmi wà lórí báńkónì mo kàn rí pé jáde mo wá béèrè pa ah, bọ̀dá yẹmí kí lọ ṣe nílé ibẹ̀ yẹn ó ní woman kan ló wá láti ìlú òyìnbó tí wọ́n ní kò wá rí ń yes mo béèrè lọ́wọ́ ẹ̀ mo ní bọ̀dà yẹmi ó lóun lọ rí woman kan ní ó ló wá láti ìlú òyìnbó ó ló wá sọ́dọ̀ babaláwo yẹn ó ní wọ́n ní kò wá rí mo ní no problem intanet yẹn wá sọ fún mi mo wá mú dání mo sọ fún bàbá ọmọ mi bàbá ọmọ mi náà wá sọ ó dà kó sọ fún bàbá ẹ̀ náà yes ó ní yẹmi ń kọ́ o ó ó so sọ́fíìsì wa ṣe báyìí báyìí so màmá ń sìn bàbá wa so sọ fún mi ń sìn pé fún gbogbo àwọn nǹkan yẹn o mo máa ń sọ fún bàbá náà mo máa ń sọ ọmọ ìjọ tí ti so fún ọmọ ẹ ọmọ ẹ máa sọ fún bàbá so Baba wa ní kí n jọ kí má máa wa kó wá sílé kí n má jẹ́ kí mọ́mì wá fún ọmọ òun lóúnjẹ ó ní kí n má máa jẹ́ kí ọmọ òun wá sílé kí n má jẹ́ kí mọ́mì wá kó wá fún ọmọ ti gbóúnjẹ wá kí n má jẹ́ kó jẹ tí màmá bá gbóúnjẹ wá ó lè ti ṣe ìfọkọ kan ó lè ti ṣe àwọn ìfọkọ ṣe ti ọ̀dà ẹ má bínú ó lè ti ṣe mi ìmọ̀ mi ìfẹ́ kówó kì í bẹ́ẹ̀ àwọn ẹrù ó lè ti ṣe ìfọkọ àwọn oúnjẹ tó ṣàmọ̀ pé oúnjẹ ìjẹ̀bú yẹn tí wọ́n máa ti mísì nǹkan oríṣiríṣi mọ́ èmi ò kì í jẹ ṣùgbọ́n tó bá gbé wá fọ́ọ̀mù ẹ̀ máa sọ pé délé má jẹ o ó máa dó síbẹ̀ ó lè ní kí tó bá sọ pé òun ti yó ó lè ní kọ̀bùrù kékeré ń bẹ̀ ṣe ń bọ bí mo ṣe ní wọ́n kọ́kọ́ fún mi lóúnjẹ ńgbà tó ní kí n kàn fẹnu kan ọbẹ̀ yẹn ẹyọ tí yẹn bá lòun ti yóò ń pọ máa jẹun léta ó kàn lè ní kó fẹnu kan kiri kan kiri kan ìyá ń fẹnu kan so bàbá máa ń kọ sọ bẹ́ẹ̀ pé kí n má jẹ́ kó wà but èmi ò lè sọ ẹni tó bí ọmọ yìí kí n wá sọ pé mi ì ní jẹ́ kó wá sílé mo kàn máa bẹ màmá ni pé màmá ẹ mọ nǹkan ẹ má bínú gbogbo nǹkan tí délé bá ṣe fún yín àti dádì ẹ fi yá mi ẹ rántí pé mo ti bí mo ti lóyún fún un mo dẹ̀ máa sanjọ́ fún yín everything will change but ẹ kàn gbàgbé ẹ dáríjì wọn ẹ fi wọn sílẹ̀ so bí mọ́mì ṣe ń halẹ̀ mọ́ ni bàbá náà máa sọ fún mi princess princess gbogbo wọn máa sọ pé ah bẹ́lẹ̀ bá fà mí eléyà fà mí princess princess ele màmá tiẹ̀ ìhalẹ̀ ni ní tó fẹ́ ṣe yẹn pé òun máa ṣe báyìí mo sọ débì kan ọjọ́ kan àwọn mẹ́ta kan wá kọlẹ̀kùn lé mi màmá ló ràn wọn wá bí bàbá ṣe ń fẹjọ́ sun àfà tán sun babaláwo àmì mi mi mọlé babaláwo wọn ọ̀tá wọn náà máa ń lọ sọ́dọ̀ àwọn èèyàn oríṣiríṣi tó má dẹ̀ ń lọ yẹn nígbà míì tó bá ní kí n gbé wọn torí pé wọ́n kàn fẹ́ lo mọ́tò wọn wá free ride náà máa ṣe ní kí n gbé wọn ṣe ti understand so i know few of places tí wọ́n máa ń lọ ọmọ ẹ̀dẹ̀ ló máa ní tó bá wà níbi tí ó lè ní kí lọ́ọ́ bá ń gbé iṣẹ́ mọ́ nǹkan bẹ́yẹn á gbé wọn lọ máa ń jàbí dírẹ́fà wọn màmá wa ní so àbúrò wọn tí mo lọ gba passport mo pé mo sọ pé mo lọ gba passport fún Yẹmí ìgbà tó wá yá mo wá sọ fún dáàdì Bùkọ́lá náà nígbà ẹ̀mí sí ìbímọ mo wá sọ fún mo ní ṣé mo tẹ̀sí lórí mo ní mo wá béèrè lọ pé ọjọ́ gbogbo ìgbà tó máa ń ṣiṣẹ́ ní workaholic man ni is very hard working ṣé mo pé tó bá ń like iṣẹ́ to ń ṣe you love the work you will create your time so mo ní àtọ́jọ́ tó ti àti ọdún yìí ń gbà owó ló ti gba leave ó lóun ò lọ leave for long time ó ní wọ́n dẹ̀ fẹ́ fún un ní tóun bá gba leave nsìn mo ní tó bá gba leave nsìn jẹ́ ká kàn travel mo ní ìlú wo ló fẹ́ ká kàn tètè ẹ̀ ṣeré lọ kò travel rí èmi dẹ̀ ti máa ń travel mo ní ìlú wo ló fẹ́ ká lọ pé kàn sọ ìlú tó bá wù ẹ́ ká kàn ṣeré at least kó kàn tẹ̀ travel out of Nigeria kì í ṣe Africa o kò travel out of Nigeria láìkó a wá ń discuss ọ̀rọ̀ yẹn wá ṣojú a ti discuss ẹ̀ but a tún wá sọ pé àwa náà pé tó bá ti ṣe tán torí òun ò ní passport gan mo dẹ̀ ti lọ gba passport fún àbúrò ẹ̀ mo wá ní kó náà lọ pa passport bí màmá ṣe pariwo nìyẹn lójú mi no no no no no no no no no no no no tí wọn bá kọ́kọ́ fẹ́ lọ ìlú òyìnbó láyé yìí ọmọ òun ló máa kọ́kọ́ lọ o ó tí o ọmọ òun ló máa kọ́kọ́ lọ ìlú òyìnbó o ọmọ wo ló pè lọ́mọ ẹ̀ yẹmí ló pè lọ́mọ ẹ̀ ojú mi ni èmi ni mo gbá lọ màmá ò ní kọ́bọ̀ ní kò ń ṣe pé màmá lówó tó fẹ́ẹ́ fi kó sílẹ̀ o yẹmí délé náà ló máa help ẹ o délé náà ló help o délé náà ló ti sọ fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé tó bá ti dé òun fẹ́ jẹ́ kó lọ Japan bó dẹ̀ ṣe dé bá ọjọ́ kẹtàlá ní kó lọ gba passport kàdé bẹ̀rẹ̀ journey mo wá ní òkè o èmi náà kò wá wí pé ah, délé náà òun náà lè kó pé káwa náà ẹ ti understand pé at least tó mọ̀ pé tó bá ń fẹ́ yàn sí the next thing náà ni pé you want to have time together you travel you just you know work together and you discuss together You have time for yourself you know ah. mama ni no no no no no no pé dele ò oh kọ no Dele ò ní kọ́kọ́ travel o kí n kọ́kọ́ jẹ́ kí yẹmi lọ ọ̀nà yẹmi ló máa kọ́kọ́ travel ọmọ òun ló máa kọ́kọ́ travel o pé yẹn máa kọ́kọ́ tẹ̀ lóyìnbó nínú àwọn ọmọ òun yẹmi lo ma ọmọ òun ló máa kọ́kọ́ tẹ̀ lóyìnbó o ọmọ òun ló máa ló ṣe mo ní ṣé délé ò kì í ṣe ọmọ yìí ni ó lọ́mọ bàbá ẹ̀ ni ó lọ́mọ bàbá ni délé <laughs> hmm, ó máa ṣe o ó lọ́mọ bàbá ẹ̀ ní délé o pé ló máa kọ́kọ́ pé yíyẹmí ló máa kọ́kọ́ tẹ ìlú òyìnbó kíní yẹn bí mo ṣe gbọ́ báyìí ojú délé ni wọ́n ti sọ o ojú délé ni wọ́n ti sọ ojú mi ni wọ́n ti sọ ojú yẹmí wà ń bẹ̀ other people wà ń bẹ̀ tí màmá fi sọ ah bí wọ́n ṣe lọ léńjọ́ yẹn báyìí ṣe mò ń gbà kó má kú èmi àti ẹ̀ mọ́ tó gbà tó kú èmi àti ẹ̀ báyìí mo kàn ń gbà ah! hatred yẹn pọ̀ hatred yẹn pọ̀ ipe ìwọ lo lówó ìwọ lo ní àìdíyà o ìwọ lẹni tó ṣe mọ ẹni tó fẹ́ ṣe kínní yìí o ìwọ you understand àkúrò ńbẹ délé máa lọ sọ fún bàbá ẹ bàbá ẹ kàn máa jẹsẹ báyìí náà akọwà ni ajẹyẹ hmm, rẹ wà akọ <laughs> akọ <laughs> tún ṣe pè fún náà ni <laughs> ṣe pè fún màmá yẹn kò wá jẹ kò parọ́ Ìyá Délé ò parọ́ ó ní gbogbo ẹgbẹ́ tó ń lọ wọ̀ pátá ìyẹn bàbá délé ló jẹ́ kó ń lọ wọ ẹgbẹ́ yẹn kò parọ́ màmá yẹn kò kò kò kò kí kò parọ́ ó ní gbogbo ẹ̀ pátá tó ń lọ wọ ẹgbẹ́ tó ń lọ wọ wọ̀nyẹn ẹgbẹ́ bàtọ́mọ jẹ́ yẹn délé bàbá délé ló jẹ́ kó ń lọ wọ gbogbo ẹgbẹ́ yẹn ó nítorí ṣe lòun bẹ̀ títí jẹ́ kóun jókòó tọmọ pàtó dẹ̀ ti bọ́ta náà dẹ̀ ti mú wọ́n ti mú gbogbo ẹgbẹ́ so àǹfọ́nìtì ní pé tó bá ti dájú nínú ọmọ wọn náà máa ń béèrè fún bẹ́ẹ̀ ni tó bá ti lè gbẹgbẹ́kẹ́gbẹ́ hmm. so màmá délé ṣá ó yarí pé àwọn òun pé délé kọ́ ló máa kọ́kọ́ tẹ̀lé bó along the line ṣá ń bóyá wọ́n ṣàwárí ní ṣá mọ̀ nǹkan tó ṣá oríṣiríṣi ṣá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn náà bí trọ́bù oríṣiríṣi délé náà bọ́ táyọ̀ ọrùn ẹ̀ ó gbé fún yẹmí ṣé mọ̀ pé kí nǹkan tó ṣẹlẹ̀ physically spirit káwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí ń react physically báyìí àwọn kan máa ti ṣeṣẹ́ tó máa affect ẹnìyẹn spiritually òun náà máa fi ń sọ pé ìkùlé lọ̀tá wà ilé la ṣe ní ń gbé ilé ni wọ́n ti kọ́kọ́ máa ṣe ẹ́ kí àwọn ọ̀tá kọ́wọ́ yẹn tó lè máa máa ba àwọn ọ̀tá ní ìgboro so ọ̀tá ẹni tó bá ti wá ń ṣe ìkà náà tó bá ti wá rí pé àwọn ara wọn ti ṣèkà fún nílé o wọ́n máa gbéṣẹ́ yẹn lárugẹ níta náà ṣe máa ń sọ pé awo awo ò bá gbáwo nígbọ̀wọ́ àwọ̀ àtẹ àwọ̀ àyà wọ́n máa gbéṣẹ́ yẹn sókè ṣé ti yé bẹ́ẹ̀ yẹn ó lọ bá nígboro ó gba kínní yẹn so ẹni tó dẹ̀ wá yẹn náà bóyá ó kàn try láti play pé òun ti sọ fún wa tí nǹkan kan bá ṣẹlẹ̀ àbó ti ṣe iṣẹ́ yẹn o ó ti ṣe fún already o àbí ó wà wípé kí dẹ̀ ṣe bẹ̀yẹn nìkan ni Yẹmí máa ń lọ gbogbo ibi tí wọ́n máa ń lọ mọ́mì náà tún gbé wọn lọ ó tún gbé Yẹmí lọ́dọ̀ àmì kì ṣe bẹ̀yẹn nìkan ni mọ́mì àti Yẹmí máa ń lọ bíi pé mọ́mì máa gbogbo àwọn ibi tó wà lágbègbè ẹ̀pẹ́ yẹn kò síbi tí wọ́n ní lọ ó ti gbé wọn lọ sọ́dọ̀ ògégbòrí mi yẹn mọ́míjọ́ tó ń lọ ó kàn gbọ́ ọmọ ẹ̀ lọ sọ́dọ̀ ògégbò ni bàbá bàbá kọ́ báyìí tó ń pè lógégbò tó máa ń gbé àwọn tó máa ń fẹ́ ṣàgẹ̀mọ́ tó máa ń lead wọn lọ sí mọ̀sán yẹn ló bá ní kò pẹ́ omi ìmọ̀ ó ṣàlóhùn jáde pẹ̀lú mọ́mì mi ìmọ̀ nǹkan kan pàtó dẹ̀ máa dé ló bá ní ẹ̀ mọ́mì ẹni yẹn sọ pé kò ń padà wá ó lóun dẹ̀ padà dé ó lóun padà lọ múlẹ̀ lókè o nígbà tó dẹ̀ máa dé ló ní mú mi òun nígbà míì pé ẹnìyẹn sọ pé òun fẹ́ rí ìyàwó ẹ̀ mo ní ìyàwó ẹ̀ ẹ̀ nígbà tó mo dẹ̀ débẹ̀ mo wá wò pé ó gbé mi lọ síbẹ̀ mo ní ah ló ní màmá ẹ̀ wá síbí báyìí ó ní kó ṣọ́ra fún màmá ẹ̀ ó ní ọ̀tọ̀ bó ṣe gbé wá tó sọ fún wọn pé òun kọ́ bá òun ṣiṣẹ́ fún yẹn tó bá débẹ̀ pé kọ́ bá òun ṣe káyé má bàjẹ́ yẹn tó bá ti débẹ̀ káyé ẹ̀ má bàjẹ́ ló máa sọ fún wọn lójú ẹ̀ á ní káyé bàjẹ́ ni á tún gbé lọ́bẹ̀ ògégbò ọwọ́ mi pẹ̀láyà mi báyìí bábù mi wà ń palọ̀ tí n bá parọ́ mọ́ wọn kọ́lọ́run ṣe ìdájọ́ ó sọ wípé kí n jẹ́ kó ṣọ́ra fún màmá báwo ni mo ṣe máa ní kó ṣọ́ra fún màmá ẹ̀ ó ní ọ̀tọ̀ ní nǹkan tó ní kóun ṣe fún lójú ẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tó sọ lẹ́yìn ẹ̀ pé kóun ṣe fún ògégbò bàbá yẹn bá ṣe kúrò níbẹ̀ ni mo ń lọ ọmọ ní ọlọ́run fetish people màmá yẹn ọdún mi lè ẹ irú ọkọ tó fẹ́ yẹn náà fetish afá tó fẹ́ yẹn kéwú lérè babaláwo ni kéwú lérè kéwú lérè babaláwo ni kéwú lérè náà àwọn nineteen yẹn náà ni wọn kéwú lérè. so bí àwọn méjèèjì ṣe ń fà mí nìyẹn bẹ́ẹ̀ lè ṣe ń ṣe tiẹ̀ lélẹ̀ máa máa ṣe tiẹ̀ míwàá gbogbo owó tó ń ná bẹ̀ yẹn ṣé ẹni tó ń ná lé babaláwo tó ń ná lé aláfa tó ń ná gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣé wọn ò ní ní bùkátà gan kẹkàn ìmájì tèmi ṣe ń fún wọn lówó wọn á náwó ẹ̀ síbi mi owó ẹ̀ náà máa fi ṣẹ́ tiẹ̀ ńgbà mi bá ṣe máa fún bàbá nìyẹn bẹ́ẹ̀ náà nìyẹn mi máa gba tiẹ̀ bẹ́ẹ̀ náà ni Doyin gbogbo wọn pátá ọrùn ẹ̀ báyìí ni wọ́n wà bẹ́ẹ̀ ni there's so much Doyin náà sọ nǹkan kan fún mi ṣé mo pé mo ń sọ̀rọ̀ àwọn nǹkan tí mo sọ yìí mo ti sọ́rí o ọ̀rọ̀ ẹnìkan ni mo sọ débẹ̀ pé ẹni tó fẹ́ yáwó lọ́wọ́ mi mo kàn fẹ́ ṣe tán lẹ́ẹ̀kan kí kàn dé máa lọ́n tèmi wọ́n tẹ́ ẹnìkan tó wá bá mi níbi ìbàdí tó sọ pé ẹ kí n fún un lówó ni mo wá sọ pé tó bá fúnyàn lówó tán ní tó bá sọ ẹ̀dà náà máa fi bú ẹ tó bá di ọ̀la kò tí ì ní pẹ́ ìyẹn àwọn tó bá wá fún lówó yẹn tó bá wà nínú àwọn tó bú ẹ tó bá broke àbí tí nǹkan kan bá ṣe ẹ if people you actually help are part of the people mocking you Olo ló máa ń pènì jù ló máa ń pènìyàn jù ẹni tí ò bá mọ̀ ẹ́ tí ò jẹ́ nowó àbí tó ṣe kankan fún rí tó bá kàn pè ẹ́ lárùn gúngan ò ní mọ̀ kò mọ̀ ẹ́ ni bọ̀tẹ́ ẹni tó jẹ́ pé o fẹ́ run ogún ẹ̀ fún tó wá dìde tó wá jẹ́ pé òǹgan ló kọ́kọ́ sọ̀rọ̀ àwa máa fi ìbá kan ó ti yé now nígbà tí problem yẹn wá bẹ̀rẹ̀ problem yẹn let me now gist you about the problem because téèyàn ò bá sọ problem yẹn mo ti sọ́rí o ní tó dẹ̀ ṣẹlẹ̀ tó bá jẹ́ pé ó yàtọ̀ sí nǹkan tí n bá sọ ẹ wá gbọ́ ilẹ̀ lẹ́kì yẹn gbogbo mà gbogbo lẹ́kì yẹn pátápátá awóyaya nìkan ló sì wà lítùbí tí àwọn èèyàn wà tẹ́lẹ̀ gbogbo àwọn láti awóyaya yẹn láti wọ́n bá ti kọjá awóyaya Ṣàngó Tẹ̀dó dé gbogbo Ẹ̀pẹ́ dé gbogbo Lẹ́kì dé ọ̀nà ti òkun wọ́sà sáìdì wọn yẹn débi Lẹ́kì wọn yẹn There's is nothing ṣó ti yé so àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń tabẹ̀ ni táwọn tó ní family yẹn mọ̀ pé they are local people like that bí àwọn wọ́n dàbí bí àwọn ẹ̀ ṣá ẹ̀ máa mọ̀ pé wọ́n local people like that like that so tó bá ti wá talẹ̀ olórí ẹbí wọn ó lè jẹ́ bí obìnrin ló máa jẹ́ olórí ẹbí wọn olórí ẹbí yẹn náà máa ní kó gbowó dání lọ máa bí ẹni tó yà trust jù olórí ẹbí wọn majority náà máa ní kó gbowó dání á gbowó yẹn lọ sí bank wọn lè ràn ẹnìkan pẹ̀lú wọn ni wọn gbé lọ sí bank but àwọn kan wà nítorí pé Délé jẹ́ ọmọbẹ yẹn ó jẹ́ ọmọ Lẹ́kì yẹn lépìyà. ẹnìkan ní why are you sleeping to take life i'm on the bed ilẹ̀ ò tí ì mọ́ ní Canada mo bẹ̀rẹ̀ ṣáàtì mi ń sìn bí ọwọ́ four àbí tó five mi ìṣàmọ̀ ilẹ̀ ò tí ì mọ́ ní Canada mo wà lórí bẹ́ẹ̀ kó ṣe nǹkan kan ṣe bẹ́ẹ̀ máa ń rí mi lórí ìdúró náà kó ṣe nǹkan kan is a content ṣebí mo ń sọ̀rọ̀ ọlọ́run ò ní jẹ́ sick mi ìdẹ̀ yarọ́ i'm still on my bed this is six o'clock exactly six o'clock three minutes after six so on a good day some people tí mi bá lọ bí iṣẹ́ ó sì lè dìde lórí bẹ́ẹ̀dì ẹ ní seven ó sì lè dìde ní eight ó ti yé so question tẹ bèrè yẹn mo ti dá yín lóhùn thank you To bá yẹ pé kí ẹ ti yé yín and it's good at times let me tell you let me tell you if you have a partner and your partner is not with you in that country you reside eh for loyalty for um, trust Wakon jila jí láàárọ̀ tó bá fi irú àwa ń sìn àwa ń ṣe chat a máa ń ṣe show tí n bá jí láàárọ̀ good morning good morning mo wà nínú ilé o ti understand téèyàn bá dẹ̀ wà lórí chat báyìí tẹ́nibọ̀dì bá ṣàwà nínú ilé mi sìn God forbid. okay as if you are feeling cold normally normally people who are okay maybe people don't want me to talk about this family again maybe they don't want me to talk about the family again maybe some of them they don't want me i will i will say something kẹ́kọ̀ọ́ lè mọ̀ pé mi ò parọ́ ni ah, ọmọ ọmọ ọmọ yẹn ti kú náà délé ti kú so yẹ ká sọ̀rọ̀ kó lè kó lè yé àwọn in bí business yẹn ṣe jẹ́ I'll tell you. I'm not feeling cold and I'm not feeling hot. We are used to duvet in Canada. Even when you are not feeling hot, you cover yourself with duvet because your body have used to it. And again, òtútù ti fẹ́ máa dé díẹ̀díẹ̀. And again, mi ò kí ń wọṣọ So if I don't put on my pajamas when I want to go to bed, I should use my duvet okay right it's not hot but it's not cold and if it's cold no go mean nílè lo dúfèlè because dúfèlè they are soft one be soft tema kọ̀ǹtẹ́ sorry, but tema asu sábẹ́ you understand so tí dúfèlè tó tutù bá ti dé ń sẹ̀ máa rí pé blanket kọ̀ọ̀kan la máa to ma warm now. mi mi nílé mi ẹjẹ ń sọ̀rọ̀ ẹjẹ ń sọ bí problem yẹn ṣe ṣẹlẹ̀ tọ́mátà lẹ̀ ń gbà yẹn ó ti yé mi ẹ má wọ̀ọ́rẹ́ <laughs> ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí bíi twenty something years ago ni ṣé ti yé wọ́n bá gbé owó wá fún bàbá Bukola torí gbogbo wọn yẹn they are family ṣé ti yé wọn máa gbọ́ ẹ̀gbọ́n mi o bọ́dá mi kiri kan kiri kan baálẹ̀ tí bí máa pelé ní kiri kan kiri kan ẹ̀ wọ́n ṣàfura wọn sórí kiri bẹ́ẹ̀ so gbogbo wọn mọ bàbá wọn dẹ̀ tún mọ ọmọ yẹn náà ọmọ wa ní ẹjọ́ ṣe so tí wọ́n bá dé ńgbà yẹn wọ́n máa gbowó fún wọn àwọn pípù yẹn because owó wọn ń gbà yẹn wọ́n á fẹ́ ẹni tó gbowó yẹn wá òun àtẹnikejì wọ́n lè ṣe díì pé wọ́n á ní àwọn gbowó sí báńkì wọ́n náà nífẹ̀ẹ́ gbé sí báńkì wọ́n á fẹ́ fi yá àwọn èèyàn ṣe é wọ́n fẹ́ fi trade wọ́n lè sọ pé àwọn máa pín owó ní ẹ ó máa tó bíi december àbí nǹkan tó bá ta lélẹ̀ ní february wọ́n lè lò ó di december káwọn tó pín owó torí wọ́n fẹ́ fi owó yẹn trade for that december èrè táwọn bá rí yẹn ó máa jẹ́ extra àti tiwọn ṣùtì yẹn wọ́n wá gbé particular money kan wá wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ yẹn so àwọn èèyàn náà dẹ̀rẹ̀ mọ́ máa ń bá délé pé àwọn nídìí owó wọn ò bọ̀ tí nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọn kò ní fún wọn collateral kankan kò ní gba collateral lọ́wọ́ wọn ó ní bọ̀bọ̀ kan báyìí ilé epo kan particularly ilé epo yẹn famco famco lẹpẹ bàbá ẹ̀gbọ́n àbúrò famco yẹn wá jẹ́ bàbá àsùnwọ̀n ẹni tó ní ilé epo yẹn famco ìyẹn gbé kòròdú thank you ẹni tó ń gbé ẹni tó ní ilé epo yẹn ń gbé kòròdú bọ̀tọ́ mi ẹ̀pẹ́ ni famco àbúrò famco jẹ́ bàbá àsùnwọ̀n so bàbá àsùnmọ́ yẹn ló use mọ́ bàbá Bukola eh, that Mr. Adébọ̀wálé so òun ló manage ilé epo famco tó wà lẹ́pẹ́ iṣẹ́ ilé kan mélòó ni ilé epo tó wà lẹ́pẹ́ yẹn náà tó jẹ́ famco ìṣàmọ̀ ìkan wà nílé kó ṣáà òun ló ṣáà manage so wọ́n máa ń ní ìdówó láti so ó máa wá ní òun fẹ́ fún wọn interest pàtó ń gbé owó yẹn wá lọ́jọ́ yẹn lọ́hùn ẹni tó máa ń ní ìdí owó tó pọ̀ ni ẹni yẹn ó wá gbé fún pé iye interest báyìí na náà náà o so tó bá náà fún wọn ní five percent lórí interest bóyá one percent ní báǹkì máa fún wọn àwọn tó wà níta máa fún wọn ten percent ṣó ti yé bẹ́yẹn so nínú ten percent bóyá wọ́n máa fún àwọn tó ní owó ní eight percent ẹni tó gbé tó dúró bíi kinní fún ọ náà á gba two percent bàbá Bukola náà ó like business you know you do like that you know ó wá ní one particular one ìgbà tèmi ti wá wọnú láìfẹ́ ṣe mọ̀ pé mi wá polish ẹ̀ gan ṣó ti yé yín mo polish ẹ̀ mo polish bọ̀bọ̀ yẹn yes he's a fine boy tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bó ti ẹ máa ti mọ̀ pé kò sọ́wọ́ ìtọ́jú lára ẹ̀ mo wá polish bọ̀bọ̀ yẹn bí mo ṣe polish ẹ̀ yẹn tí wọ́n máa rí táwọn èèyàn máa rí pé ó wá ń gbé different cars èmi ni mo ní mọ́tò tó bá ń lọ bí iṣẹ́ ń sìn iṣẹ́ mọ bó ṣe máa ṣẹlẹ̀ àwọn official car ló yẹ kó gbé lọ official car máa tẹ̀lé lọ á wá wa mọ́tò tí èèyàn rà lọ́wọ́ mi yẹn torí nígbà míì mi ní lọ síbẹ̀ yẹn lọ gbé mọ́tò yẹn fún ọ òun ló máa wà á so àwọn official car yẹn ọlọ́pàá máa ń tẹ̀lé àwọn escort so òun máa wa mọ́tò yẹn tó jẹ́ tòkùnbọ̀ yẹn agbè anìkan wá gbé lọ́fíìsì òun gbà mí èmi dẹ̀ máa gbé lọ bó ṣe wá ń ṣe kinní yẹn so àwọn èèyàn àwọn àwọn tó sínú ẹ̀ náà wà ń bẹ̀ tó jẹ́ pé wọ́n sínú ẹ̀ wọ́n kàn gbé òun lọ mi torí pé òun àwọn míì sínú ẹ̀ lẹ́pẹ̀ẹ́ wọ́n kàn gbé òun lọ hẹ́ẹ̀dì bẹ̀ yẹn torí ó jọ́ ọmọ ọbẹ̀ ó dẹ̀ gbédè ó dẹ̀ tún jẹ́ ó wà adúọkì ṣá ó ti ń fine ó ṣáà ti ó wà òkè then àwọn ọ̀gá ẹ̀ àwọn tó sínú ẹ̀yẹ náà àtàwọn colleagues ẹ̀ wọ́n ti ń jẹ́ lọ́ọ̀sì ẹ̀ tó bá ti wọṣọ tó bá ti dé báyìí ó ní nǹkan tó ń pè ní Saheed ó ní nǹkan tó ń pè ní ọ̀gá ẹ̀ kan tó ń pè ní Saheed ọmọ bíi Ìlọrin ni but ìyá ìyàwó bọ̀bọ́ yẹn ń taṣọ lẹ́kọ̀ọ́ ní Lagos Island àti Túnjí èyí tó jẹ́ Saidi yẹn Túnjí èmi yẹn kàn máa mọ lójú ni a máa sọ fún pé wo ọ̀gbẹ́ni ẹni tó gbé ìyẹ́ kì í ṣe ẹrù ẹ wọ́n ṣáà máa máa ṣe oríṣiríṣi iṣẹ́ tí understand gbogbo wọn ń gbà tó o ló jẹ́ kí n wá use mọ́ báǹkì yẹn o so but but tí mo use mọ́ báǹkì yẹn so some people want to take me from me you understand me So like they want they believe that is they I should be they should be my favorite, not him. And me, I can never forget anybody tó ṣe that for me, Never. Àfi tó bá ṣe for me, mi. Never. Kí ẹnìkan better julo, Kó wá julo, For oh, around ti lò fún mi fún goodness. I can never forget such person. You understand me? So these people now want him they want to be my wọ́n fẹ́ yes in tí mo rò tí mo dẹ̀rọ kó tó ṣẹlẹ̀ nìyẹn so for that tí tí side yẹn bá rí lẹ́kọ̀ọ́ torí side dán ó dá idán mọ̀ tó bá gbọ́ idán gangan idán tó bá ti rí tí side bá ti rí báyìí tó bá wọṣọ ní weekend yẹn bá tún di weekend wọ́n máa lọ bí iṣẹ́ wọ́n máa ṣiṣẹ́ saturday Till tí ò bá balance iṣẹ́ tó máa ṣe kù títí di ten lálẹ́ eleven kó tó máa lọlé òun dẹ̀ ló máa mú kọ́kọ́rọ́ fort dání bẹ́ẹ̀ ni kọ́kọ́rọ́ fort ńgbà tó yá owó délé ló máa ń fort ní strong room ṣó ti yé yín Saidi yẹn àwọn Saidi lè máa wà bí jẹ́bọ̀ tòun máa lọ wọ́n á jẹ́ kó lọ ó wà àdúgbò kó wà dedicated ó dẹ̀ wà trustworthy yes tí Saidi bá wá sọ́fíìsì báyìí ní weekend yẹn ọjọ́ tó bá kàn wá tó bá lóhùn kàn kàn wá á kàn wí pé délé wẹ́sẹ̀ àwọn bàtà igun àwágò wọ́ wọ́ bàtà tó wọ̀ Mr. Ratty ló wọ̀ Maori ló wọ̀ ṣé mo pé délé gan kò mọ bàtà ó mọ ìpó wọn tí n bá ra fún èmi máa lọ ń rà ṣé mo pé Lagos Island kò sẹ́ni tó bá gbé ìwà lọ madlas ọbalẹ̀dẹ mo pé iṣẹ́ tó understand I know shoes you know <laughs> that's one thing nípa ìgboro that's ìgboro you know all this thing yes. Saheed yẹn tíyàwó ẹ̀ ń tajọ̀ lẹ́kọ̀ọ́ máa ó dá mọ̀ ṣó ti yé ìyàwó ẹ̀ ń ta lace lára àwọn tó ń ta lace lẹ́kọ̀ọ́ yẹn ó ní lace ṣọ̀bù lẹ́kọ̀ọ́ pé wo bàtà tó wọ̀ délé wo bàtà tó wọ̀ wo jacquard wo sẹ́ṣọ tó wọ̀ wo lè void tó wọ̀ swiss swiss lace torí àwọn tó ń ta swiss lẹ́kọ̀ọ́ ń gbà yẹn àwọn tó ń ta original swiss mo mọ̀ wọ́n ẹni tó jẹ́ best customer mi tí mo àwọn tó ń ta swiss pọ̀ ṣó ti yẹ yín mẹ́rin mo mọ gbogbo swiss shop so ti eyin me àwọn tó ń da májẹ̀ polówó wọn lọ́fẹ̀ẹ́ you understand now this guy will be àwọn ọmọ pé man tó bá wo brocade ẹsẹ̀ lẹ́sọ̀ ló wọ̀ ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn tó ti wo brocade tó ti mọ ó ti rí pé what all of them wọ́n máa wá sọ fún pé délé wo ẹ̀rùn àgbàlagbà this uh, this ladies. is ó ti lé ìjọlọ́bọ̀ tó ń wá rí pé à wọ́n wá bẹ̀rẹ̀ jealous délé délé máa ń gbé mọ́tò èmi ni mò ń ta mọ́tò wọ̀nyẹn gba mímì ìsanwó mọ́tò wọ̀nyẹn tán bọ̀dí gbogbo àwọn ọ̀gá mi wọ̀nyẹn tí mọ́tò tí ma ti fẹ́ gbé ṣe ti yẹ yín bẹ́ẹ̀ yẹn wọ́n ti mọ̀ pé mo ti tà á nìyẹn owó máa padà wá bí ò tí ì pé máa yẹ ti understand so délé máa ń gbé mọ́tò oríṣiríṣi ó ti yẹ yàtọ̀ sí mọ́tò tó ń lò official i mean mọ́tò tiẹ̀ personal car àti official car tó máa fi ń gbé ṣé àmà rí pé so wọ́n ti wá ń ṣèké fún táwọn ta ló jẹ́ inspector wọn gbà yẹn o ta ni o ṣẹ́ ṣába no ṣába ṣẹ́ ṣába ni wọ́n pè ní ṣé òun ló wà nídìí IT mo ṣàmọ̀ pé àwọn ọ̀gá ẹ̀ kan òun ló wọ́n ti ń sọ̀rọ̀ Mama bẹ́ẹ̀ Mama ká sí brain mo dẹ̀ ti tẹ̀lé end of the year party mo ti lọ sí end of the year party wọ́n ṣe ẹ̀kan abẹ́ méjì ta ló jẹ́ Ali Ali kí lórúkọ bọ̀bọ̀ MC o tó I mean MC bọ̀bọ̀ yìí tó tó lára àwọn àgbà ọ̀jẹ̀ nínú àwọn MC yẹn òun ló ṣe MC wọn ló máa ń ṣe MC wọn ní kinní ẹ̀ kí lórúkọ ẹ̀ o Ali máa rántí sí máa rántí bá dẹ̀ rántí so that's why mo ṣe mọ ọ̀gá ẹ̀ àwọn ọ̀gá ẹ̀ tá tún ní ẹ̀ kí lórúkọ ẹ̀ ẹnì ọ̀gá ẹ̀ tó náìsì sí tó láìkì jù kí lorúkọ ọmọ èkó yìí o tó kí lorúkọ ọmọ èkó yìí o máa rántí sí ọ̀rẹ́ bọ̀dé gan ni torí ọjọ́ tí mo lọ patí bọ̀dé mo wá rí torí ọjọ́ tó kọ́kọ́ introduce mi sí màá yẹn pé ah délé délé gan owó mẹ́lẹ́ ìkọ̀kọ̀ mẹ́yẹ màá rántí <laughs> màá rántí ẹ̀ kìíní oore tó kàn ṣe fún mi níjọ́ ìgbà tí mo kọ́kọ́ rí báyìí tí mo kọ́kọ́ rí dé ni pé ṣé mi bọ̀bọ̀ ilé ẹ̀yẹ́ tí wọ́n ti sàn but ìgbà tó yá ó nice guy nice ẹ mọ kéèyàn rí ẹ tó bá rí pé wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ kó iṣẹ́ ti bẹ́ẹ̀ yẹn open eyes me èmi náà dé open eyes it's too bad me I must now fight for him I now encourage him and now he now ló jẹ́ kí n máa ta mọ́tò yẹn mo kàn mí rí iṣẹ́ mọ́tò gan ló wá ní based on this pé this car and on this area ó ní má wọ́ọ̀rì táwọn èèyàn bá ti wá wá báǹkì tó fẹ́ gbowó tó pọ̀ á ní dàdí ẹ mọ̀ pé ìjẹ̀bú ló máa sọ á tún sọ ìjẹ̀bú fún wọn pé kí lẹ́n fẹ́ lọ fowó tó pọ̀ ìṣe torí tó bá ti talẹ̀ wọ́n ní mọ́tò mo fẹ́ lọ fowó rà á ní à wo lẹ fẹ́ à ti dárúkọ á ní ẹ jókòó ìyàwó mi máa gbé wá fún yín á ní ìyàwó ìyá aya rẹ aya rẹ ta mọ́tò ni wọ́n máa sọ mi ìgbọ́dẹ̀ ìjẹ̀bú dáadáa wọ́n máa sọ ìjẹ̀bú yíyí á gbé wá fún nílé mi á gbé mọ́tò àfún á ní lọ́jọ́ wo ni atọ́mọ́ sọ̀mẹ́lò kan kò wọ́n ṣọ̀ṣẹ́ ẹ kò sọ mọ́tò tẹ fẹ́ pé kó tó di ilẹ̀ ṣú tí ilẹ̀ bá ṣú lónìí tó bá dàárọ̀ la ẹ máa rí i wọ́n ní ẹ̀ nígbà tí mo gbé ti sólú aládé wá tí mo gbé ti kinní kan wá tí mo gbé ti kinní kan wá wọ́n wá ti wọ́n mo fẹ́ ra mọ́tò sọ fún ayára mo fẹ́ mọ́tò bàbá yìí mo fẹ́ kinní kan mo fẹ́ kinní kan má ti gbèdé so it encourage my business orí mi wá wú ṣó ti yẹ yín mẹ́yẹn and now mo support ẹ̀ anybody to bá fo wọn lè fojú pè mí tó bá ti bá mi sọ báyìí wọn kàn máa rẹ́rìn wọn fowó entice mi wọn kàn máa rẹ́rìn wọn <laughs> kàn máa rẹ́rìn tí bá ti ní báyìí wọn kàn sọ fún wa nítorí guy kan bàbá ló sọ yẹn adúlé tó to sọ fún ní ọ́fíìsì nǹkan bàbá ló sọ ó ní bọ̀bọ̀ kan báyìí kí ni wọ́n pe sàlámì <laughs> bọ̀bọ̀ yẹn báyìí wọ́n máa ra gbogbo ọjà mi ó lè ti bá kó aṣọ sílẹ̀ báyìí ó lè lóun bá ra gbogbo ẹ̀ kó nǹkan tí ò ní ìdí àṣà máa rà because he just want to a máa sọ fún mi fi bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ yìí ó kéré sí ẹ wò ó yìí kéré sí ẹ mo ní mo ti gbọ́ mo ti gbọ́ màá kàn máa sọ màá máa ní mo ti gbọ́ máa ní bọ̀dẹ́ yín ló máa ń dàkúkọ náà <laughs> so ní tí mo kàn sọ náà ni pé a lot of friends a lot of colleagues àtàwọn tó sílẹ̀ wọ́n ti wá ń jealous ẹ̀ wọ́n wá ń envy ẹ̀ òun ò sọ fún wa ló ń pe àwọn inspector wa fún látìkù wọ́n máa report ẹ̀ ṣó ti yé débi pé girlfriend ẹni tó fi set délé up tí délé náà wà lọ date wọ́n ní girlfriend kéèké abiru ni ọmọ yẹn ọmọ ọmọ tó wá ṣe it ní èkó bank wọ́n wá process ọ̀dọ̀ délé ní wọ́n wá ní kó máa tẹ̀lé délé lọ máa gbọ́n ẹ̀pẹ́ ni wọ́n process sí wọ́n ní kó máa tẹ̀lé délé lọ máa gbọ́n wọ́n sọ wípé girlfriend kéèké abiru ni lára àwọn top official àwọn bíi number three or four ló jẹ́ ní èkó bank báyìí kéèké abiru top official ló wà ẹni tó jẹ́ md wọn gbà yẹn nígbà tí eh, ọ̀rẹ́ godfather mi kan ti kúrò ńbẹ̀ was ẹtì eh, kínní kan ẹtì ṣé ti yẹ yín mẹ́yẹn ọmọ èkó ọmọ island so slim guy ó ga báyìí ó slim ó dúdú ṣó ti yé md wọn gbà yẹn because i go to their party you know, end of the year party so wọ́n ti wá fi bọ̀bọ́ yìí wọ́n fi set ẹ̀ àwọn yẹn ti wá ń sọ pé ah wọ́n máa sọ pé bàtà tó ń wọ̀ aṣọ tó ń wọ̀ aago tó ń wọ̀ sùtù ẹ ti wá ní ìwà èmi ni mò ń èmi ní tí mo máa ń fi compensate ẹ because ìjọ tí mo kọ́kọ́ ṣe oúnjẹ fún délé láyé mi ṣe mọ̀ pé normally àwa máa ń sọ oúnjẹ sàrà ni a máa ń ṣe sàrà ẹ mọ̀ pé kí ẹ máa ṣe sàrà ẹ mọ̀ nǹkan tí mo ń pè ní sàrà ni pé ìwọ ló máa ṣe fún wọn tó bá ti jẹ wà ń gbòòrò obìnrin yẹn torí ẹ ló ṣe mọ wọn máa bí pé ọkùnrin gbúdọ̀ wọn máa ń spoil ọkùnrin ìwọ ló máa ṣe iṣẹ́ obìnrin ọkùnrin á máa jẹ normally that's wọn wọn ṣe train wa wọn ló máa ma ṣe gbogbo nǹkan owó ẹ ló máa fi rà á tiẹ kò jẹ mọ Ọlọ́run má jẹ ṣe rubbish thing life mo wá ṣe oúnjẹ torí normally bá ṣe máa ń ṣe nìyẹn bá dẹ̀ ṣe máa ń ṣe fáwọn èèyàn nìyẹn kì í ṣe ọkùnrin nìkan anybody come around you got to do things for them obìnrin máa nice ní Èkó ní Island yẹn tó bá ti jọ mọ̀ gbòòrò ó máa nice jọ ọkùnrin lọ so bí mo ṣe ṣe oúnjẹ fún Délé báyìí torí gbogbo àwọn tí mo fẹ́ náà mo máa ń ṣe oúnjẹ prince oúnjẹ ọ̀fẹ́ ló ń jẹ aṣọ ọ̀fẹ́ ló ń wọ̀ ṣó ti ye yín oúnjẹ ọ̀fẹ́ ló ń jẹ aṣọ ọ̀fẹ́ ló ń wọ̀ ṣùgbọ́n mo ṣe oúnjẹ ọjọ́ tí mo ṣe oúnjẹ fún délé first time kí n má ṣe oúnjẹ fún mọ́ ó béèrè mi ó ní please ó ní before I taste this food ó ní just tell me how much is it But tí mo wá mo ní why ó ní I don't eat any food without paying I don't eat food from any woman without paying young boy but mo wá wí pé what kò ní bọ́dí o he has small stature Dele has small stature but brilliant lójú mi ó brilliant ó surprise me? ìrírú ẹ̀ rí gbogbo àwọn tí mo pàdé yẹn ó lè ní wọ́n tí mo ti pàdé wọ́n ló máa ma ṣe fún wọn má gbowó lọ́wọ́ ẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn which now said to me that please mo rántí ọbẹ̀ yẹn lọ́jọ́ yẹn lọ́hùn ọbẹ̀ yẹn wọ̀ sọ ọbẹ̀ ẹ̀fọ́ pẹ̀lú ẹ̀gúsí ẹja panla oríṣiríṣi nǹkan ló wà ń bẹ̀ bí mo ṣe ṣe bá kò wí pé what irú ó lóun ò ní jẹun ó níbọ̀ tóun mọ̀ pé owó tóun máa ń fún yàn tóun lè fún mi fún ọbẹ̀ yìí ó lè lè má lè ṣe ọbẹ̀ yìí o ó ní but I will not taste the food without pain. ó ní tẹ́ ah, mi ìmọ̀ àwòbá mi ìran tí ó yẹ tí mo ṣe ọbẹ̀ yìí ọbẹ̀ yìí máa wọ́n náà but ó ní bó ṣe yọ owó lápò níjọ yẹn owó yẹn dàbí àfọ̀fowó tí mo ṣe ọbẹ̀ yẹn ó wá ní kí n gbà kóun tó lè tẹ̀sẹ̀ that thing go a long way wọ́n á wò pé what now nígbà tí mo ó ti kọ́kọ́ impress mi ní àkọ́kọ́ by borrowing me nígbà tí mo fẹ́ travel tó wá fún mi ní owó ticket tí mo fi rí schedule journey mi nígbà yẹn ṣe ti ìyẹn ti wá pẹ́ torí gbà yẹn àfẹ́ra i just friend ṣe ti understand kò gba interest ló interest ẹ̀ ó yẹ kó gba bíi ten thousand lórí owó yẹn gbà yẹn kò gba owó kọ̀ọ̀kan ó ní kí n filẹ̀ mo padà dé ten thousand tó yẹ kó gbà mo fi san fifty five to fifty seven thousand fún that's Sony. ẹ̀rí sì yẹn ń gbà yẹn bíi seventy something ẹ má gbàgbé pé àwọn palace àwọn yẹn ń gbà yẹn twelve thousand ni wọ́n ń tà wọ́n o but twelve thousand also is a big money then ṣé ti yé yín it's not as small like ten thousand gbà yẹn twelve thousand gbà yẹn o ó dàbí kéèyàn ra fóònù ní two hundred thousand sìn àbí two fifty bó ṣe rí nìyẹn kì í ṣe àbí kó ra ní three hundred gan fóònù tó máa rà ní ṣó ti yín bọ̀ mo wá fi fún ten thousand tó yẹ kó gbà yẹn mo wá double ẹ̀ fún that's it tó bá when you good to me i'll pay you double that's me gbà tó ó ti ó di ó ti di two scores ọdún ó fèlè níbi kan tí mo ti ṣe test fún ó fèlè nínú test mẹ́ta tí mo ṣe fún ó pass méjì ó lùzẹ̀ ẹyọkan ó pass ṣùgbọ́n tó bá lùsì méjì náà mo sì mọ̀ pé ó sì pàṣẹ ọkàn bóyá kò mọ̀ pé test ni ṣó ti yé bẹ́yẹn bó ṣe sọ̀rọ̀ yẹn orí mi wú. mo ní no problem ó wá fún mi lówó yẹn mo gbà lọ́wọ́ ẹ̀ mo wá sáfẹ́ wá jẹ that first time tó máa jẹ oúnjẹ mi ó wá lóun ò kì í jẹun ẹ mọ bí mo ṣe wà nínú lẹ́sìn tó máa sọ pé mi ò jẹun tí stress ayé bá wà lọ́kàn ẹ jù you will lose appetite ó lè má jẹun days each time tó bá fẹ́ jẹun báyìí ó lè jáwọn ọ̀rẹ́ kan ló máa ní let's go and eat yọ ká lọ sọ́dọ̀ yakoyo ká lọ sọ́dọ̀ pátá ńlá ká lọ sọ́dọ̀ òbí wọ́n ṣà máa pè wọ́n ṣà lọ ibì kan tó bá dẹ̀ ti fọ́ ọgbọ́n oúnjẹ yẹn kò wá jẹun bí wọ́n á ṣe mọ ní kí ló tí ò kí ń jẹun kó ní kò sí kì í ṣe pé kò sówó lọ́wọ́ ẹ̀ ó máa ó máa dáṣẹ lówó owó nínú inú ti máa wà lábẹ́bẹ́ dẹ̀ àbúrò máa ń wà òkè ó dẹ̀ tó ń ṣe business ẹ̀ táwọn bàbá yẹn náà máa wá wọn máa fún gift gbogbo àtọ́ ń ṣe bẹ̀yẹn nígbà tó kọ̀ọ̀kan ó kàn máa ń bí sí i mo wá wò ó ọjọ́ tó kọ́kọ́ bọ́ ṣọ báyìí lójú mi ó look so skinny ọlọ́run dáríjì mi ẹ má bínú mo kọ́ ó ti kú sí but you know may he so rest in peace torí ẹ̀ mo ṣiṣẹ́ lórí bọ̀bọ̀ yẹn gan-an tí ò bá kú tó bá wà ń bẹ̀ fọmọ ẹ̀ kó kàn máa ṣe tí wọ́n ti sàn mo believe um, àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ yẹn kàn believe pé bọ́lá wo ni kìnìkan kìnìkan kàn believe pé bí you know when you are helping some people they believe that they are helping you anyway ṣá tó kọ́kọ́ bọ́ ṣe ẹ̀ báyìí ó look skinny ó look so ó tún wá ní some mo sorry to say this ó wá ní some rashes lára ó dẹ̀ lówó kò ní time mo wá wò pé òkè mo wo ẹ̀yìn ẹ̀ mo wo gbogbo ara ẹ̀ wọ́n ní wọ́n ní kí ló ṣe é mẹ́ cream wo ló ń lò ó lóun ń lo cream bọ̀ tóun ẹ mọ̀ ẹni tí ò ní obìnrin kò ní kò ṣàpara wípé kó ṣàpàjú àbí kó ṣàṣe wàràwàrà kó wọ súùtù kó dẹ̀ fọ́ ó wípé kò yẹn mo kọ́kọ́ rí ó skinny ó dẹ̀ ní gbúra mo ní ló wọ rẹ̀ mo bẹ̀rẹ̀ mo ra cream mo ṣe oríṣiríṣi when tó bá ti wẹ̀ tán màá bá pa gbogbo rẹ̀ i'm now be doing things for I'll be doing things for him bàtà tó máa wọ̀ ń sìn suit tó máa máa ṣe tó bá ti wá débẹ̀ yẹn báyìí gbogbo àwọn ọ̀gá yẹn kàn máa máa jealous ẹ̀ ni àwọn tó gbé suit ọ̀tọ̀ tó ń gbé coat ọ̀tọ̀ wọ́n wá rí i pé ó máa wà tó máa ṣáṣà máa múra pa ó wá múra bíi ṣé kéèké abiru yes àtàwọn ọ̀gá ẹ̀ kan wọ́n sọ àwọn tó máa ń múra gan wọ́n ní kéèké abiru mo ti rí kéèké abiru lẹ́ẹ̀mejì torí òun ó wà nínú àwọn tó fún ní query nígbà tí mo lọ tẹ̀lé ran ansa query so ó kúrú kò ga púpọ̀ but ó smart tó máa wọ suit tó dẹ̀ máa ń gbégo máa pẹ́pẹ́pẹ́ you know so ó ti wá múra bíi èmi ò dẹ̀ wo àwọn yẹn láti dress ẹ̀ but I have my own mo like because mo mo like dressing tí n bá lówó tí n bá ọkàn mi ò kàn balẹ̀ adẹ̀wà ní Canada sí and again sharp dresser ni ẹni tó mọ̀ mí dáadáa mọ̀ pé sharp dresser they call me sharp dresser you mọ̀ sharp dresser that if i want to dress i will dress i will be tí ma fẹ́ lọ surrounding yẹn ó máa wọjú máa máa wá i love dressing so àwọn yẹn ti wá jealous wọ́n ti wá jealous Eh. gbogbo wọn tó wá wù mí wọ́n approach me they approach me they jealous him they jealous me they entice me very well but i didn't accept mo kàn wí pé this is what i want because he has helped me. He's nice. I see, I love niceness. I don't like me. I like niceness, you know. He, and he's trying to encourage me. introduce face your car. Car business what? Kò sẹ́ni tó ń ta mọ́tò láti àjà ní gbogbo Èkó kó tó rẹ́ni tó ń ta mọ́tò. Mi gbogbo tí máa rẹ́ni tó ń ta mọ́tò nìyẹn. Kò sí ní gbogbo àjà ẹjọ́ sọ so if they want to buy car from ajá they will call to, they will call me Ben Muso. nobody nobody selling car When this thing was, but lọ nàìjíríà gba gbogbo wọn ti ń sa mọ́tò nobody selling car in that area my that guy said to me be selling in post-it so tó bá ti wọn ló customer for me. mi tó bá ti lè wá buy. ń báńkì báyìí a fẹ́ lọ ra mọ́tò wẹ́ẹ́ bọ́lẹ́ fẹ́ lọ a fẹ́ kó wọ́n fẹ́ nìkan ó fẹ́ lọ sí kọ́sọ́mì síkútọ́nu a fẹ́ kó wọ́n fẹ́ ìyẹn máa sọ pé àṣẹ lọ Kútọ̀nù no we don't go to Kútọ̀nù káàyín ti wà ní Nàìjíríà Ìjẹ̀bú Òde ṣó ti yẹ yín mẹ́yìn mi ò ra mọ́tò hmm, sùúrù lérè sùúrù lérè téèyàn bá fẹ́ ra mọ́tò ńgbà yẹn wá lọ Western Avenue Western Avenue Ìkẹjà ni gbogbo àwọn onídílà wà ńgbà yẹn so Ìjẹ̀bú lẹ́yìn ìgbà Ìjẹ̀bú Òde so Ìjẹ̀bú Òde súnmọ́ Ìkó gan àmì ó dẹ̀ súnmọ́ Ẹ̀pẹ́ tí bá ti gba Ẹ̀pẹ́ báyìí tí mo ti dé Ẹ̀pẹ́ mo ti kọrí mọ́ náà ìbẹ̀jù lẹ́kí mo ti débẹ̀ jù lẹ́kí mo ti dé ẹlẹ́kọ mo ti kọrí mọ́ ọ̀nà ọ̀hún yẹn tó bá ti jọ́nà wá ó dẹ̀ jọ́nà awúyáyá náà ni wọ́n ti lọ deliver mọ́tò wọn so he now encourage me mo á wò pé òkè wọ́n dẹ̀ máa gbà gbà tí mo ti wá rí pé àwọn ọ̀gá ẹ̀wọ̀n yẹn wọ́n ń ṣe sí mi yes wọ́n máa ń ṣe sí mi wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ fún mi burúkú má nǹkan tó ń pè sálámì ó ra mọ́tò lọ́wọ́ mi nígbà yẹn kéèyàn ra mọ́tò kó ra ọjà lọ́wọ́ mi mo kọjá yẹn wá láti Dubai ó ra ọjà lọ́wọ́ mi àtàṣọ òtútù àtàṣọ ìgbẹ́kiri o ó ra ọjà lọ́wọ́ mi ó dẹ̀ ra ọjà one point six ní ẹ̀ẹ̀kan nígbà yẹn o owó tó máa fún one point six kò dẹ̀ san ṣe mọ̀ wọ́n máa sanwó díẹ̀ dẹ̀bọ̀t ó san lẹ́ẹ̀mejì ọjọ́ tí mo wá ṣe bẹ́ẹ̀dẹ̀ mi mo mọ délé kò pẹ́ mo ṣe bẹ́ẹ̀dẹ̀ mi ó ra káàdì fún mi mi ò ń jẹ káàdì mo kàn wí káàdì ni bọ̀bọ́ yẹn rà fún mi mo kàn gbà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ fi ṣéǹjì kan sílẹ̀ mo kàn rẹ́rìn mo kàn gbà lọ́wọ́ ẹ̀ <laughs> ṣe é wá rí sàlámì lára àwọn tó ń toast mi tó mọ̀ ọ́ òun ló jẹ́ mọ̀ wọ́n o lójú ẹ̀ báyìí nìyẹn máa pè mí pé màdàmú ń bolẹ̀ wà mo ní mo wà lọ́fíìsì ọ̀rẹ́ mi mo wà lọ́fíìsì mo wà lọ́fíìsì délé á lóun fẹ́ ní kán wá gbé nǹkan bẹ́ẹ̀ dé ṣe bẹ́ẹ̀ ni ní bẹ́ẹ̀ dé yín òun ti lọ sí tantalizer ó máa lòdù mọ́tò <laughs> máa yẹn wọ́n á ní kó lòdù mọ́tò á lòdù mọ́tò <laughs> ó ní kán kó oúnjẹ wá àti owó àti kan àti gift ó ní kán gbé wá fún wọn gbé wá bá mi lọ́fíìsì délé mi ìwà gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi ó rò bóyá mi ní sọ fún délé mo ti sọ fún délé o ṣé ti yé bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi pátápátá ṣé ti yé mo sọ fún délé mi ìwà yín tó fọ́nì sí mi ni pé délé ló jẹ́ kí n wọ́n gbé nìyẹn o ló ní wọ́n máa ń rajà gan wọ́n lówó òun ló máa ó ní um, account um, àwọn pay àwọn pay officer àwọn ministry yẹn ni má yẹn so ó dàpọ̀ òun ló máa ń sanwó fẹ́ pẹ́ division àwọn area àbíkan lẹ́pẹ́ ńgbà yẹn so àwọn tó máa tó máa ń kówó fún tó máa sanwó yẹn ti understand so owó wà so each time tó bá ti fẹ́ tó bá ti san allocation báyìí tó ti fẹ́ sanwó ó ní yẹn hmm. ó ti máa ó lóyún tó jù sẹ́ mi so bọ̀ tó bá ti wá ṣe bá máa sọ fún délé ọjọ́ yẹn oníbo lẹ́wà gbogbo nǹkan tó bá sọ fún mi máa ní yẹn máa sọ fún délé o torí máa sọ fún mi àbúrò mọ́nà bọ̀bọ̀ bọ̀bọ̀ ló máa ń pè délé bọ̀bọ̀ báwo ni a tún ọ̀gì ẹ̀ à á máa bèè lọ́mìí á ní sùtì yẹn àwọn nǹkan tí délé máa ń tò yẹn á lòun lòun fẹ́ á ní oníkan tó wọ̀ lánàá ó ní bó ṣe wọ̀ yẹn gọ̀gàn pẹ̀lú bàtà yẹn á lòun gọ̀gàn lòun fẹ́ <laughs> so ìgbà tí mo wá kọ̀ wọ́n wá rí pé mo kọ̀ ọjọ́ tí bẹ́ẹ̀ dé mi yẹn délé fún èmi ní card pẹ̀lú change nínú ẹ̀ mo kàn rẹ́rìn bọ̀bọ́ yẹn kó ó láti èkó ó ní tantalizer ló rà wá ó pọ̀ gbogbo àwọn tó wà lọ́fíìsì wọ́n mú méjì méjì mẹ́ta mẹ́ta ṣé ti yé nínú kinní yẹn wọn àwa kò yòókù aṣá àwa àmọ́ àwọn tó máa fún wọn tó kó lọ sẹ́pẹ̀ wọn fún àwọn tó wà lẹ́pẹ̀ náà lógún gọọmẹ̀ntì gbogbo àwọn security àwọn èèyàn yẹn a máa lọ pín oúnjẹ fún wọn bọ̀bọ́ yẹn ló rà wá èmi àti délé akọ̀rẹ́rẹ́ <laughs> ẹ <laughs> ti yẹ yín bẹ́ẹ̀ yẹ so nítorí àwọn yẹn sọ àwọn tí mò ń sọ yẹn wọ́n níyàwó ńlé o ẹ máa gbọ́ kí ni wọ́n ní fún mi wọ́n ní gọ̀gọ́ fún mi délé kò ní ìyàwó kì í dẹ̀ ṣe pé kò níyàwó yẹn nìkan mo ti sọ fún pé wọ́n mà ní mi lè bímọ ó ní màá fẹ́ tó bá lè bímọ wọ́n mà sọ wípé kinní kan bọ́n ṣe bàmí já ní hmm, mi má wọ́rí ṣó ti yé ó wá tún help business mi instead tí mò ń fẹ́ tẹ́lẹ̀ tí ò appreciate mi tẹ́mi bá love èèyàn gan bó ṣe wà yẹn wọn kì í appreciate mi bọ̀ kì í ṣe ń sìn mọ́ wọn máa ẹni tí mo love gan appreciate mi my husband appreciate me. so ẹnìkan ò appreciate mi òun rí mi bí treasure gbogbo family ẹ̀ wọ́n rí mi bí treasure nígbà yẹn wọ́n ní mo sọ fún màmá ẹ gbogbo wọn máa máa rán àrán mi kó tó di pé wọ́n di ẹ̀wọ̀n náà ìjà tó ti wà láàrin wọn ló jẹ́ kó dẹ ọ̀nà o wọ́n wá wò pé ta náà lè fi kàn discuss yẹn àwa ó ti yẹ bí wọ́n bìlì pé tẹ́lẹ̀ ìbá ti wò pé I cannot control you this one cannot control you they all of them want to have they want me to submit to them like tẹ́lẹ̀ ìbá ni ṣe báyìí fún bàbá délé má tọ́jú bàbá o me ni and I don't listen to them to those bad bad advice I respect them màá dẹ̀ try láti convince wọn pé mọ́mí tó bá jẹ́ yìí náà lẹ nídìí nǹkan bẹ́ẹ̀ tẹ́ síkẹ́ lé ní kí má tọ́jú yín nígbà tí mo bá ní mo lọ́ọ̀fọ́ ọmọ yín kí máa lọ́ọ̀fù ọmọ yín tí mi nílé ìtọ́jú ẹ̀yin tẹ́ bá jẹ́ pẹ́rẹ́ǹtì àbí tó ṣì so nǹkan tí ẹni yẹn ní fún mi sìn i love my business more than anybody mi like ẹ o fẹ́ fẹ́ ṣó fẹ́ fẹ́ mi àbókò fẹ́ date mi kọ́kọ́ lè ló dé ó ní wọn lady kan ó máa ń gbé mọ́tò fún wọn lady yẹn big girl ni o that's some people nǹkan tó ń kàn fẹ́ sọ nìyẹn some people want to marry big man because he's a big man they want to marry big rich person because he's rich and they go to get something from the post after that nothing no infection èmi tó máa ń love wá fẹ́mi ni mo sọ and my love doesn't develop in a day kí n tó bá rí yàn mo máa ń lẹ́ẹ̀kí tí n mo like ẹni tó rescue me the guy rescue me yes he rescue me mo ní mo ní ìdí mo fẹ́ change ticket mi gbà yẹn ó change ẹ̀ fún mi kò gbowó lọ́wọ́ mi mo sanwó ẹ̀ fún padà o mo dẹ̀ san fún pẹ̀lú times six interest lẹ́yìn ìgbà náà mo wá fall in love pẹ̀lú àwọn family ẹ̀ kí n tó fẹ́ màá wá fún wọn ní nǹkan màá ṣe dáadáa fún wọn because ọmọ wọn good sí mi oore kan yẹn ló kọ́kọ́ ṣe ẹlẹ́ẹ̀kejì ni èyí tó sọ pé ọbẹ̀ yẹn o òun kì í jẹ ọbẹ̀ tí wọn ò sanwó o owó tó fún mi ń jọ yẹn bí half of the money tí mo fi sí ọbẹ̀ yẹn ni nígbà yẹn bóyá owó tó fún mi bóyá ó fún mi ó wá sọ fún mi ó wá ní owó tóun lè máa fi ṣe ibẹ̀ ní tóun lè mi ìfẹ́ sọ iye yẹn ń gbà yẹn sí owó yẹn gbà yẹn bí yẹ kéèyàn máa fún yàn three three thousand three thousand tó fún mi yẹn náà mo lè ṣe oúnjẹ fifteen thousand for that week o but ó surprise mi wípé ó sọ fún mi pé iye tó máa fún mi nìyẹn but three thousand yẹn náà ń gbà yẹn àwọn tí mo fẹ́ tíṣà yẹn sálárì wọn minimum wage is three thousand <laughs> nígbà tí mò ń sọ tó bá wà ní level tó jẹ́ pọ̀ gan ni ẹ tó lọ sí school bóyá sálárì ẹ máa wọ bíi tó bá calculate gbogbo ẹ calculate gbogbo ẹ a máa lọ bíi eighteen thousand ṣòtíyé so tó bá fún mi ní three thousand is a big man but three thousand yẹn kọ́ mo lè ná fifteen thousand mo lè ná twenty five mo lè ná thirty ní around that time yẹn ṣòtíyé ó dà pé kí n sọ pé òun ná one million àbò ná two hundred thousand àmì òun ná five hundred thousand between the short clinical time ó ti yé bó ṣe rí nìyí àwọn nǹkan tó ṣe fún mi tó bá fún mi tẹ́lẹ̀ bá ti wá sọ̀rọ̀ ẹ má gbàgbé pásítọ̀ kan tí mo sọ pé wá sọ̀rọ̀ mi fún o tí ẹ náà máa sọ̀rọ̀ ẹ̀ fún mi o tó bá ti wá sọ̀rọ̀ mi fún á sọ fún mi tó bá ti wá sọ̀rọ̀ ẹ̀fẹ́ mi láti bàjẹ́ kó ba lè da relationship wa rú màá sọ fún tá bá ti rí wọn a máa rẹ́rìn-ín tá ti rẹ́ tó ń bọ̀ lọ́ọ̀kan sí ó máa kí wa o akàn máa ṣe bíi pé àsọ̀rọ̀ yẹn fúnra wa akàn kí wọn ẹ̀gbọ́n mi ẹ ká sọ ni àbúrò mi èmi náà máa sọ pé mr dágbájá ẹ pẹ̀lẹ́ sáà ẹ a máa kàn ṣe ni tá ti kúrò mẹ́ba kò máa rẹ́rìn so we now discussing people they are discussing each one one play game pẹ̀lú wa this one will discuss them uh, eh, with discussing with me mr salami pè mí ní ọjọ́ kan báyìí mo wà lọ́dọ̀ ìyá ọkọ mi mo níṣẹ́ rẹ̀ ní ìsìn mo lọ́rọ̀ délé ló máa sọ ọ́ tí n bá débẹ̀ sí tó ní I want to see you now now now now now now now now tí n bá bá ti rí mi báyìí ó gbọ́ ni kíníkan kíníkan gẹ́ẹ̀ kan á máa tún sọ fún mi girlfriend délé ṣé ti yé yín á máa sọ tíṣà tó wá sí ọ́fíìsì ẹ̀ bóun ṣe ba kíníkan kíníkan just to spoil my mind ṣé ti yé màá rẹ́rìn délé á sọ fún mi tó bá jẹ́ pé girlfriend á ní yes òun mọ gẹ́yìn tẹ́lẹ̀ bùtà wọn ò sí mọ́ ṣe ti yé bẹ́yẹn bọ̀tẹ́ ẹni yẹn á pè mí á dìdí pè mí á lòun fẹ́ rí mi ẹ mọ̀ pé bóyá dẹ̀ ń ṣe sójú ni and this person tí mo ń sọ yìí ó ga gan o Mr. Salami is very tall àwù bẹ́yẹn délé kéré lẹ́gbẹ̀ẹ́ lọ́jọ́ orí gan ó kéré sí ṣó ti yé bọ̀ mi ìwà láìkí gbogbo ìwà yẹn kéèyàn fẹ́ kó máa fẹ́ fi kọ́nikọ́ni kó máa fẹ́ play smartness I hate people with that kọ́ni brain ṣé ti yé so owó yẹn ṣe pẹ́pọ́rọ̀ owó ni mo sọ lẹ́ẹ̀kan ipe bó ṣe ní ìṣù yẹn owó yẹn ló wá gbé fún èmi ti wá lálàá ńgbà táwa ní táwa ti wá márè mo ti lóyún mo wá máa ń mo máa ń receive mo máa wá mo máa ń rìn nǹkan ń pa ẹ mo ti wá ń sọ fún mo ti wá dẹwà dedicated because now I'm praying for him ó wá di nígbà yẹn mo wá sọ fún mo ní ṣọ́ra o fún anything tó bá fẹ́ ṣẹlẹ̀ ṣá máa sọ fún ó wá di ní ọjọ́ kan ṣe mọ̀ kó sọ gbogbo business tó ń ṣe fún mi o later ni mo wá mọ̀ pé n tó ṣẹlẹ̀ nìyẹn bó ṣe ṣẹlẹ̀ later wàhálà ti ṣẹlẹ̀ kí n tó mọ̀ ṣe mọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ sí àwọn ọ̀gá ẹ̀yẹn wọ́n ti wá rí bíi pé bóyá ṣe ló ń wọ́n rí bó fẹ́ strong with this lady she's going to be strong wọ́n wá fẹ́ break ẹ̀ a wá lọ sí mo wá lọ sí Dubai níjọ́ kan mo wá dé mo ti lóyún àti mo lóyún ẹ̀ ní problem yẹn wá pọ̀ gan tí mo ti lè sọ fáwọn èèyàn problem wá ń pọ̀ ehm, mo kàn dé níjọ́ ọjọ́ tí mo dé gangan láti mo Dubai ni mo lọ ń jọ yẹn ọjọ́ tí mo dé láti Dubai gangan mo kàn sùn mọ́jú báyìí lóru ọjọ́ yẹn mo kàn lálàá oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ ah, mo wá pè àwọn kankan mo ní excuse me mo ní ṣó ṣe business kankan lẹ́nu ọjọ́ mẹ́ta ó ní owó kan wà ní pé wọ́n gbówó kan wá fún un ní àná àbí jẹta kí màtí mi sí ń lé bóun tiẹ̀ wá sọ pé ńgbà tó ti wáyé pé mo lóyún yẹn so he now want to like that first time tó fẹ́ fún mi lówó nìyẹn láti sọ pé kò irun òun invest sínú business mi kò invest sínú business mi o kò fún mi lówó business rí o kò support business mi rí yàtọ̀ sí pé wọ́n fún mi customer customer yẹn low. it's okay for me because mo níbi tí ma ti ra mọ́tò mi tí má dẹ̀ ti gbé mọ́tò dé wọ́n máa fún mi lówó mi mo dẹ̀ máa yọ èrè mi lẹ́sẹ̀kẹsẹ̀ so kò fún mi lówó rí ọlọ́run Elédùmarè ń gbọ́ mi ò yáwó lọ́wọ́ ẹ̀ rí yàtọ̀ sí tíkẹ̀ tó fún mi lákọ̀ọ́kọ́ yẹn mo dẹ̀ fún lówó ẹ̀ padà ṣé ti understand in fact owó tíkẹ́ẹ̀tì yẹn gan ó pẹ̀lú gbà tí mo fún lówó tíkẹ́ẹ̀tì yẹn lára ẹ̀ ló fowó sí tí mo kọ́kọ́ fi ta mọ́tò fún tí mo fi fún pẹ̀rẹ̀mẹ́rà tóun náà wá ń sanwó díẹ̀díẹ̀ ṣé ti understand owó tí mo gbà ìgbà tí mo fún lówó ẹ̀ yẹn ló fowó sí ló ní kí n ra mọ́tò ló fi ra mọ́tò lọ́wọ́ mi ṣé ti understand mọ́tò tí mo gbé fún tí mo ní mo gbé mọ́tò kan fún tóun náà wá ń lò ó wá ní wọ́n gbé owó kan fóun ìgbà tí mo ti wá lóyún yẹn ṣé mo pé gbogbo ọ̀rọ̀ tán ti sọ fún òun tọ́jú díẹ̀ lára ẹ̀ sọ́wọ́ torí gbogbo àwọn girls guys yẹn gbà tán ti bá sọ̀rọ̀ tí mi ò tí mi ò tán bá mi sọ̀rọ̀ tí mi ò gbọ́ tán bóun náà sọ̀rọ̀ tí ò gbọ́ but ó tọ́jú lára ọ̀rọ̀ tán sọ fún wọ́n ní ṣé o àwọn ọmọ èkó yẹn àjàjà bí àwọn lady yẹn ti wà yẹn wọ́n lè máa gbẹrù lórí obìnrin o àmì lórí ọkùnrin o <laughs> mo kàn rẹ́rìn ó sọ fún mi náà but mi ì sọ fún ní kó fún mi ní owó níbi sẹ́yìn gbà tó ti sọ̀rọ̀ yẹn fún mi ṣé ti yé so ìgbà tó ti wá gbọ́ pé tó ti wípé mo ti lóyún kí n tó lọ Dubai no mo ti lóyún ṣé mo ti lóyún mo ti lóyún kí Dubai tí mo lọ lásìkò tó ti pé mo wá bímọ yẹn mo ti lóyún mo fẹ́ wo bó ṣe ṣẹlẹ̀ mi fe so, bó ti ṣẹlẹ̀ ìgbà tí mo ṣáà ti lóyún yes kó tó di pé mo lóyún gan ó sọ fún mi pe tábàjọ jókòó máa sọ fún mi pé ó dìgbà tí n bá lóyún pé lòun máa tó bìlì pé mi ì lè àmì tí n bá fẹ́ òun torí gbogbo àyàn àti ìṣe wedding but a wá lọ sí rẹ́jísì later so aṣá máa ń jókòó máa ṣeré you know you still no believe because wọ́n sì believe èmi náà dẹ̀ ní back of my mind nígbà yẹn pé this guy you know ó love me but kò ní lè handle mi máa ṣiṣẹ́ gan-an it's not a man enough because I know where I'm coming from I need somebody strong kì í ṣe kì í ṣe ẹ̀ṣẹ̀ o kì í ṣe kó di ẹ̀ṣẹ̀ o so gbogbo àti mo wá lóyún ó wá ní pé lánàá kí n tó dé láti Dubai pé ẹnìkan wá fún un ní owó kan ó lóun ò dẹ̀ fẹ́ gbé fún àwọn èèyàn yẹn òun fẹ́ invest sí business mi ṣe mọ̀ pé kéèyàn tó ọmọ ní mo níta lẹ́ni náà ó ní one woman kan báyìí ló gbé owó yẹn wá The money then was 1.5. 1.5 then was the big money also. Ó ní 1.5. Ó I pay how much no máa jẹ́ bóyá bíi ó máa tó bíi kíní kan èló ni wọ́n ń ṣẹ́wó ń gbà yẹn mu. Mi ì tí ì lóyún mi ì tí ì bímọ ń gbà tí mo mi She be ì twenty something years ago. So money, á your money may mo Money I don't want. Money ní and again return the money back to the owner mo ní owó yẹn mo set up ni money owo owó money mo ní wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi tó ẹ̀ ń jà fi bà business ẹ̀ jẹ́ ni ó kàn rẹ́rìn kò believe me Money ní bọ̀tẹ̀ mi o i don't want ó lóun san interest ó lóun á máa interest money ní mi ò fẹ́ whatever I have I want to trade with whatever I have àwọn ibi tí mo ti ń rajà ń bẹ̀ yẹn kò sí interest níbẹ̀ tó mi ní pẹ́ kí n tó sanwó ẹ̀ I don't want ọlọ́run Elédùmarè gbọ́ mo ní gbé padà ó lóun ti gbọ́ ó dẹ̀ dìde it was around four nídàjí níjọ́ yẹn tí mo tají òru ni mo ti sọ̀rọ̀ yẹn a wá sọ̀rọ̀ díẹ̀ kò pẹ́ kò sùn mọ́ púpọ̀ ó jí ó dẹ̀ jí ní five thirty ó lọ wẹ̀ torí seven ó gbúdọ̀ jáde ó dẹ̀ ń wẹ̀ mo dẹ̀ ní má gbàgbé o ó dẹ̀ kó yẹn bó ṣe dírẹ̀sì tó mo bá kó owó yẹn sínú bag polythene bag ó dẹ̀ gbé lọ sínú mọ́tò ṣó ti yẹ yín ó dẹ̀ gbé lọ sínú mọ́tò i don't want bó ṣe wá ń lọ ó wá dé ọ̀dọ̀ farmco problem tó dá dúró ni mo ń sọ yìí o ó wá dọ́dọ̀ farmco lòun fẹ́ rí ipò ó fẹ́ full tank mọ́tò tó gbé àwọn mọ́tò tó gbé àwọn tó fẹ́ official car yẹn náà máa tẹ̀lé but ó máa fúlù mọ́tò tiẹ̀ gangan tó gbé torí àwọn official car yẹn ń gbà mí wọ́n lè pè wọ́n kán lọ gbowó wáǹbì kan àbí kán tẹ̀lé àwọn mọ́tò tó ń gbé owó yẹn ẹ wọ́n máa lọ gbé private company ṣe ti understand so bọ̀ tó bá mí ìwà gbé mọ́tò ẹ̀ ṣe ti yẹ ó wá mọ́tò ẹ̀ ló wá gbé pẹ̀lú àwọn ọlọ́pàá yẹn wà nínú mọ́tò bẹ́ẹ̀ wá lóun fẹ́ full tank lọ́dọ̀ farmco bó ṣe pàdé àgbákò yẹn lọ́jọ́ yẹn nìyẹn bí bàbá àsùnmọ́ wá wà nílé epo bó ṣe jáde mr steve mr adébọ̀wálé ẹ pẹ̀lẹ́ ẹ káàárọ̀ àwọn ah, ti fẹ́ bá yín òun ti pé nọ́mbà yín kò lọ ẹ́ẹ́ nìkan kiri kan ìyẹn níṣẹ́ kò sí tó bá dẹ̀ tí lòun ti ń pè nọ́mbà kò lọ yẹn owó ló fẹ́ owó rí ìwà lọ́wọ́ ẹ̀ ó ì jẹ́ lówó o bọ̀ tó fẹ́ ní owó toró lòun ní wọ́n wọ́n ní bóyá ilé epo kan tán náà fẹ́ supply àbí nǹkan kan ṣá bó ṣe lóun ti ń wà yẹn má ní kí ló ṣẹlẹ̀ ló bá súnmọ́ òun nídìí owó kan ṣinṣinṣin ìyẹn fúnra rẹ̀ ló máa sọ interest tó máa fi kún ló wá ní ẹ ẹ èmi dẹ̀ ti sọ fún pé gbogbo òun padà iye tó lóun nídìí yẹn gangan ni bàbá àsùnmọ́ bá ló lóun nídìí iye tó gbé sínú mọ́tò yẹn one point kìíní yẹn òun ni bàbá àsùnmọ́ lóun fẹ́ ṣó ti yé yín òun ni bàbá àsùnmọ́ lóun fẹ́ bó ṣe gbé owó yẹn fún bàbá àsùnmọ́ nìyẹn kò pẹ́ kò jìnnà ó tún débi iṣẹ́ àṣẹ wọn ti ń set it up during that time yẹn gbogbo owó tó ti wọlé yẹn ó wá jẹ́ set up ó ti wá ń tẹ̀lé gẹ́ẹ̀ yẹn ti wá ń tẹ̀lé lọ wọ́n ti wá gbé gẹ́ẹ̀ tí mo sọ pé girlfriend kékeré abiru yẹn ó ti wá ń tẹ̀lé lọ sí magbọ́n níbi iṣẹ́ gẹ́ẹ̀ yẹn doyin wọ́n ní kó oyin lórúkọ ẹ̀ kì í ṣe doyin oyin wọ́n ní kó tẹ̀lé lọ àṣẹ láti lè máa Record, gbogbo tó bá ṣe bọ̀ tó ń rò pé lọ́ọ́ máa ń ṣiṣẹ́ torí already wọ́n ti rí bó ṣe ń ó ní obìnrin kan tó máa ń gbé mọ́tò tó jẹ́ big girl tó máa ń ta mọ́tò yẹn tó máa ń tajà two changes ti wà nínú ayé bọ̀bọ̀ yẹn gan ó wá ń dán bíi glass ẹ lè mọ̀ pé délé pupa bẹ́ẹ̀ yẹn pupa ni ó wá pupa wá ó wá ń dán àwọn ọ̀rẹ́ yẹn àwọn tó nítorí sí nítorí kọ́ máa bá mi rajà yẹn wọ́n fẹ́ wọ́n ti ń to wọ́n fẹ́ ka break up ah break up wọ́n wá we pé gba tí break up yẹn ò ṣẹlẹ̀ mo ṣe kúkú ni introduce jealousy and this problem have set up yẹn bó ṣe introduce ẹ̀ sí ni so ngbà tó débẹ̀ yẹn ṣe mo pé obìnrin ọkùnrin lady yẹn náà ti ṣe sí lòun náà bá lọ ń ta sí ó wá lọ ń ta sí lady yẹn náà oyin yẹn náà ó ti wá ń fẹ́ gẹ́ yẹn náà gẹ́ yẹn náà ah o tún fe. fẹ́ ọ̀gá ẹ̀ pátápátá tó wà ní èkó me. mẹ́ẹ̀ tó ń pè ní ṣé Túnjí nìyẹn ń jẹ́ ńgbà torí mo rí wọn lọ́jọ́ yẹn mò ń drive mo lọ gbé mọ́tò níjẹ̀bọ́dè mò ń bọ̀ lálẹ́ níbi one nine thirty lálẹ́ mo rí wọn níwájú estate torí estate yẹn ló ń gbé mo rí wọn tóun àtòyìn jọjọ dúró báyìí mo délé mo sọ fún dàdí dàdí Bùkọ́lá pé mo mà rí Oyin àti Túnjí no Túnjí ṣé Túnjí ni ọ̀gá yẹn kí ṣé Túnjí ni ọ̀gá yẹ Túnjí mo ní mo mà rí wọn àti Túnjí wọn jọ dúró sí kíní yẹn ó ní ìṣòro bọ́ ọ̀gá àtọmọṣẹ́ ni mo ní bí mo ṣe rí wọn yẹn kì í ṣe ọ̀rọ̀ ọ̀gá àtọmọṣẹ́ lélẹ́yìí ọ̀rọ̀ ọ̀gá àtọmọṣẹ́ kọ́ lélẹ́yìí bọ́n mo ṣe sọ ó ṣọ̀nù mi ọ̀ torí pé ó ti ń fẹ́ yẹn náà ṣó ti yé kò gbọ́ so ó wá ń finú wọn gẹ́ẹ̀ yẹn gẹ́ẹ̀ yẹn ń ja stupid olè bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò owó tán bá gbé wá báyìí tẹ́ bá mọ gbogbo àgbàtàn máa ní wọ́n gbówó lọ sí Èkó bank pé owó ò pé báyìí wọ́n máa yọ ni gẹ́ẹ̀ yẹn ń yọ bastard owó mo ti lọ gbé owó sí Èkó bank tí mo ka owó yẹn lé èmi àti oníkòyí ọjọ́ tó níkòyí ra mọ́tò lọ́wọ́ mi tí mo ta ṣé mi mo bá bá délé ta mọ́tò yẹn mo ta mọ́tò tí délé lò yẹn gba tí mo fẹ́ change mọ́tò fún mọ́tò tí mo ta fún gbà yẹn mo wá tó fẹ́ change mọ́tò fún after some time mo wá bá ta mọ́tò yẹn mo ta fún oníkòyí one of my brother tí mo sọ pé oníkòyí mo wá ta fún àwa gbé owó afẹ́ lọ san owó yẹn mo ka owó yẹn nílé mo kà dáadáa báyìí àwa lọ mo lọ sí màgbọ́n mi kì í sanwó mi sí ẹ̀pẹ́ branch mo máa ń lọ màgbọ́n lọ sanwó síbẹ̀ torí pé ó nídìí ó nídìí target owó tó pọ̀ ó ní target wọn máa ń fún wọn. so mo wá lọ gbé owó yẹn mo lọ gbé sí màgbọ́n gẹ́yẹ̀ yọ owó ṣáá anyway kí n máa sọ story yìí mi lọ lady yìí ó wá di ní àárọ̀ ọjọ́ yẹn i mean wá débẹ̀ níjọ́ yẹn mo ti ń sọ fún tí máa rí gẹ̀yìn àtàlá tí ń bá lá ìgbà tó máa dé ìgbà tó gbé owó fún famco kò sọ fún mi ìgbà tó délé o pé òun gbowó fún famco o mo béèrè lọ́wọ́ ìgbà tó tún dé pé ṣé o ti dáwó padà fún lówó ó ní bẹ́ẹ̀ ni torí ń sìn ìgbà tí mo ti wá lóyún yẹn mo ti mọ̀ pé yes i want to have a relationship already mo ti ń count gbogbo relationship wa bí eré ń gbà yẹn ọgbà tí mo ti wá lóyún now i have to be serious and i have to guide this guy i have to prevent any trouble i asked him did you ṣe ti gbówó yẹn padà ó ní bẹ́ẹ̀ ni ṣé o ti gbówó yẹn padà ó ní bẹ́ẹ̀ ni ó ní i have returned the money to the ẹni tó gbówó yẹn wá ọkàn mi dẹ̀ balẹ̀ mọ́lẹ́ òkè àṣọ gbé fún fámkò láàárọ̀ ọjọ́ yẹn fámkò kẹ̀dẹ̀rẹ́ òun náà bá lọ ń fẹ́ yàwó jọ nítorí pé ó ń gbowó lónìí báǹkì délé tó ń bá ẹ̀gbọ́n ìta epo after some time o gbogbo nǹkan tí délé wa ń ṣe a máa sọ fún a máa sọ fún oyin kò sí nǹkan tó ṣe tí ò ní sọ fún yín ó ti wá rò pé girlfriend òun ni wọ́n ti ń bára wọn ṣe ó ṣàtìyẹjọ́ kò pẹ́ kò jìnnà ẹni tó lówó yẹn tó sọ pé òun fẹ́ jẹ́ kán lówó for six or one year bó ṣe dé bí after a month bó ṣe sọ pé kán gbé pé àwọn family fẹ́ gba owó àwọn family yìí yarí mọ́ lọ́wọ́ pé wọ́n fẹ́ wọ́n torí wọ́n talẹ̀ kan náà ni pé wọ́n fẹ́ pín owó wọn wọ́n ṣe lọ gba owó nìyí bí owó yẹn ò dẹ̀ sílẹ̀ délé ò lè sọ fún mi ipe owó tíjọ́ yẹn ò gbóǹgbé fún yàn ó wá ń wá bó ṣe máa cover ẹ̀ ń sìn ṣe ti kò lè sọ fún mi màmá kan wá wá sí báǹkì màmá yẹn náà máa ń gbowó wá fún pé kó fún àwọn èèyàn màmá yẹn wá gbowó wá fún níjọ́ náà lọ́rùn mi ò mọye tí owó tí màmá yẹn jẹ́ bóyá owó màmá yẹn pọ̀ owó fámìlì tí wọ́n pọ̀ díẹ̀ òun náà gbé fún wọn ṣe mú gbà tán gbówó yẹn fún ṣe mọ̀ pé kò yẹ kó kọ tẹ́là fún wọn ó rí màmá yẹn ó ti yẹ yín mẹ́yẹn màmá yẹn ní ó máa ní kó bá òun fi owó trade ṣó ti yé ó wá gbé owó yẹn ó gbé fún ó wá yọ owó yẹn lára ẹ̀ àìrú ti wá ń bà ńgbà tí ẹni tó gbówó wá nígbà yẹn tó ní wọ́n máa lò fún one year tó wá sáré di èèmọ tó lòun cancel agreement yẹn pé àwọn tó lówó fẹ́ gba àwọn family ń pariwo mọ̀ nǹkan fẹ́ gbowó padà so owó tó ń gbé wá fún délé instead of kí délé ṣó yín kó gba gbogbo owó yẹn òun náà wá fẹ́ gba gbogbo owó yẹn kò fẹ́ fún kò fẹ́ kó yẹn ṣe tó tún mọ̀ pé mi ní gbowó lọ́wọ́ òun ó wá yọ lára owó tí wọ́n gbé wá yẹn ṣe ti yẹn owó tí màmá yẹn gbé wá màmá yẹn family in fact family bàbá ni ṣe mọ̀ pé gbogbo wọn máa ń tọmọ́ra wọn wí ọ̀dẹ́ọ̀dà wọn mọ́ra wọn ṣe ti yẹn délé wá yọ lára owó tí màmá ti bẹ̀ yẹn tó gbé wá olórí ẹbí kan gbé wá ṣe ti yẹn tó gbé wá fún pé kó bá wọn gbé fún wọn kó fi trade kó fún àwọn ní tẹ̀ tójú ti báǹkì lọ ó wá yọ ní ara owó yẹn kò wá gbé gbogbo owó yẹn kò gba gbogbo yẹn kò gbé fún ẹni yẹn mọ́ because ó ò lè pé bàbá àsùnmọ́ kò ní kó mówó yẹn wá torí ó ti sọ pé ọdún kan náà fẹ́ lówó yẹn o ó lè gbé fẹ́ni yẹn ní eleven months so that a gbà for security purpose a ti gba month before the time etiquette so kò lè pé bàbá àsùnmọ́ kó pé kó sọ pé mú owó wá bàbá àsùnmọ́ ti lówó bẹ́ẹ̀ pa bàbá àsùnmọ́ pẹlẹbẹ kò lè rówó kólẹ̀ so luckily for her i mean for him somebody now came again another woman now came again to drop like seven million délé wá yọ eight hundred ọmọ wa yọ seven hundred thousand nínú owó tó ń gbé wá yẹn ó kò yókù sí báǹkì fún màmá òun náà gbé wá fún o but ó wá kó sí account ó sọ fún Doyin pé Doyin yọ seven hundred sẹ́gbẹ̀ẹ́ ó wá fi eight hundred bóyá tóun ní àbí tí a lè ta sáré race lọ́dọ̀ wa ó fi pẹ̀lú owó yẹn láti lè dá owó padà fún ẹnìkan tó lo owó ṣẹtígẹẹtì bẹ́ẹ̀ yẹn owó ti bí yẹn tí ó wá yọ yẹn òun náà wá fi sẹẹtì wọn rí owó ti bí ó wá lọ fún ẹni tó ní one point five yẹn ní owó owó ti bí wá wà lọ́wọ́ bàbá Sùnmọ́ owó ti bí yẹn ó wà lọ́wọ́ bàbá Sùnmọ́ so èmi ò tí mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo time yẹn o i don't know anything ti during that time èmi tí mọ kankan o ó wá di ní ọjọ́ tí màmá náà wá dé màmá náà wá ní wọ́n fẹ́ pín owó ṣó ti eyín torí màmá ò fi fees date sí pé ìbọ̀ tó ń mọ̀ pé kò tí lè jẹ́ three months wọ́n wá dé wọn náà fẹ́ pín owó èmi ti heavy nígbà tí mò ń sọ mo ti wá heavy gan i was cooking i was pounding i was sitting down and then I was pounding pounded yam mo ti bèrè kí ló fẹ́ jẹ níjẹ̀ mo ṣàrí pé ó lóun fẹ́ jẹ pounded yam then I was pounding the pounded yam mo kàn rí pé ó wọlé wá ní ní to six ó bá fi suit e, ó bá fi ṣe ó bá fi sápá ló bi, rìn bíi ẹni tó ní jẹ̀díjẹ̀dí ẹni tó ti yàgbéyàgbé tí ó ti rẹ̀ mo ṣe rí báyìí mo ní what happened normally wọn kì í wọlé ní tẹ̀mí yẹn ó di nine tó bá yá jù nìyẹn wọ́n máa close wọ́n lè ti close bóyá bíi six or four but wọ́n máa ń ṣe iṣẹ́ tíìlì wọn yẹn kọ̀ǹpútà wọn yẹn títí di ọ̀sán àbí títí di òru ni torí wọ́n máa nígbà yẹn wọ́n ti mọ kọ̀ǹpútà púpọ̀ wọ́n ṣe introduce IT system ni so ló wá ní hmm, pé yes there is problem mo ní kí ni problem yẹn mo fi nǹkan tí mo ń páàkì oúnjẹ tí mo ń sè mo wá jókòó mo ní kí ni problem yẹn ó ní actually òun fẹ́ sọ fún mi pé. ìgbà tí màmá wa dé màmá wa màmá yẹn ṣe mọ̀ pé màmá màmá nísìnyí délé wa sọ fún màmá pé òun ò tiẹ̀ lówó yẹn pé òun gbé sí àkáǹtì màmá délé wa gbé tẹ́là fún ó kọ tẹ́là gbogbo tó gbà ló màmá owó tí owó yẹn jẹ́ pátápátá gbogbo ẹ̀ ló gbé fún màmá pé iye tó owó wọn jẹ́ lọ́dọ̀ òun nìyẹn bàbá dẹ̀ ti tẹ́ndà màmá ti tẹ́ndà owó sí ẹ̀ ti tẹ́ndà gbogbo kìnìyẹn fún àwọn fámílì àwọn ó dà pé ìkan nínú wọn wá wá sí báǹkì náà láti lè wá bí it's against the law ṣá mi ṣá mọ̀ kẹlẹ̀ mọ́ pé set up ni wọ́n ṣà ní owó yẹn ṣá dín nǹkan kan bẹ́ẹ̀ yẹn ṣá wọ́n lówó yẹn dín màmá náà kò wá sọ fún délé màmá kọ́ ló wá wá àbúrò màmá àbáwọn fámìlì màmá náà wá wá náà wá lọ sí wọ́n ṣà lọ bèè lọ́wọ́ ẹnìkan kẹlẹ̀ mọ́ pé àwọn ọ̀rẹ́ ẹ̀ àtàwọn colleagues àtàwọn tó set up wọ́n mọ̀ pa ẹ̀ because normally account tó ń fi owó yẹn sí you you can you don't have any right to go and ask for another person's account kó dẹ̀ disclose gbogbo nǹkan to wà mẹ́fọ́ ẹ̀ so torí pé ó plan set up wọ́n disclose ẹ̀ fún family màmá tó wá yẹn torí màmá lòun ò mọ̀ ok wọ́n disclose ẹ̀ fún ìyẹn náà wá gbé lọ sọ́dọ̀ ṣé mo pé àwọn inspector dẹ̀ ti máa ń wá tipẹ́tipẹ́ tán bá bẹ inspector sí délé tán bá ti débẹ̀ wọ́n ní ah so ìwọ làwọn guys ń dẹ̀dẹ̀ ni wọ́n ìwọ ni wọ́n ń fẹjọ́ ẹ̀sùn lójoojúmọ́ àdélé ṣọ́ra o wọ́n ń tọ́ dẹ̀ gan-an wọ́n dẹ̀ wọ́n ń plan fún kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fún wọn ó lóun ò ṣe nǹkan kan ìyẹn dẹ̀ máa wo gbogbo àkáǹtì tí ó ṣe ẹyẹ ní ti ìyẹn lóun ò ṣe nǹkan kan but ó ń ṣe business gbogbo náà dẹ̀ ló máa ń ṣe business but níbi ibẹ̀ yẹn kò ń ṣe pé bóyá wọ́n gbowó sàkáǹtì tó yọ owó ṣùgbọ́n those people they want to have business gbogbo àwọn tí mò ń sọ gbogbo àwọn bàbá yẹn tó máa ń gbowó àfẹ́ náà fẹ́ fún lómọ wọ́n máa gbọ́ pé mo lọ́mọ kan mo fẹ́ fún rẹ I don't understand ọ̀n tí tó bá yá tó máa sọ pé ìyàwó mi rèé ìyàwó mi rèé ẹ̀ ti get me everybody wants to have him as his in-law because he's a very good guy and nice. Eh? So, but if bàbá màmá wa dé náà wọn ò tiẹ̀ tí wàá sọ wọn ti wá gbé kínní yẹn ti dẹ́kọ̀ ó ti dé head office kẹlẹ̀ mọ́ pé set up ni ipe okay kọ́dà ìpè kan sọ pé seven million ló wà lákàntì yẹn kan débẹ̀ kan bá six point five àbí kán bá six point three okay balance tó kù ńkọ́ meanwhile délé no wọ́n gbé owó fún but ní ọjọ́ yẹn doyin i mean ọmọ tó ń jẹ́ oyin tó jẹ́ girlfriend ẹ̀ tán tún ní abiru ló gbé wá títújú títún fẹ́ yẹn ẹyọ ọmọ yẹn ló gbé iṣẹ́ yẹn fún kó ṣe ṣé ìwọ tó bá tẹ̀ fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣó wáyé kó gbé fún girlfriend ẹ̀ kan kó bá ẹ ṣe ni fúnra rẹ̀ ló yẹ kó ṣe kò nílé mọ̀ bọ̀ tó gbé fún ó ti wípé òun ti ní girlfriend kan kò dẹ̀ mọ́ pé wọ́n be so. ni láti wá bàtò ń jẹ́ so gbogbo ìtàn dandan ṣe yẹn lọ́jọ́ yẹn gangan tóun ti yọ owó yẹn tó ti fi owó lápò ẹ̀ tó ti fi san owó one point five ti bí tí mo ní kó dá padà fẹ́ni tó lówó tó lọ gbé fún famco ṣó ti yẹyin mẹ́yẹn tóun ti ṣe bẹ́ẹ̀ yóò kàn rò pé business person àwọn jẹ́ kóun sáré run wọn ẹ understand kì í ṣe kó fẹ́ yọ owó máa yẹn but bàbá yẹn wọn ò tí lè pín owó fi ọdún kan tó bá ti tóun bá ti rí owó míì tá a bá tà gan ó lè sọ pé òun fẹ́ lówó kan míì ní sọ pé kó má lówó mi àbí tí owó tó bá wà lọ́wọ́ ẹ ti understand àbí tẹ́ni ẹlòmíì náà tó jẹ lówó tó fún lówó wọ́n lè gbowó wá á fi rọ́ yẹn ẹ ti mọ bọ́n ṣe ṣe bò tó ń wá lọ gbé fún oyin kó ṣe oyin ló ní kó ṣe kó ṣe kó yẹn oyin ló ní kó ṣe balance yẹn oyin kàn kọ́ ni ó kàn mú tẹ́lá ó kàn mú kọ́pì ẹ̀ ni ó kàn photoshop ó kàn ṣe bákan ó ti lọ mú fáwọn tó ní kó mú wá bọ́n ṣe gbé lọ sí èkó nìyẹn. ṣe rẹ̀ sí pariwo pápápápápá àṣẹ ń gbà yẹn náà kẹ̀dẹ̀rẹ́ ọ̀gbàrá Kazeem ṣe mọ̀ pé wọ́n náà ti tún wábi tó máa gbé ọ̀gbàrá lọ ọ̀gbàrá Kazeem àbúrò àti dúpẹ́ alákìjà wọ́n ti ń wábi tó ń fẹ́ gbé àgbàrá lọ torí ọ̀gbàrá ti commit fraud láti máa tòrì máa tòrì bí nǹkan kan náà ló wà. ok ó tún ti yé mi sí ju tèmi lọ ọ̀rẹ́ délé kan dẹ̀ wà ní màtòrì abidin ó wà lamẹ́ríkà sí ọ̀rẹ́ délé yóò dẹ̀ kó ṣiṣẹ́ pẹ̀lú ọ̀gbàrá so nígbà kan wọ́n ní délé wọ́n ní wọ́n gbé ṣẹ́ẹ̀kì kan wá mo wà lórí bẹ́ẹ̀ nígbà yẹn náà mo ti lóyún around that time tí mo sọ pé mo lálàá yẹn náà ni wọ́n bá tún pe délé lálẹ́ ní nǹkan bíi nine i mean bíi ten ni ó tẹ̀ ti pẹ́ gan ilẹ̀ ti ṣú gan bọ́ tó bá ti pè báyìí tí fóònù ẹ̀ bá rìn tí bá tẹ̀ ti sùn má kàn ṣe bí ẹni sùn náà má kàn má gbọ́ mo kàn rí pé ó bá ẹ mú ṣàǹbà sọ̀rọ̀ mo wá rí pọ̀rọ̀ tó ń sọ yẹn ní ẹni yẹn sọ pé tó bá ti lọ́la wọ́n máa mú ṣẹ́ẹ̀kì kan wá sí máa sí Magbo branch wọ́n fẹ́ wá káàṣì ṣẹ́ẹ̀kì kan ní Magbo wọ́n á ní bó ṣe sọ̀rọ̀ tán wọ́n á ní ṣẹ́ẹ̀kì wo ni wọ́n fẹ́ wá káàṣì Magbo mo ni wọn ò lè káàṣì ṣẹ́ẹ̀kì Magbo ṣé ṣe bí Abidi náà ṣe bóun náà wà ní Màtòrí ṣe bí báńkà ni ó dẹ̀ wà ní òun tẹ̀ ìjẹ́ka ṣẹ́ àgbáyé wà lórí kátà kí ló dé tí ò lè káàṣì ṣẹ́ẹ̀kì yẹn ní Màtòrí tó wà Màtòrí branch ló wà mo ní kí ló dé tí ò lè káàṣì Màtòrí ó ló sọ pé òun fẹ́ káàṣì ẹ̀ ń bẹ̀ yẹn mí mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní àárọ̀ ọjọ́ yẹn no àárọ̀ kan o lálẹ́ yẹn ni ló wá ń sọ fún mi pé ah ṣé òun ò lè ṣe nǹkan tó bá wù ú ni òun ti ń ṣe náà kó tó di pé ṣe bọ́ọ̀rẹ́ òun ni ó lóun fẹ́ kàṣì ṣẹ́ẹ̀kì kan pé òun máa rányàn kan wá kọ́ wá kàṣì ṣẹ́ẹ̀kì kan ní branch òun pé òun lè ṣe fúnra mo ní kí ni ṣẹ́ẹ̀kì tó fẹ́ kàṣì tí wọ́n lè kàṣì lọ́dọ̀ tiẹ̀ because èmi kò wé pé something is fishing lẹ́sẹ̀kẹsẹ̀ lálẹ́ yẹn gbà tó pariwo mọ́ mi mo kàn pé bàbá ẹ̀ ni i call grandpa bàbá ẹ̀ yìí wà láyé mo ní dádì ẹ jọ̀ọ́ ẹ torí ọlọ́run mo lémi ò fẹ́ wàhálà mi nítorí èmi nígbà yẹn àwọn èèyàn ò mọ nǹkan tí mo máa ń prevent wọn ò mọ nǹkan tí mò ń sá fún because àwọn èèyàn ti máa ń parọ́ mọ́ mi èmi fojú jẹkùn mi ò pẹ́ran jẹ àwọn èèyàn ń wá mi ń sìn mo ti mọ̀ pé mo ti ṣe àwọn kan yes mo ti divorce prince yes àwọn newspaper kan náà wà after mi yes àwọn tí wọ́n fẹ́ẹ́ fẹ́ mi yẹn tó ń tòsí mi tí mo kọ̀ wọ́n ti mọ̀ pé ọjọ́ wọn tí wọ́n bá mi rò mo ti sọ fún Délé yes a lot of them wọ́n ju Délé lọ wọ́n máa fẹ́ dì pẹ̀lú ẹ̀ tó bá lè dì pẹ̀lú mi wọ́n lè fẹ́ dì pẹ̀lú ẹ̀ I was now thinking that please be careful be security conscious and program tí mo máa ń wò ń gbà yẹn ni watchdog No man pe program yẹn watchdog security be security conscious so mo ṣe pé bàbá nìyẹn pé please o. Oh, èmi dẹ̀ tún ti ní trouble rí tán parọ́ mọ́ mi i don't want trouble o ọmọ tí mo ní sínú yìí i want to fi ìrọ̀rùn jẹ ayé mi ní o mi ò fẹ́ wàhálà o fún ọmọ mi o unborn baby o i don't want trouble o be careful mo ṣe pé bàbá tí mo sọ fún ni ó ní princess for balẹ̀ ó dẹ̀ pé ọ délé délé ó dẹ̀ ní kí n gbágo fún délé lórí bẹ́ẹ̀dì náà tí a jọ wọn ó dẹ̀ ní mo dẹ̀ gbágo fún ó dẹ̀ ní dádì ẹ má wọrí màá wá rí yín láàárọ̀ ó dẹ̀ lọ rí bàbá mi ìmọ̀kan tó sọ but lálẹ́ ọjọ́ bàbá ní má wọrí princess fọkàn rẹ balẹ̀ èsì nǹkan mo dẹ̀ fọkàn balẹ̀ kò pẹ́ kò jìnnà o mọ́ pé set up ni <laughs> nọ́mbà ní owó tó ń wá kẹ́ ṣẹ́ẹ̀kì tó ń wá gbàǹgbà yẹn nọ́mbà ní ṣẹ́ẹ̀kì yẹn ò bóyá wọ́n ní fraud ní abidi ń ṣe ìyẹn ọ̀rẹ́ ẹ̀ yẹn pẹ̀lú àwọn set up people kan ó dà pé. Eh, kí lorúkọ ọ̀gbẹ́ni àǹtí dúpẹ́ alákìyà's brother yẹn kazeem wọ́n ṣà ni wọ́n ṣe fraud yẹn ó tàn rẹpẹtẹ but èmi ò mọ long story ẹ̀ but mo ṣàwòrí pé wọ́n náà lọ mú abidin ní àti àwọn alágbọ̀n lọ gbé abidin gbà ẹ̀ wọ́n wá sílé títí wí wọ́n ṣe lọ ní wọ́n wá délédé alágbọ̀n ẹ wá wo gbogbo àtọ́yẹ ọ̀rọ̀ yẹn fẹ́ ṣẹlẹ̀ wọ́n wá ń fún problem ẹ mọ bọ́ ṣe máa ń fún yàn problem lórí media yẹn tó máa sọ pé we give her this we give her this we give her this we give him this we give him this tó máa fún yàn problem yẹn lọ kó ba lè knock ẹ down wọ́n ṣe wá mú problem yẹn wá nìyẹn èmi ò dẹ̀ mọ̀ ṣe mọ̀ pé ń jọ yẹn nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn báyìí tí bàbá ní kí n fọkàn balẹ̀ mi ò béèrè lọ́wọ́ ẹ̀ mọ́ tó dẹ̀ ti gbà ní ojú mi i don't know anything owó tí mo ní kó gbé padà yẹn náà mi ì mọ̀ anything but gbogbo nǹkan tó fẹ́ set ẹ̀ up ńgbà yẹn ó ti yé mi no èmi ò kò yé mi but èmi ti lálàá rí pé trouble is coming people are setting you don't be careful má gbowó lọ́wọ́ anybody tó bá ní for a fún don't accept it ó gbà á. ó ṣe di ní ọjọ́ problem wá bẹ̀rẹ̀ sí ń setting lóríṣiríṣi wọ́n ti mú tẹ́lá yẹn lọ sí Èkó bank wọ́n ti gbé àwọn inspector ti wà lórí wọ́n ti wà lórí ọ̀rọ̀ yẹn nígbà tó tún yá wọ́n tún máa wá hàngì tí ilẹ̀ ẹ mọ̀ kan ṣé bó ṣe máa jókòó tí gbogbo ẹ̀pẹ́ máa jókòó yẹn òun náà wá fi sórí òun náà wá fi sí ìṣáàjì tíìlì gbogbo ẹ̀pẹ́ yẹn so tíìlì yẹn máa wá hàngì ṣé mọ̀ pé owó kan ti wà mẹ́ẹ̀ sìn tí ó yọ tó fúnyàn tí ò tí rí gbà gbogbo owó tún ti wá há sọ́dọ̀ wá sọ́dọ̀ àwọn èèyàn tíìlì tiẹ̀ náà á tún wá máa hàngì ṣé mọ̀ gbogbo sísítẹ̀mù yẹn hàngì tán bá post owo ko ni wole, o le to three o le to a week ìmíì two weeks kankan máa níwọ̀n rówó mi lórí system ṣó ti yé yín owó yẹn ẹ ní rí system tí ba bá dẹ̀ ti sí nínú system definitely account will not be credited ah. òun náà wá gbé sí wọ́n wá ṣe bí ipò mọṣẹ́ ju gbogbo àwọn tó kù lọ ìgbà míì báyìí wọ́n máa pe ṣába wọ́n ní àkáǹtì ṣiṣẹ́ kíní kan òun náà máa ní kó lọ jókòó ti ṣába tó bá dé látẹ̀kọ̀ọ́ mo tó rẹ̀ mi ṣe lè gbàgbé orúkọ àwọn tó bá wà ní IT wọn àtàwọn kan tó bá wà nídìí cases yẹn mi ò gbàgbé orúkọ wọn. wọ́n wá lọ pé a wà lọ́fíìsì á lóun wà pẹ̀lú kínní gbà mí ò lè ní kí n gbóúnjẹ ibẹ̀ ló máa ti gbóúnjẹ alẹ́ ibẹ̀ ló máa ti jóúnjẹ ọ̀sán ló máa ti jóúnjẹ alẹ́ you understand tí ìlò balance ìyẹn apart from gbogbo owó tó ti gbé síta yẹn ṣe mi pé wọ́n ti set it up set up ní àwọn tó mọ kọ̀ǹpútà yẹn ti hack wọ́n hack wọ́n ti hold ẹ̀ wọ́n kàn hold ẹ̀ ni instead kan kí ó release ó dàbí wọ́n ṣe gbẹ́mágò lórí àkáǹtì mi tó yẹ kó blow káwọn èèyàn máa comment kó máa ṣe wọ́n hold ẹ̀ ṣó ti yẹ mẹ́yẹn so òun dẹ̀ ló ń ṣe ló ń post tó bá parí ní màgbọ́n wá tún ní kó máa post àwọn iṣẹ́ kan mi tó wá ṣe lẹ́pẹ̀ẹ́ àbí tó wá ṣe wọ́n ní kó máa post iṣẹ́ wọn yẹn wọ́n á máa post ẹ̀ manually wọ́n á máa enter into system wọ́n lákàntì wa till you balance apart tí owó tí ó wà níta tíìlì náà ní kò balance tó bá ti dé báyìí a máa ní a máa máa wọlé pẹ̀lú ìbànújẹ́ pé tíìlì ò tún balance màdà ah, tíìlì ò balance ṣe mọ̀ pé wọ́n ti ń set up set up ni o tó bá ti wá dé màá máa sọ fún mọ́mì náà mọ́mì máa ti gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní báǹkì yẹn àwọn ará ìpẹ́ náà wà ń bẹ̀ wọ́n máa ti sọ fún wọ́n á ti máa sọ pé ẹ lọ wọ́n nù délé ẹ lọ sọ fún ìyá délé o àkáǹtì ọmọ yóò balance o because wọ́n ti bá mi sọ̀rọ̀ mi ò gbọ́ wọ́n wá náà wọ́n fẹ́ máa plan fún láti lè ba relationship wa jẹ́ a máa máa ní ẹ̀dìkì nínú relationship yẹn tí lè ò balance o yadele kan lè dé hey wọ́n sọ pé tí lè kíní kan ò balance nínú kíní kan princess o má jẹ́ kí tó ń bàjẹ́ o kíní kan bá tún pe délé wọ́n ní tí lè ò balance délé wọ́n ń fi owó owó tó yẹ pé ó wà nínú system bẹ́ẹ̀ délé wọ́n ń fi owó tiẹ̀ sanwó tí lè system mi tó máa ní kò tí balance ìgbà tí wọ́n tún wá rí owó tó ìgbà mi báyìí máa sọ pé wọ́n ní kò balance ee eh, princess o princess o máa tún fún lówó wọ́n ní tìlì ò balance máa tún fún lówó tó bá ti wá gbọ́ owó yẹn tó bá balance tìlì owó àìwá tó bá ti balance tìlì tán owó àwa drop wọ́n á tún query ẹ̀ ní head office pé how did you get the money you use in paying the tea that is not balanced. ẹ eh, hey, understand One plan fún ni o. <laughs> oh god problem oríṣiríṣiríṣi wọ́n ṣáà make sure pé ẹ̀sùn yẹn ti wá pọ̀ pé balance àkáǹtì ò balance ìwọ ń balance ẹ̀ pẹ̀lú owó ẹ̀ amania I borrow àìṣe kinní kan my wife help me ìgbádàkodò aṣàkọ wọn ṣàní kó kọ mẹ́mọ̀ yẹn wọn ṣàkọ gbogbo nǹkan oríṣiríṣi a máa ń sa query lójoojúmọ́. ó wáyà wọn wá fún suspension kó tó fún suspension yẹn torí àwọn ogun tó bá mi pò wọ́n ti mọ̀ mí kí n tó lóyún wọ́n mọ ọmọ mi gan nígbà tí mo lóyún nígbà tí mo lóyún yẹn wọ́n ń tẹ̀lé mi èmi ò tẹ̀lé wọn mi ìfura sí wọn ẹ má gbọ́ ọ wọ́n wá ní kán ní sùúrù fún mi kí n fi bímọ torí tó bá dá dúró ó lè lọ pa ọ̀tá mi. a máa sọ fún mi alóńgbọ́n tó wọ́dọ̀ wọn tẹ̀ sọ tó má tẹ̀ máa dáhùn lóko iṣẹ́ àti ẹ̀dínkẹ́ ti bímọ ní ìgbà yẹn gbà yẹn náà wọn ò fẹ́ kí n lọ bímọ sílùú òyìnbó làwọn ti gbóró máa pariwo kò lóyún o ó ń purọ́ ni o àwọn fẹ́ ṣe bí Àbẹ̀ní Ṣókótó tó lọ rọmọ ní kiri kan o ah, mi ì gbúdọ̀ travel ṣe ti understand mi ì lè travel wọn ò dẹ̀ jẹ́ kílé náà kó tún rọrùn wọn á lókè ó wá di níjẹ́ nígbà tó ń fún ní suspension wọ́n wá ní kazeem Ogbara, kazeem ọ̀gbàrá àbúrò àǹtí dúpẹ́ alákìjà nígbà yẹn òun ló ń rèèní the person tó ní the largest vessel tó ń gbé kúdọ̀ ẹ̀ nàìjíríà lọ sílùú òyìnbó àbúrò ẹ̀ òun ló ní òun náà gbé wá láti wá relief meanwhile kan tó gbé wá ní màtòrè tó wà yẹn fraud lára àwọn owó àwọn fraud oríṣiríṣi tó ṣẹlẹ̀ ní mi ìmọ̀ branch tó wà bóyá kẹjà àbí kankan bóyá màtòrè ṣá mi ṣàmọ̀ ṣó ti yé bẹ́ẹ̀ wọ́n ló ṣe fraud wọ́n ní wọ́n máa dá dúró wọ́n dá wọ́n ò dá àwọn wọ́n fóun ní suspension wọ́n dá dúró ni wọ́n ṣe dá dúró tó délé tó lọ sọ fún ọ̀gbàrá ìyẹn bàbá wọn bí bàbá ṣe kọ lẹ́tà sí èkó báǹkì ńgbà yẹn nìyẹn baba is one of the person tó ní largest money ní èkó bank tó bá gba owó ẹ̀ ní èkó bank èkó bank máa collapse ṣó ti yé yín bó ṣe kọ lẹ́tà sí wọ́n ṣe dá ọmọ ẹ̀ dúró nìyẹn bó ṣe kọ lẹ́tà sí èkó bank nìyẹn pé òun fẹ́ withdraw owó òun padà ní èkó bank ní gbogbo wọn àwọn ẹtì àti gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń sáré káàkiri sà kí ló ṣẹlẹ̀ sà níkànkiri wọn ni òun ní owó tó tó yẹn tọ́mọ bá tiẹ̀ ṣe fraud ẹ lè yọ nínú àkáǹtì wọn wá fi disgrace wọn wá sáàkì ẹ̀ dànù òun máa gbowó òun ni òun bẹ̀rẹ̀ sí ń bẹ̀ pé nǹkan tá a lè ṣe ni wọ́n máa rẹ́sítéètì ẹni but nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé a ní gbé sí branch tó wà bọ́n ṣe gbé kúrò nìyẹn ta la máa wá gbé sí o ta la máa fọ̀ kúrò èkó náà fẹ́ kó wà míwàá ibi tó ń fẹ́ gangan ńgbà yẹn bàbá fada ilomi kẹ̀dẹ̀rẹ́ òun ti ń bá wọn mobi fa àti àwọn local people yẹn òun ló ẹ̀dì wọn because òun ti jáde díẹ̀ ó ti ṣe politics ó ti ẹyin ó ti òun ó ti gbé justice Òjìkùkú Tádémọ́ra wọ́n ti lọ fáìlì wọ́n ti lọ fáìlì kéèsì against Mobi ipe wọ́n ń bepo wọn jẹ́ o meanwhile Kudoel wọ́n ti detect epo ńbẹ̀ yẹn but àwọn as a local people they don't know ṣó ti yẹ yín <laughs> ah dádì mi o dádì dádì ó ga jù so ǹjẹ́ kéèsì yẹn ti yẹ yín so àwọn ò mọ̀ pé wọ́n ti detect epo wọ́n lọ ń bá bóbì fa wèrè ọmọ ẹ̀kẹ̀dẹ̀rẹ̀ ló wà lẹ́kọ̀ọ́ báǹkì àwọn máfíà tó máa ń ṣe àwọn kàbá epo àwọn kàbáàdì epo <laughs> wọ́n ti wò pé ọmọ ẹ̀ ló wà ń bí a máa ṣẹ̀tì ẹ̀ pa òun náà ọ̀dẹ̀ ni wọ́n wọ́n mọ ẹni tì a máa bá tiwọn jẹ́ owó wọn nígbà kankan nígbà wọ́n ti mójọ́ sí tòtún tádé mọ́ra wọ́n kàn wá lọ kóòtù wọ́n máa yáwó lọ kóòtù òṣì wá ń ta òṣì ọmọ tó tún yẹ kó ẹ̀pù ẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ sí wá ní problem wọ́n ti wá ṣó ti yẹ yín ọjọ́ yẹn wọ́n kàn dé ni wọ́n kàn dé ni kó tó ti pé wọ́n fún suspension kó tó gbé suspension letter dé tó ti pé pé wọ́n ti gbé suspension letter wọ́n ti àwọn èèyàn sọ fún mi wọ́n kàn sọ pé ah kí n lọ sí bí wọ́n ṣe gbé suspension letter dé yẹn wọ́n wà ní ó ti gba wọ́n ti fún suspension letter ìyẹn tí wọ́n ti recommend wọ́n ti gbé tíbì kan dé ní ẹ̀pẹ́ so wọ́n wá ti gbé wọ́n ti ní kí ọ̀gbára Kazeem kó lọ kó lọ kí ó lọ bá ní màgbọ́n kó lè hand over fún òun ló máa wà ń bẹ̀ ń sìn torí wọ́n ní wọ́n fẹ́ gbé ọ̀gbàrá kazeem kò ní state Lagos state bàbá ẹ̀ ní èkó lòun ti fẹ́ ọmọ òun kì í dẹ́n ṣe pé èkó gan ló ti fẹ́ ọmọ ẹ̀ ṣe é mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ nípa kúdọ̀ ẹ̀ family wọn mọ̀ nípa kúdọ̀ ẹ̀ ṣé ti yé ibẹ̀ yẹn gógó àwọn gógó lójú wọn kọ́kọ́ wà nínú kúdọ̀ ẹ̀yìn àwọn ọ̀gbàrá tàdúpẹ́ mo dárúkọ wọn mẹ́rin she's a mafia now aunty yẹn is a mafia aunty yẹn is a mafia wọ́n ra lẹ́sìn ìdìbò àgbà tí máa kọ́kọ́ rí wọn face to face wọ́n ra lẹ́sìn ìdìbò àwọn wá bọ̀bọ́ kan báyìí tó wà lára wọn tó wà nínú team tí mo fi ṣe tí mo ṣe nígbà tí mo ṣe promotion gbà yìí captain kìnìún kan ó fẹ́ àbúrò wọn family ọ̀gbàrá i mean alákìjà ni ìyẹn jẹ́ àbúrò ọkọ wọn ni ìyẹn fe. So ti Baba bàbá délé ń is a no she is a novice he doesn't know anything ogun tó máa wà lórí lórí iléeṣẹ́ Dangote yẹn náà àwọn ògbàrá náà máa wà náà àwọn tó máa gbógun wọn dáná because they be kó tó di pé ṣe mọ̀ pé aṣáájú mi ẹ mọ̀ pé interview kan tí Alhaji Masira àti tó ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni pé wọ́n ní for like eighteen years ni aṣáájú ti ń bá wọn sọ̀rọ̀ pé káwọn ní rìfánárì yẹn pé tó ti ń suggest àti pé káwọn lè ní rìfánárì yẹn ẹni tó fẹ́ nǹkan tó ń ṣe yẹn àwọn ọ̀gbàrá ni àti dúpẹ́ àti ọkọ wọn ṣe ti eyín tẹ bá wò wọn pé ńgbà tí aláàjì ṣe tán ní tó parí rìfánárì yẹn ẹ máa rí pé kó tó di pé wọn parí ẹ̀kan tó rà náà sẹ ẹ máa rí pé àǹtí dúpẹ́ announce pé àǹtí dúpẹ́ alákìjà wọn announce pé àwọn àtọkọ wọn divorce kàbá kàbá kàbá àwọn èèyàn tó bá yọ̀dẹ̀ wọn ò ní understand but the intelligent people those who know what i'm saying they know what i'm talking about. now ọjọ́ tí wọ́n ní kí ọkọ mi eh, bàbá ọmọ mi nígbà yẹn the my late uh, the ex mi ni uh-huh, but then wọ́n á sọ pé èmi lóyún mo ti heavy gan wọ́n wá ní pé kó sọ mi ti kó hand over fún ọ̀gbàrá kazeem àbúrò àti dúpẹ́ alákìjà but gbogbo gbà yẹn ọ̀rọ̀ tí mo ń sọ ń sìn kò yé wa ń gbà yẹn o. We don't know. We just today some people just fight problem. You don't know what they are fighting you because of. You don't know the cause of your problem. Ben ni mo pastor Sherry, Ṣé rí èmi gbé mi e o gbé ògo tó lágbára èmi gan mo òun ṣe You understand me? We just fighting we are roaming some problem we don't know exactly what is the problem what is what problem exactly what the problem is you know the kind of problem tó jẹ́ gangan. Wọ́n wá ní ká lọ pàtó ti sọ̀rọ̀ yẹn báyìí a wá fẹ́ lọ rí èmi wọ́n gbé bàbá wọ́n ṣe ti fún mi ní ìtì yẹn pé wọ́n ti suspension wọ́n ti fún suspension wọ́n kò ti pè we no got to suspend i mean to support him and kàdé ló bá yẹn ni wọ́n pé ká lọ rí ọ̀gbàrá a kàn débẹ̀ olóbọ̀ngàn bẹ̀rẹ̀ sí í ṣe yánmayánmá ó bẹ̀rẹ̀ sí í bú wa kàn bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ṣe bí alágbára ayé ìyẹn ọ̀gbàrá Kazeem very saucy man ojú ń dùn ojú kan ń dùn ó ní kì í ṣe cataract ojú yẹn ti fọ́ ó ti fẹ́ fọ́ tán gbà yẹn ojú yẹn ojú yẹn ojú yẹn bí ilé sọ bóyá wọ́n dẹ̀ ti operate bóyá ó ti wà òkè nsìn but ojú wọn ní eye problem ó ṣàṣe yamayama ah mo dẹ̀ heavy ó wá wà nínú ó kù díẹ̀. suspension yẹn ó dà pé ńgbà tó parí suspension yẹn ó dà pé kán fún ní wọ́n ṣe restrict wa lórí Facebook tó máa ní one month ó parí kinní yẹn ó tún padà sọ́fíìsì òun kò wá lọ síbi màgbọ́n yẹn ó lọ ṣé ó dà pé ó wá wà lẹ́kọ̀ọ́ àbí èkó ó wá wà lẹ́kọ̀ọ́ àbí nǹkan kan ṣá wọ́n ṣe àpótí gbogbo ayé tó ṣàṣà ń lọ sọ́fíìsì wọ́n ti wá ń sọ oríṣiríṣi fún wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ fún kọ́ máa sọ pé exactly wọ́n ṣe ń ṣe lórí Facebook yẹn báwọn máfíà ṣe wà láwọn máfíà wà lórí facebook báwọn tó ń ṣe blogging tó wà ní franca yìí wọ́n ṣe máa ń ṣe wọ́n lè lo ẹnìkan ó ní bá lọ kínní wọ́n lè lo ní kínní kan kínní kan ní mímọ́ àwọn ló wà behind the problem ṣe ti yé bẹ́yẹn wọ́n máa purọ́ mọ́ kínní kan tó bá dọ́fíìsì báwọn ṣáà máa sọ̀rọ̀ tó bá dé àsọ fún mi àsọ fún mi ṣé mo bí tí mo lọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ ń sìn ó bẹ̀rẹ̀ láti fi jealousy tó ń convince me pé be careful because Each time they want to fight with you, they don't want any strong person behind you. If this cabal, the mafia people, the wicked souls, if they want to fight with you, they don't want to see you with anybody that is strong. Tole lè kojú or tole lè challenge when pé leave this person alone. They will make sure they want to spoil the relationship. Just like you lost on the platform the mo post Alhaji Dangote ti bẹ́ẹ̀ tí wọ́n sọ pé you kìnìkan kìnìkan wọn fẹ́ máa sọ̀rọ̀ àlùfàǹṣà iye ìsìnkàn tán lára géèmù wọn nìyẹn lẹ máa fi mọ ẹ lè má rí pọ́dárìn people ló máa ń kọ mẹ́sẹ̀gì wọn bẹ̀ wọ́n níṣẹ́ ni and it's an assignment so that the person will look will be discouraged when you love each other one man ah problem máa pọ̀ they will frustrate you yeah that's what they want to do but a ti pẹ́ nínú géèmù yẹn no be today tó bá gbọ́ pé ọjọ́ àbókí àwa ò ti pẹ́ nínú eégún pẹ̀pẹ̀ ọmọ òṣìṣẹ́ náà ló kọ́ no be today bó ṣe gbé ọ̀gbàrá àmì ọ̀gbàrá wà nìyẹn ọ̀gbàrá wà head pose ẹ̀ bàbá yẹn ò wá withdraw owó mọ́ kò withdraw owó tó lòun fẹ́ withdraw lákàntì wọn mọ́ ní báńkì wọn kò wá withdraw mọ́ wọn wá fi post bàbá Bukola wọn wá fi tọrẹ so post bàbá Bukola yẹn ṣóyè yín post bàbá Bukola máa gbọ́ yẹn gangan bó ṣe kéré tó yẹn wọ́n ti rí nǹkan kan bẹ́ẹ̀ kì í ṣe branch yẹn gangan náà rí wọ́n ti rí nǹkan kan bẹ́ẹ̀ ọ̀gbàrá àwọn ọ̀gbàrá kà sí wọ́n mọ̀ọ́mọ̀ tọrọ ọbẹ̀ yẹn gangan ní pé ibẹ̀ yẹn gangan làwọn fẹ́ ṣùgbọ́n gbogbo ìgbà yẹn bàbá Bukola ẹ̀ grandpa ò tí mọ anything máa but àwọn tó ti dá mọ̀ tó dá idán yẹn mọ̀ wọ́n di wọ́n ní wọ́n fẹ́ gbé lọ síbòmíì ó lóun ò fẹ́ ó béèrè fún màgbọ́n yẹn ni very small bank báyìí o ọ̀gbàrá béèrè fún ni kì í ṣe báǹkì yẹn gangan ló béèrè fún bọ̀ surrounding yẹn wọ́n fẹ́ overtake surrounding yẹn kó tó di wípé jẹ́ be checking frank jẹ́ let me be frank with you during that time yẹn mo ti máa ń rí dáàdi ẹ má bínú mi ìbínú mi ìdẹ mo kàn ń sọ̀rọ̀ so that a máa yí àwọn èèyàn mo ti rí aṣáájú ti dominate surroundings yẹn ngbà yẹn wọ́n láwọn ló ní lakapan torí mo máa ń rí tìmọ̀ mo máa ń rí mọ́mì mi Olórẹ̀mí Tinubu in fact wọ́n máa ń wá ń gbà kan wọ́n wá ń gbà kan tó wá yarí fún dáàdì mbẹ̀yẹ kan tó wá sọ pé kán wá lọ sí house tẹ bá rí pé mọ́mì lọ sí house lẹ́ẹ̀mẹ́ta kì í ṣe pé bóyá wọn kàn wọ́n máa ń disturb dáàdì gan mọ́mì burú wọn gba nonsense bó ṣe wà yẹn she is a strong woman ṣé ti yé bẹ́ẹ̀ yẹn bàbá dẹ̀ láìkì ìyàwó wọn so ìjọsìn ó kàn ní wíwú wá lọ sí áòsì lọ́ máa bá wọn fà lọ. <laughs> ẹ má bínú mọ́mì mi o tẹ bá gbọ́ ó ti yé yín ó ti yé yín ó ti yé yín so so some people know they just dey see you wọn mọ battle thirty fight i'm gonna say pe you you let me tell you some opportunity that people have tó o bá ní àwọn èèyàn ló bà opportunity wa jẹ́ i'm not born to to be a puppet mm. even the guy yẹn gan lóun ti ṣetán láti ṣàánú fún ọ but we just we just give thanks to God ṣó yẹ yín ṣá bó ṣe gbé ọgbàrá wa nìyẹn òun náà wá ya wèrè gidi gan ó dẹ̀ béèrè fún ni branch tó lágbára wọn ní kàn gbé lọ kẹjà kàn gbé lọ ó ní branch kan tó wà ní ọ̀nà ká tó dábàá ti kọjá chevron èkó báǹkì kan wà ń bẹ̀ ń gbà yẹn tó tóbi we have a lot of branches that are big tó dẹ̀ wà ní big eh, location but ibẹ̀ yẹn ló fẹ́ because it's a rural area then and wọ́n ti rí àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n fẹ́ fi the more you look the less you see no fẹ́ ṣe ṣé ti and you will not understand dàṣọ òun rere kọ́lé tí násàrẹ́tì bẹ̀yẹ jáde but àwọn ti mọ̀ ṣé ti yé bẹ̀yẹn. they won't be faithful Oh, pẹ̀lú nǹkan tó bá fi ń sọ story fún aṣíwájú lẹ́kọ̀ọ́ ṣé ti yé bẹ̀yẹn I ògbàrá bara, I wọn máa sọ pé ìkú làwọn kíríkọ làwọn tíjà fi wà secretly a lot of fight is going on under that people a lot of people don't understand yeah a lot of people don't understand the fight but èmi ò mọ gbogbo ẹ̀ but irú eré àtẹ̀mí sọ yẹn sìn i'm telling you ṣé ti yé yín ẹ yọ. <laughs> problem how wọ́n ṣe bẹ̀rẹ̀ sí wà ní wọ́n set it set up new? What set it up What set it up just to take him out of the story. bọ̀kan tó wá di pé set it up yẹn. Yeah? àwa náà wá lọ ń gbìyànjú because at that time yẹn ẹni tó jẹ́ ọmọ ẹ̀pẹ́ ló wà ní speaker Lagos State ńgbà yẹn ikú foríjì èédú you know they are one wọ́n máa lọ bá wọn wọ́n lọ bá bàbá àti gbogbo wọn lọ náà lọ bá foríjì wọ́n náà speak wọ́n ní kò sí problem wọ́n lọ bá wọn ṣáà gbogbo ẹ̀ṣẹ̀ mọ̀ gbogbo politician wọn ṣáà wọn kọrí wọ́n wá ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọn ò ní dá dúró ní tó ṣẹlẹ̀ nìyẹn o kì í ṣe pé jalè o. wọ́n ní wọ́n máa transfer wọ́n wá béèrè lọ́wọ́ wa ń gbà yín pé àwọn ti bá àwọn àgbàlagbà sọ̀rọ̀ èmi náà mo gbìyànjú ṣé mo pé gbogbo àyẹn mo ti mọ Ọ̀túnba Fẹ́mi Àjàkí má mọ̀ wọ́n mọ́ so àwọn náà ọ̀rẹ́ ni wọ́n jẹ́ pẹ̀lú former MD Fáṣínà ọ̀rẹ́ Fáṣínà ẹni tí ó wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé ẹ ti wá Fáṣínà ni ọ̀rẹ́ ni òun àti Ọ̀túnba Fẹ́mi Ajayi fẹ́ Ọ̀túnba Fẹ́mi Ajayi is like a godfather to me ṣe ti understand mo lọ́mọ Ìjẹ̀bú-Òde yẹn so àwọn àti Fáṣínà yẹn they are friends so èmi náà mo ti lọ mo bá Ọ̀túnba Fẹ́mi Ajayi sọ̀rọ̀ wọ́n pe Fáṣínà wá ní ká wá lọ bá wọn nílé Fáṣínà ní kò sí problem ọ̀dọ̀ Fáṣínà ti kó báǹkì gbà yẹn wọ́n ṣe gbé wọn kúrò wọ́n yìí sọ fáwọn náà pé àwọn fẹ́ padà wọn náà sì ń rìn pé àwọn fẹ́ padà wá but wọ́n ní wọn ò padà wọ́n ìfẹ́ padà sí báǹkì wọ́n ìfẹ́ padà síbẹ̀ ń gbà yẹn so wọ́n ti gbé ẹtì wá ẹtì wọn ṣáà ní wọ́n ṣáà ní no problem wọ́n sì lè bá ẹtì sọ̀rọ̀ kankan mẹ́yẹn bọ́kẹ́ lè mọ̀ pé àwọn tó lágbára jù wá lọ ṣó ti yé mẹ́ẹ̀ <laughs> wọ́n wà ń bẹ̀ tó bá ti sọ̀rọ̀ lókè yẹn àwọn tó bá ti sọ̀rọ̀ lókè tán wọ́n á gbé fáwọn báǹkì torí ẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ní nàìjíríà kò sírú ẹsẹ wọn gbé fún tó bá ti sọ̀rọ̀ lókè tán náà bàbá bá ti sọ̀rọ̀ tán akon bank bó ṣe ń lọ nàìjíríà nìyẹn so àwa lọ bá Fáṣínà èmi náà dìde mo lọ mo pe Ọ̀túnba Ọ̀túnba ní ká wá bá àwọn àdè ṣàlàyé wọn wá pe Fáṣínà lójú mi wọn wá ní ká lọ sílé ká lọ bá Fáṣínà ní ilé wọn ní ṣẹkọ yìí níbẹ̀ yẹn àbí ibo ibi táwọn wọn ṣàmúgbé yẹn náà ni ṣàlọ bá wọn but Fáṣínà wá ṣe nǹkan kan níyẹn wọn wá kí bàbá ọmọ mi ọmọ bàbá ọmọ mi ó kí wọn bí ọ̀gbẹ̀rì wọ́n fi ọwọ́ awo kí bàbá ọmọ mi wá kí wọn bí ọ̀gbẹ̀rì wọ́n wá lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n kàn wọlé wọ́n padà lọ wọ́n lọ sọ fún wọ́n kàn pé ọ̀túnba ọ̀túnba wàtá ṣe tán wá ní wọn kì í no problem ọ̀túnba ní kí n pè wọn mo dẹ̀ pé ọ̀túnba wá sọ fún mi ìgbà yẹn lọ̀túnba wá fà mí lówó ọ̀túnba tó wá fà mí lówó ṣé ti yé yín bẹ́ẹ̀ ọ̀túnba fẹ́ mi àjàyí ọ̀túnba wá fà mí lówó pé káwọn fún mi lówó kí n fi bọ̀bọ́ yẹn lẹ̀ pé kí n lọ máa ṣòwò mi pé torí wọ́n ṣe wà yẹn ó máa use mi tó máa dump mi wọ́n ló máa use mi ó máa dump mi kò ń ṣe pé ó máa use mi ó máa dump mi but wọ́n ti mọ̀ pé èmi náà àwọn èèyàn tó wà nídìí ọ̀rọ̀ yẹn gangan tí wọ́n ti rí bàbá ọmọ bàbá grandpa yẹn bíi n tó ṣẹlẹ̀ mo sọ yìí tó ti rí bíi headache tó ti wá rí ọmọ ẹ̀kọ́ wà ní báńkì tó bá ń rówó lò yóò mọ̀ pé tó bá ní problem tó bá ń rówó lò wá bọ́ nínú problem tó bá sick tó bá lówó tó fi tọ́jú ara wà ẹ̀mí ẹ̀ máa tún gùn sí tí wọ́n bá kú ní kán gun ẹ lábẹ́rẹ́ ikú dànù ṣé ti yé so wọ́n rí bíi threat bàbá Ọ̀túnba yẹn ó sì ń yé mi dáadáa ni ó wá sọ fún mi ó wá fà mí lówó ìyé pé kò wá pẹ́ kò jìnnà ìyàwó Ọ̀túnba tó jó òyìnbó yẹn òyìnbó ní ìyàwó wọn kò wá kú wọn wá fà mí wọn láwọn fẹ́ fẹ́ mi wọn ní ah ṣó ti yẹ yín but tí gbogbo gbà yẹn game was going on a lot of people involved but we don't know you understand a lot of people was involved big people was involved but we don't know. ilẹ̀ gbà yẹn tó ń gbélé kìbìkan wá ní wọ́n fẹ́ tabẹ̀ yẹn gbà yẹn ọdún bá fẹ́mi àjà ní kí n mú wọn lọ wọ́n gbé. Be sienna kan báyìí náà gbé wá ń gbà yẹn lítẹ̀ sienna wọn ní sienna náà gbé yẹn wọn kú yàn kan sínú mọ́tò wọn ní àti sọ́fì ní ká lọ wo ilẹ̀ yẹn tí àwa lọ sọ́dọ̀ wọn wọn wá bẹ̀rẹ̀ sí sọ fún mi wọn ní kí n fi bọ̀bọ̀ yìí lẹ̀ wọn ní kó ló máa ṣiṣẹ́ kó fáìn ó bó ṣe dààmú lórí ọkùnrin wọn máa tọ́jú ọmọ yẹn lẹ́yìn tí wọ́n tún ṣe yẹn tán mi náà tún pè mí tó kọ́ mi ní tí mo sọ pé inflex wọn fi kọ́ṣẹ́ mọ́tò yẹn mi ò mọ bó ṣe ń gbọ́ lọ́ọ̀yà dẹ̀ nìyẹn yẹn kò tún pè mí ni pé bọ́lá náà wọ́n pè mí bọ́lá princess wá rí mi níjẹ̀bú òde wọ́n ní ìwọ ló dáàbò wọ́n yẹn dúró mo lé mi èmi ìwà mọ́ nǹkan kan o bó ṣe sọ́ọ̀bà mo kàn ń sunkún ni wọ́n ṣe wá pariwo tí wọ́n ṣe ní kí n fi bọ̀ bọ́yẹn tí ọ̀túnba àti gbogbo ń ṣàǹsọ pé kí n filẹ̀ kí n filẹ̀ tí mi filẹ̀ yẹn wọ́n wá kọjú ìjà tì mí wọ́n lo family ẹ̀ wọ́n wá lo everybody wọ́n ti ń bá mi jà tẹ́lẹ̀ but wọ́n wá ṣẹ̀ wá lò wọ́n sìn màmá máa wá wálé á máa pariwo princess ẹ gbà mí lọ́wọ́ princess o tẹ́bàmí tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ gbà mí lọ́wọ́ bọ́lá fọláṣadé o ẹ̀yin èèyàn ẹ gbà mí o tẹ́bàmí tó ń jẹ́ bẹ́ẹ̀ princess ni o princess ni o ó gbọ́ ọmọ mi lọ́wọ́ mi o princess ni o wọ́n wá lo gbogbo ẹbí just like ìgbà tó dórí facebook yẹn tọ́pọ̀ bàbá ọmọ mi tọ́tọ́ tó wá lo gbogbo ẹbí mi àtọmọ mi wọ́n ṣe é ṣe gan nìyẹn the same people that mo mọ̀ tí bá sọ pé mi ò mọ̀ nǹkan mo mọ̀ but i forgive people yes that's what happened so táwọn èèyàn bá wà lórí mídíà wọ́n máa rí pé Auto Bola ti máa sọ̀rọ̀ yẹn wọ́n máa ń fẹ́ jẹ́ kí n shut up but you know wọ́n fìyà jẹ mí gan wọ́n jẹ mí níyà gan lórí ọ̀rọ̀ tí mò sọ yìí ah <laughs> no be small thing so àwọn the same kaba tó wà lórí ẹ̀ ni hmm. torí ẹ̀ kò sí nǹkan tó bá ṣe ní dáadáa wọn ò ní fẹ́ kó rí bí dáadáa kò sí nǹkan tó bá ṣe tó máa fẹ́ kó rówó ń bẹ̀ because wọ́n fẹ́ kó jìyà kú torí pé wọ́n believe ó rí ẹbí threat kí iṣẹ́ máa máa bá ah, àwọn tó ń ṣe kí ni mo mọ̀ náà ẹ rí i pé mo sọ̀rọ̀ pé mo kàn jáwọn tí n bá ṣe tí n bá sọ̀rọ̀ àwọn tó ọ̀rọ̀ yẹn bá kọ wọn pé mo ti sọ ó ti yé wọn but wọn kàn ti pé don't talk forget but àwọn èèyàn tí wọ́n ní kí n forget yẹn ṣé wọ́n ti forgive ṣé i mean ṣé wọ́n ti forget ṣé wọ́n ṣì wà ń bẹ̀ because mi ò ní fẹ́ kéèyàn máa sọ pé forget of something wọn kàn ti sọ pé ẹ jẹ́ ká eliminate ẹ ẹ jẹ́ ká pàdánù ẹ jẹ́ ká ṣe lè fún no i don't like that kò sẹ́ni tó lè pè mí kò sí ẹni tó bá tura ẹ̀yẹ̀ tí gbogbo ìran wọn máa run wọn ni wọn ò ní sí láyé mọ́ wọn máa run wọn ogun á wọn tí wọn máa jagun bí Ísírẹ́lì ni wọn ò dẹ̀ ní borí ṣé àwọn ẹgbẹ́ Ísírẹ́lì ń sìn àwọn máa ń ja wọn máa ń jagun wọn sì máa ń borí àwọn ò ní borí mọ́ wọn máa máa lose ni they will, lo they will lose forever but if they don't fight me again they don't fight my daughter anybody that offended me I release them and they let me go they let me achieve kí n ṣe dáadáa láyé kémi náà jẹ́yàn kán jẹ́ kémi náà àwọn èèyàn olóríire máa ń bẹ̀ mí síra wọn wọ́n máa ń bẹ̀ mí láti wá sọ́dọ̀ ọ̀dọ̀ mi ni mi ò ń ṣe mi ò mi ò ń ṣe i'm born to rule ordinary people don't fight me the people behind the fight àti ìyà tó ń fi jẹ mí a lè máa ráwọn olòṣì kan tí wọ́n jẹ́yàn kó jẹ́ àwọn náà represent wọn but the people behind it they are beyond wọn ń ṣe ordinary people they are not ordinary people so mi lè fẹ́ ordinary person so i love my life i, I love my husband Aliko Dangote is my husband. So ṣe rí pé mo kàn sọ story yẹn pé mo ti ń sọ story tipẹ́ bọ̀ mo tún go deeper deeper deeper into this story kí lè mọ nǹkan tó ṣẹlẹ̀ Turning back to ya. Eh, bóyá ó jalè ni kò jalè jealousy kan ti wà ń bẹ̀ ni fi bọ̀bọ̀ yẹn lẹ̀ ó ti pọ̀ jù lọ ẹran àgbàlagbà ìníkan kìnìkan míì àti iṣẹ́ tí bàbá ẹ̀ ti ṣe tó wà ní bank pẹ̀lú àwọn mobi the father was the one heading justice oguntade ní kíní wọ́n gbà yẹn was the one heading them to the court every time wọ́n wà ní court for donkey years wọ́n dì pẹ̀lú wọn secretly kò sí nǹkan tí bàbá yẹn ṣe mọ́ tó máa prosper kì í ṣàjẹ́ kì í ṣoṣo àwọn kàbá tí wọ́n bá fà ni wọ́n dì pẹ̀lú wọn secretly anything tó bá ṣe kó tó di pé ó yọrí sí rere wọ́n ti bàjẹ́ torí bẹ́ẹ̀ aṣíwájú strong yìí o president Bola Ahmed Tinubu ah! but Ọlọ́run strong ju dádì mi lọ kì ṣe rọ <sighs> ah! people do àwọn ẹlòmíì tí mo ṣe ń sọ̀rọ̀ ń sìn àwọn people tí mò ń sọ̀rọ̀ yẹn they respect my brain they respect me they know what i'm saying but àwọn wèrè kan tó wá kọ̀ wá sábẹ́ platform sí yàtọ̀ sí pé kàn máa wòran kàn kàn máa wò kí ló ń sọ kí ló ń sọ kò yé wọn even àwọn ọmọdé politician gan kò yé wọn tẹ́lómi bá ń sọ̀rọ̀ báyìí tí n bá ti sọ pé kinní kan wọ́n máa nawọ́ sókè báyìí tí wọ́n bá nawọ́ sókè ẹ̀mọ̀kan tó ń sọ tí n bá ti rí pé wọ́n ń tag mi pẹ̀lú number one báyìí wọ́n sọ pé ẹni tó number one nàìjíríà ló wà ń bẹ̀ tí wọ́n bá dẹ̀ nawọ́ sókè báyìí nígbà tí wọ́n ti débẹ̀ kan sọ pé àwọn to wà ń pò agbára ló i know it now ṣé wọ́n rò pé mi mọ̀ ni i know it things you think i don't know i know but kì í ṣe gbogbo nǹkan náà la máa ń sọ ó kàn jẹ́ pé ńgbà tó bá yẹ pé ńgbà yẹn ta kúrò nàìjíríà tí wọn ò náwó káàkiri àtàwọn tó ń bẹ gbogbo wọn wọ́n dẹ̀ pẹ̀lú wọ́n pastor. pásítọ̀ wọ́n pastor to tó jẹ́ favourite wọn wọ́n kà bá ní pásítọ̀ tó jẹ́ favourite wọn wọ́n ní àfà tó jẹ́ favourite wọn student to jẹ́ favourite wọn wọ́n ní àwọn èèyàn tó jẹ́ pé politician tó jẹ́ favourite wọn they are favourite yes they are favourite but èmi i don't betray people reason tí mo fi tí mo fi fẹ́ délé gbà yẹn mo sọ pé ó ṣoògùn ni but kí n tún ṣoògùn àwọn ìwà tó wù sí mi nígbà tí mo ní prince náà náà mi jẹ́ ó gbé mi lọ sí hospital ó try láti jẹ́ kí business mi grow ọmọdé ni mo tó wá hàt bí àgbàlagbà bí ẹni tá a rán sí mi èmi náà gbọ́dọ̀ act bíi olùrànlọ́wọ́ àti alábòtarán sí i. ṣe rí pé mo sọ̀rọ̀ láti ìyá ẹ̀ báyìí sí tí ìyá ẹ̀ bó ṣe lọlé babaláwo tábúrò ẹ̀ náà wọ́n há bẹ́ẹ̀ bí gbogbo àwọn kaba yẹn kò sí babaláwo tó lè bá kaba jà mi ì tí ì rí babaláwo náà ogbógun <laughs> dání tán bá gbé k twenty four baba ẹ̀ ń lé kí ni wọ́n fẹ́ fi jà tàbí hmm. tó gbé àdó olóró kan jù sínú ilé ẹ̀ lásán tó búlò ẹ̀ dànù <laughs> so I smile you know <laughs> so ìjà tí bàbá yẹn ń jà yẹn it affected the the son ṣé ti yé hmm. torí ẹ̀ tí ẹ bá rí ń sìn kì í ṣe àlékò kì í ṣe alájà àlékò Dangote ní problem wa àwọn kan sì ń wà tó jẹ́ pé wọ́n ń bá tá máa sọ pé wọ́n wá ń pariwo àwọn ọmọ Tinubu ṣe rí àwọn tó rè pé ọwọ́ wọn ló máa já sí tẹ́lẹ̀ ní gbogbo ìgbà yẹn àwọn kan jókòó ẹni pé lásán ni wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ story fún Tinubu ni President Bola Ahmed Tinubu ṣe rí pé lásán ni ṣe rí pé lásán ni <laughs> ṣe mọ̀ pé àwọn ọ̀gbàrá yẹn Ìkòròdú ni wọ́n ṣe mọ̀ ni Ìkòròdú ni wọ́n so wọ́n máa bìlí pé Èkó wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ story oríṣiríṣi nǹkan you don't know what happen gbogbo àyẹn náà kẹ̀dẹ̀ rèé story táwọn èèyàn mọ̀ pé mo mọ̀ tèmi tí wọ́n máa ṣàlàyé fún wọn bí àwọn kan wá láti Ìjẹ̀bú náà wọ́n máa sọ story fún mi ẹ bàbá yẹn o à nílò yes wọ́n tún wá láti Ìkòròdú àmì àwọn tìjẹ̀bú náà tí wọ́n máa sọ ẹ bàbá yẹn Tinubu à nílò nìkan kìnìkan wọ́n fẹẹ sí sọ ẹ̀jẹ̀ wà lọ́wọ́ gbogbo wọn tó ń sọ̀rọ̀ yẹn ẹ̀jẹ̀ wà ń bì kàn mú ní tẹ̀jẹ̀ báwọ ẹ̀jẹ̀ ká fomi gbé sókè ọwọ́ ẹ̀jẹ̀ ní ọwọ́ wọn wọ́n dẹ̀ fi gbé ọwọ́ ẹ̀jẹ̀ wọ́n fi gbẹ̀yìn sókè ọwọ́ mi wà lọ́wọ́ tí yẹn jẹ agbé wọn sókè because I have a reason also along the line mi tí ogun yẹn ti ń tì mí wa ó wá tún tì mí lọ́dọ̀ Wàsíù Àyìndé kan náà ni Nigeria is one ìgboro is one like this tó bá ṣe báyìí ẹ máa rí pé k1 náà máa sọ pé òun k1 k doggy. ìgboro is one ìgboro is one like this the whole ìgboro is one ṣó ti yé so irú àwọn èèyàn tó yẹ pé wọ́n ti believe ńgbà tó ń dìdì ràn ọ̀gbàrá wá síbẹ̀ Kazeem tí wọ́n ti bá wọn believe pé ọwọ́ wọn ló máa jẹ́ àwọn náà máa máa claim ọmọ Yorùbá kìnnìkan kìnnìkan wọ́n máa wà under net láti máa engineer àbí tó bá tún wá engineer tó àbí bóyá tún wò pé ah ṣe mọ̀ pé ńgbà tó tún ṣe yẹn Ọlọ́run dájú mi sọ bẹ́ẹ̀ mi sọ pé bóyá nǹkan tó fẹ́ ṣe nìyẹn o ẹ mọ̀ pé ńgbà tó ti Dangote parí refinery yẹn tán báyìí ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ọgbàrá mi àti dúpẹ́ wọn làwọn divorce <laughs> wọ́n fẹ́ sẹ́ẹ̀tì aláyù dangote up <laughs> wọ́n fẹ́ fi system bóyá sọ fún ẹ pé his agreement with the dangote refinery o wọn ò lè fẹ́ rú èèyàn bẹ́yẹn kó lè tí o mọ̀ pé tó bá dẹ̀ ti fẹ́ yàn kò sí kọ̀tẹ́ni tó fẹ́ yẹn tó bá ti ń fọwọ́ pa ẹ́ lórí tá ìjẹ̀bú kẹ̀dẹ̀rẹ̀ ìjẹ̀bú rò wà ìjẹ̀bú ní ìjẹ̀ tó ti sin oríṣiríṣi ọbẹ̀ ìjẹ̀bú àti nǹkan kan bẹ́yẹn tó ti sin abẹ́ àbáṣọ̀bá o pásọ̀ ni wọ́n bọ̀ tó ti sí wọ́n á kọ̀ change gbogbo nǹkan ni wọ́n á kọ̀ fi system wọ́n á kọ̀ claim níṣẹ́ bí nǹkan tó fẹ́ ṣe náà wọ́n á tó fẹ́ ẹ mọ̀ gbogbo <laughs> ayé mo ti pariwo mo ní ẹ gbà mí o àǹtí dúpẹ́ àwọn ọmọ mi mọ mi dúpẹ́ jà pé wọ́n mọ mi dúpẹ́ o wọ́n divorce àti ẹjọ́ kínní àdèmọ́kan tó fàjà o ẹ gbà wá o <laughs> àríkọ́dá kò tẹ̀ ti parí lẹ́pọ̀ o wọ́n wá change wọ́n làwọn divorce ẹ gbà mí o <laughs> kò yá àwọn èèyàn kò yé wọn àwọn nǹkan wá jáde ìwọ kẹ ìwọ Bọ́lá ìyálàjà yín story tí n bá sọ ọ̀rọ̀ tí n bá sọ nípa Nàìjíríà tó bí wá sí yẹn àbí fitiliti bá gbé wọn bá bí ẹ̀rín kó wá sọ Ọlọ́run bí àǹtí Dúpẹ́ ṣe jẹ́ wọ́n ṣe wà ẹni tó rèsì wọn tó sọ wọn di nǹkan tó jẹ́ kí wọ́n ní upper hand bẹ́yẹn mo mọ head of state kan ni ó ti yé so i know story gbàgbé náà be story o and one thing or the other one way or the other this thing will have something to do with me Mama sọ fún ẹ tí bá dẹ̀ sọ̀rọ̀ tí mo sọ ṣẹ́rọ̀ mo you know mo kò máa wí pé God why did you design my life like this ìwọ tó bá ń ṣe blog lórí social media tí story ẹ dàbí tèmi jáde kó wá sọ tí story ẹ tó jáde tó jọmọ́ tèmi jáde wá there's some people they are just bigger than my head gan ma tọ́lọ̀ bá fẹ́ connect mi mọ́ wọn màá máa sọ fún wọn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ń gbàdúrà ní olúwa ọlọ́run gbà mí o ọlọ́run jọ mo máa ń rí àwọn olówó yẹn ẹbí <laughs> mo máa ń rí wọn bíi <laughs> tẹ́rọ̀ náà máa ń jọ lójú mi <laughs> I used to run away bẹ́ẹ̀ nígbà tí wọ́n sọ pé yọ ẹran àgbàlagbà ní ẹ o kìnnìkan kìnnìkan in fact tó bá gbé mi débi kan máa ti pé ah ee eh, ìyàwó alágbára ní ẹ o ìyàwó alágbára ní ẹ o ṣó ti yẹ yín àbí kò yẹ yín ṣó ti yẹ yín àbí kò yẹ yín may the father of my baby torí ẹ̀ ẹ fi ọ̀wọ̀ ọmọ mi ẹ fi ọ̀wọ̀ ọlọ́run wọ ọmọ mi tolúwa ni mí jésù tó fún mi ẹ fọ̀wọ̀ ọlọ́run wọ ẹ fọ̀wọ̀ mi wọ ẹ fọ̀wọ̀ ọlọ́run wọ mi bẹ́ẹ̀ ni ẹ fi ọ̀wọ̀ àwọn nǹkan tí mo ti là kọjá nínú ayé despite mo sì ń rẹ́rìn some people wọn ò lè rẹ́rìn mọ́ láyé wọn fún nǹkan tó ti là kọjá bòtí ẹ fọ̀wọ̀ mi ẹ fọ̀wọ̀ ọlọ́run wọ̀ mí ẹ fi wọ̀ mí ẹ tún fi ọ̀wọ̀ ọkọ mi ẹ wo nǹkan tí mò ń ṣe fún ẹ̀yẹ ẹ fi wọ̀ mí ó yé ẹ fi ọwọ́ ọlọ́run ẹ fi wọ̀ mí ṣé mo gbọ́dọ̀ mú kọ́kọ́ dárúkọ ẹ fọwọ́ mi ọwọ́ ọlọ́run ẹ fi wọ Sarah tó ló wà ní Jésù tó fún mi ọmọdélé hmm. ẹ fọwọ́ mi kaba ẹ fọwọ́ mi wọ̀ mí ẹ fọwọ́ ọmọ mi wọ̀ mí bẹ́ẹ̀ ni mi kì í ṣe ọmọ lásán ọlọ́run gbọ́ ọlọ́run dẹ̀dẹ̀ dídì ràn ni sí àwọn èèyàn láti ṣe wọ́n lórí mi ìwá láti ṣe èèyàn kọ̀ọ̀kan níbi bí n ṣe wà yìí àfẹn tó bá fẹ́ ṣe mí níbi nìkan kò sẹ́ni tó máa sunkún tó bá mọ̀ mí àfi tó bá ṣe mí àbí tó bá pa mí lẹ́kún tí ò bá dẹ̀ pa mí lẹ́kún mọ́ kò lè sunkún bẹ́ẹ̀ ni ẹ fi ọ̀wọ̀ mi ọ̀wọ̀ ọlọ́run ẹ fi wọ ọmọ mi àtọmọ tí mo bí yẹn náà tó ń ṣe yẹn màmá tẹ́ fi nà mí yẹn torí agbára náà ni wọ́n fi wọ̀n mí kò ń ṣe pọ́mọ yẹn náà máa wọnú ẹ̀ dáadáa tọ́mọ máa ní kó ṣe ṣùgbọ́n wàsíù you pay for it torí ìwà ìwà tó small tó bá gbọ́ pé ó kéré sí nọ́mbà yẹn míì wọ́n lè train ẹ kó ti pẹ́ gan gbòòrò èmi gan gbà tí wàsíù ti wà nígboro ọ̀dọ̀ èmi ò jalè mi ìdẹ̀ burúkú bẹ́yẹn tó ti wà nígboro tójú ẹ̀ ti ràn yẹn àti first case ẹ̀ tó kọ́kọ́ ṣe mo mọ gbogbo orin Wàsíù báyìí lórí mi ìgbà tó jáde yẹn ni mo ti jáde ó lè jù mí lọ lọ́jọ́ orí ìgbà tó jáde mo ṣe kéré tó torí mo ti wà ní ìgboro nóbi today ẹni tó máa ń rán mi níṣẹ́ mo ní mo ti bẹ̀rẹ̀ ọjà títà mo ti ń ka owó láti age eight mo ti ń lọ mí tí wọ twelve fifteen years tí mo ti ń lọ gbogbo ìgbèríko láti Ondo state lọ sí gbogbo àwọn kí n máa tọ̀ gbogbo Nàìjíríà mi ì tí tó èjì yẹn mi rò pé mo wọ eighteen nígbà tí mo lóyún Ṣọlá o ìgbà tí mo bí Boya mo wọ eighteen no mo ti wọ eighteen ṣé mo wọ eighteen mo ń bọ̀ náà but mo kàn mọ̀ pé nobody rape me gbogbo bí mo ṣe ń kiri ọjà yẹn mo strong many people attend but mi kékeré máa nà wọ́n fọ́ lórí ni máa bá wọn jà yamayama tó bá ti pè mí nínú ilé yẹn báyìí wọn ò lè pè mí mọ́ tí n bá rí wọn látòkè báyìí máa ṣépè fún wọn ni so tán bá rape mi ṣe mọ̀ pé kò ní tì mí lójú máa sọ lónìí they cannot ọlọ́run ni o kì í ṣe mi o torí ọlọ́run torí tán bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi ó lè lọ dà mí láàmú gan ṣe ti yé bàbá ọ̀tí wọn ò rape mi so ẹ fi ọwọ́ ọlọ́run wo adébùkọ́lá ẹ fi wọ̀ mí ẹ fi ọwọ́ ọkọ mi wọ̀ mí tí n bá ń sọ fún yín pé kì í ṣe alájà lẹ́kọ̀ọ́ dangote ló ń bá ẹ̀kọ́ jẹ́ ẹ ti wọ ẹni tó kọ́kọ́ fẹ́ process ibẹ̀ yẹn ẹ wo tọ́tọ́ pa wọ́n fi èmi lára èmi àtọkọ mi bàbá ọmọ mi àtọmọ mi tó kéré yẹn wọ́n fi ṣe experiment tó ń bá gbógun tiwa ń bí kò ń ṣe pé abad ni wọ́n ṣe gbógun tiwa kabal ló ń jà àwọn kabal ni yes mo dẹ̀ wo kinní kan wọ́n ní àwọn kan ń jẹ́ kàtẹ́ àwọn drug dealers nìyẹn but àwọn kabal drug i mean àwọn fuẹ́ àwọn kabal àti oil yẹn they are more àti dúpẹ́ ìsè máfíà ẹ̀jẹ̀ máa pọ̀ lọ́wọ́ wọn bọ́n ṣe wà yẹn náà ẹni tó bá kówó nàìjíríà tó kó kúdọ̀ ẹ nàìjíríà wọn kì í sọ̀rọ̀ àǹtí dúpẹ́ ni àwọn mo mo mo mo lára àwọn captain tó bá wọn ṣe kínní after some time òun náà ní vessel captain kọ́lá ọmọ aláàfin ọ̀yọ́ kì í ṣe ọmọ ẹ̀ gangan kọ́lá mo mọ kọ́lá tó captain kọ́lá gbà tí ò tí lówó máa gbà ní kó wá gbóúnjẹ wá bola to tó máa jẹ yo captain bola kọ́lá mo mo tú àwọn kini yẹn bọ̀ mí tó fẹ́ sọ story yẹn lé ni ó ti lọ ìsìyí mẹ́rin just be ọ̀rẹ́ the the the whole Nigeria the whole people like this so bá ti more, one great man they connect Okay, yẹn báyìí tó bá ti ṣe tán ó di bank so in reason don't feel caught bàbá ọmọ mi kúrò níbẹ̀ nìyẹn they caught him and gbogbo nǹkan tó bá ń ṣe wọ́n fẹ́ cut ẹ̀ tí wọ́n fi lọ bá South Africa Don't feel low. And àwọn MC and cool. That's look gbẹ̀mí ẹ̀ so wọ́n pa bàbá ọmọ so the man's sọ they assassinate him on the force and they or tí wọ́n pa aṣẹ́ ọmọ pé wọ́n sọ pé MC ọdọ mc ò ní dédé pààyàn àfi tán bá bẹ náà ṣe ti yé bẹyẹn ẹhẹ killer for somebody ni ṣe ti yé so sáré àwọn tàbá sọ pé killer ṣe pé wọn ò investigate wọn killer for somebody ni Wasiu Ayinde killer killer for somebody ni ṣe ti yé bẹyẹn they are all killers but ẹni tó bá ti fìdà pààyàn ó yẹ kó fìdà pa wọn náà ni simple as that torí cheating ò dá o ṣe ti yé bẹyẹn but tán bá pa wọn gan náà wá tún raise another person killer òkè tán láwùjọ tó wọn ti pa àwọn lójú àwọn èèyàn so they train another person to be on the first they kill the father of my baby it's arranged it's wọ́n ti solo sọ I pay pé wọ́n fẹ́ pa pé wàá rí inú ilé ẹ̀ láriwo ti máa sọ sìn ṣebí ìwọ ló ń pay wọ́n fẹ́ jẹ́ kí n wò pé láti shut up láti má ṣépè fún àwọn tó ń ṣèkà fún mi mọ́ that's it If tó talk about in ṣépè tó bá ti ń ṣépè nǹkan burúkú máa ń ṣẹlẹ̀ sí no wọ́n pay create impression pé ìpè yẹn ń kọ́ torí pé wọ́n fẹ́ kí n ṣépè fáwọn ọmọ bá tiẹ̀ wò kán máa ṣèkà fún me they don't want àwọn kàbá àtàwọn ìka wọ̀nyẹn wọn kì í fẹ́ pè èpè dẹ̀ ni wọ́n máa fi ń jà èpè ni ọ̀rọ̀ wọn yẹ torí alukrani sọ bíbélì gan sọ àti àwọn tó tún ń ṣe oníṣẹ̀ṣe tí wọ́n máa ń ṣe oògùn wọn yẹn tó bá fẹ́ jáde báyìí tó bá ti jáde báyìí ni mo sọ pé wọ́n lọ èpè náà máa dá náà máa mú jáde ìjẹ̀bú ò kì í fi nǹkan méjì jà èpè ni so ọmọ ìmọ̀lẹ̀ àfẹ̀pẹ̀jà tí wọn tí èpè ò bá ṣiṣẹ́ lára àwọn ọ̀tá ṣé máa ṣe ni but they don't want cause that's one thing èṣù gbọ̀ngàn ju àwọn ọmọ ọlọ́run lọ ọmọ ọlọ́run tó tọ́ ni o so kaba wà nù pastors yes bí ẹ ṣe rí àwọn pastors yẹn kaba wà ń bẹ lára àwọn tó máa organize pé church eléyìí bóyá láṣọ funfun ni àbí àwọn fada wọn yẹn ẹjẹ àyànjú wọn ó wà lára wọn so when i'm talking don't say she talk too much she say nonsense You tell me, when I'm telling you things, apart from the Spirit of God in me, number one, number one, the Spirit of God in me, and again, experience is the best teacher. ẹ fọwọ́ mi wọ̀ mí o me? mi me? mí ọwọ́ me? I feel wọ̀ me. I've been through a lot and I'm laughing I'm laughing gbogbo iṣẹ́ tí mo ṣe lórí mídíà kò sí kankan tí mo ti gbowó because àwọn kàbá ló wà mí wọ́n fẹ́ kí n máa ṣiṣẹ́ kí torí ẹ̀ làwọn èèyàn máa ti pé à àwọn tó ń sápọ́ọ̀tì yẹn máa ló ń ṣe ẹ̀ mo mọ̀ náà àwọn náà ò jẹ́ kí n ró mo mọ̀ náà no be today e don start for long i know <laughs> but àwọn kan wà tó bá bẹ̀yàn níṣẹ́ ẹrú torí àwọn kàbá wọn ò ní jáde lọ báyàn jà wọn kàn lè sọ pé ẹnìkan ṣe báyìí fún mi ẹ̀yin kí lẹ máa ṣe fún wọn ni ẹ má wọrí amú nǹkan tó máa ṣe fún kò sọ pé ẹ lọ ṣe báyìí fún kò sọ pé ṣe báyìí fún kò sọ pé ṣe báyìí fún àwọn tó wá yanra wọn ní nǹkan burúkú yẹn wọn kàn jáde wọn lọ ṣe nǹkan tó wù wọn tó bá jẹ́ pípa wọn pa tó bá jẹ́ kí wọn bá nǹkan yẹn wọn bá jẹ ṣé ti yé bẹ́ẹ̀ yẹn ṣé wàá rí nǹkan tí mo sọ nípa ti kéèsì tó ṣẹlẹ̀ tí bàbá mú mi yẹn ọ̀tọ̀ wá tún ni ti àwọn ọmọ wèrè tó wà ń ta yìí o ní àwọn ti Wàsíù Àyìndé eh, Pasuma eh, Malaika yẹn àwọn ọmọ burúkú gidi ni wọ́n o àwọn ọmọ yẹn wọ́n gbúdọ̀ stop wọ́n gbúdọ̀ cancel wọn or else wọ́n máa continue láti máa cancel àwọn innocent people ṣé mo pé nsìn tíjà bá wà nípa ìjà àwọn ìjà ṣé mo pé nǹkan kan nsìn ìjà epo wà ńbẹ̀ ìjà mo ṣèkà fún ẹ mi ìfẹ́ kéèyàn gbọ́ǹta wà nínú ẹ̀ ìjà mo jù ẹ́ lọ mo fẹ́ fipá gba nǹkan tó ní ó wà ńbẹ̀ mo lágbára mo lówó mo ní ìbọn mo láyẹta ó wà ńbẹ̀ táwọn èèyàn máa ṣe lóríṣiríṣi ṣe ti torí ẹ̀ àwọn kàbá yẹn gangan ṣe mọ̀ pé wọ́n wọ̀nù ṣe mọ̀ pé wọ́n wọ̀nù bàbá ọmọ mi gan pé leave this girl leave this girl wọ́n dẹ̀ wọ́n mi leave this girl leave this guy ó kéré jù fún ẹ ó kéré jù fún ẹ ó kéré jù fún ẹ ṣé o mọ̀ pé wọ́n ti mọ̀ wọ́n ti mọ̀ oníkálukú wọ́n ti mọ̀ strength oníkálukú pé lè kẹ́ tó bá ṣe tán sí ó lè so pé o dàgbà jù ń lọ ó lè sọ pé o sanra ó lè tó ga jù ń lọ ó lè ní o ṣe kíríkà kàn ṣe bọ́tàgbàlagbà àbí ẹni tó ti lówó àbí tó ti ṣe dáadáa láyé tó bá gbé ẹ dání ó ti rí ẹ kó tó gbé ẹ dání ó rí potentials nínú ẹ kò ṣe pé ó fẹ́ fún lóògùn kì í ṣe pé ó fẹ́ use ẹ although you be useful for him as well but kì í ṣe pé bóyá ó fẹ́ use ẹ a máa ta trash ẹ ìyẹn bó ṣe jẹ́ lónìí mo sọ story yẹn reason mo fi sọ story eléyìí tí mo sọ ń sin nípa kaba ò ní pé because of the story of my the father of my baby a kì í jalè kò kò jalè àwọn èèyàn gbé owó ẹ̀ dání títí dọ̀la nígbà yẹn àwọn tó yá four hundred kan padà wá wọn làwọn ṣòwò wọn jèrè kò sówó ńlá ní kó máa lọ ó ṣe ṣe náà ni bí mi ṣe máa ń ṣe yẹn lòun náà ló máa ń ṣe but wọn sọ pé ẹni tó bá ní àìsàn òpè láyé ó máa èmi máa pẹ́ bọ̀ àwọn nǹkan tó kọ̀ sẹ́ni tí ò bá ní ìṣẹ́ tí ò bá ní ìdí obìnrin ò kì í jẹ́ kú mọ́lú ṣe ti yé bẹ́ẹ̀ so ìyẹn bó ṣe jẹ́ bàbá yẹn kógun máa ń jà ẹ́ tí nǹkan kan bá ń ṣe ẹ́ when you are having headache, make sure you know what is cause of the headache. If you're having some problem, go and find out the cause of the problem. Táwọn èèyàn bá sọ fún ẹ What the problem yẹn, Walk on máa gbàdúrà. Ẹni yẹn wà ní àwọn tó ń ṣe é kò fẹ́ kó o rójú So that to bá rójú ẹ̀ wá tètè sá fún òun gangan. Àbí wá tètè lọ, ọmọ àní má wá di ẹni tó ń the white people said, the English people said, the problem identify is half solved. tó bá ti rí ìdí ìṣòro tó ń jà ẹ́ ogun tó ní ẹ half ló ti solve nínú ẹ then the next thing is you to be looking for things to solve the problem because already the story is out the mean the problem is is well known to you now okay so tó bá mọ̀ ìṣòro ẹ ọjọ́ tí mo ti wá tó ti wá ń yé mi tí mo ti ń sọ̀rọ̀ lórí mídíà yìí ọjọ́ yẹn ni mo ti change mind mi náà ṣé ti yé yín mẹ́yẹn so kì í ṣe pé àwọn kàbá yẹn náà kì í ṣe pé wọ́n bad kì í ṣe pé bóyá wọ́n wọ́n bad náà o torí wọn ò fẹ́ kéèyàn cross wọn they go for what they, whatever they believe and when they are going for the mission they don't want anybody to cross them if you come across them kí ìyàwó àbí anybody wọn bá come across them tó bá jẹ́ pé o fẹ́ wà mean to them they will cancel the person torí ẹ̀ náà ṣe máa ń sọ pé àwọn kàbá wọn dájú gan ṣó ti yé because they don't want to fail in life Any kaba to bá drop wọ́n fẹ́ káwọn ku. Sinu ipò gíga yẹn ju pé káwọn kú nígbà táwọn ṣì wà láyé they don't want it they want power kaba. <laughs> even when they are no longer in power ruling or they are not they still command so no kaba want to drop for anybody all right so I love God and I thank God at the end of everything ṣé ti yé yín wọ́n lé wa wọ́n fẹ́ sọ pé ah ibi tá a lé yín o a padà wá sí wọ́n kọ wọ́n wá fi kíní yẹn padà kọ zero ṣé ti yé mẹ́yìn so my husband is Alinko Dangote no controversy ẹni tó bá ti kọkọ ẹ go back to your husband's house o if anybody you divorce because of Alinko Dangote better go back to your husband's house o you are high Alinko Dangote take away your eyes o. So because I will send my daddy. He will deal with you the way he deal with me. No problem. <laughs> I will send my daddy to deal with you the way my daddy beat me. Tó fẹ́ lù mí daddy me, <laughs> ó yé yín? Dádì mi. Akúpalẹ̀ mọ́ tó bá fọ́ọ̀sì. Ẹ jọ àwọn tẹ́ <laughs> I've been a child of President Bola Ahmed Tinubu. tipe, tipẹ́, he has been my secret father, even when I don't know that he actually want to adopt me. <laughs> Ṣó ye, yín àbí kò yé yín? Daddy, I love my daddy So everybody wants me to hate him. But I cannot hate him. He's a very nice man. Uh, but yeah you know nígbà míì ojoojúmọ́ la máa ń kọ́ when you are battle the people who go to war because we are warrior you know gbogbo level tá a bá bára wa láyé we are all warriors in the one way or the other even when you are a soldier of God soldier in the military kini gangan so the way people are fighting before bí wọ́n ṣe máa ń ja ogun tẹ́lẹ̀ kì í ṣe bí wọ́n ṣe ń jà ń sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á gbé kinní kan dání wọ́n á máa fi defend the ìbọn tán fẹ́yìn fún wọn wọ́n á tún wọ element wọ́n á kó gbogbo nǹkan tó máa jẹ́ kó wọ́n wọ mọ́ra now this time around wọ́n gbọ́dọ̀ smart people with different way of fighting now wọn kì í jà mọ́ bọ́n ṣe ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣó ti yé so kì í ṣe pé yóò ní jà mọ́ but different style of fighting now you can actually fight now there is another fight by settling okay because if you continue fighting without settling then you can injure yourself Do you understand? Even you that are fighting, you believe you are strong. You can also injure yourself. But there's a fight that you, you sit down now on the round table and settle things amicably. So, but if the people continue, yeah, yeah, a amaja, fight, you see coming back to settle. So, before the things to máa dààmú abiti wogogoma tí shubu gọ́gọ́ settle it before it destroy you. Okay? So, this is smartness lèèyàn fi kò ń ṣe lójoojúmọ́ kò kàn máa believe pé i can do things with all my strength àwọn tó ní mọ́zù ló àwọn tó ń jà ń sìn tó ń wìn níwọ̀n ní mọ́zù púpọ̀ but they are smart they are smart people and èmi gan mi ṣe wà mo smart gan so ìyẹn bó ṣe jẹ́ i pray i pray that's why also i preach peace i preach mi ò ń ka mi ò ka lukran yẹn rí mi lè kà torí òyìnbó yẹn tó ń tẹ̀ kọ́ sí mi ó yí bọ́bọ́ bá kan mi lè káàbọ̀ tí mo kàn gbé sílé wọ́n fún mi ni wọ́n dàṣì mi but mo appreciate and tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo dẹ̀ máa ní mind pé mi lè fẹ́ muslim i marry muslim my husband is a muslim there is nothing bad in that okay yeah. so i preach peace i preach love everybody entitled to live so far you are not a criminal you are not a killer and you are not um, a kinní ó ti but some people they born there they are born to rule when you find yourself up there people are only lè on pé èèyàn tirẹ̀ débẹ̀ ni o tọ́lọ́run bá fẹ́ lókè o lè má débẹ̀ yes torí ọlọ́run jẹun bọ́lọ́lá jẹun pọ̀ o má jẹ́ kí lè bọ́ lọ́wọ́ mi o gbogbo ẹni tó bá fẹ́ kiri mi bó sọnù má gbà fún wọn mo kàn ṣàlàyé fún yín gbogbo ẹ̀yin tẹ́ bá ń lọ sọ́dà platform láti máa bú mi bàbá ọmọ mi máa ń gbowó lọ́dọ̀ wọn náà ó máa ń gbowó ní Èkó resort lakapan àti gbogbo àwọn African you know ibẹ̀ yẹn ló máa ń kó sí so is um, táwọn èèyàn bá wá ń sọ fún mi pé ìwọ ìwọ Bọ́lá yìí ìwọ Bọ́lá yìí people who don't have spiritual eyes ọlọ́run tó wá gbé mi kúrò ní level yẹn ní Nàìjíríà level mo wá wá international level yìí ìlú tó le jù láyé Ísírẹ́lì ìlú tó le jù ní ayé táwọn èèyàn máa ń bẹ̀rù wọn lẹ́yìn ìlú mẹ́rin ni tí wọ́n burú nínú ìjà jíjà àwọn tó burú jù mi ò fẹ́ àwọn tó máa ń halẹ̀ ọmọyàn o tó ń jà òfésẹ̀ di ìlú tó burú tó wọ́n jẹ́ pé they don't if they want to do anything they do it America ni America don't take no for for yes they don't take yes for no they are physically and they are strong because if they want to go to war ó ní àwọn tí wọn kì í tí wọn kì í fail nínú battle tán máa kò láì pẹ̀lú Israel ni tẹ máa rí Canada America they don't joke with Jew àwọn ọmọ Jew wọn kì í joke pẹ̀lú wọn do you understand mo wà ní level mi báyìí ẹ wá wo irọ́ all of them dey focus attention on me and I started saying something say no to killing say no to terrorism and they hate terrorists like kí ló you ibi báyìí náà a lot of things me kò fẹ́ deeply láàárọ̀ because I don't you understand I know many things even when tó stick pẹ̀lú mi nínú system mi màá ma tẹ lọ́ọ̀fù fún wọn màá ma tẹ láìkì fún wọn I know what they mean because I won't wà tó yẹ pé bóyá wọ́n sá pamọ́ síbì kan tó yẹ pé àwọn kan ti protect wọn nígbà tí mo sọ pé sínú tó kí ni mi ìdẹ́bà wọn yẹn sọ̀rọ̀ but me, I'm just doing my own because of my experience and because of what people have done to me. And God was putting in my mouth, if I don't do it, I will not save you as well. A lot of people have to be saved. You have to stop killing. Say no to killing. Say no to this. It's not me. The power of God because I was being tortured. Wọ́n ti torture mi lati ìbẹ̀rẹ̀ ayé mi. I'll be saying I'll be crying. I'll be crying. You think is, a, is an easy thing? Me ní sùn lóru. Màmá pariwo United Nations. They tortured me tó bá jẹ́ pé mo jẹ́ ọmọ lásán ọ̀tá mi àti sunkún kú oríṣiríṣi nǹkan tó ti ṣe fún mi ọ̀tá mi àti kú but mo dúpẹ́ fọ́lọ́run torí bẹ́ẹ̀ let peace reign I've said it all may God bless us may peace reign I pray for peace in east west north and south gbàtí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń pray fún gbogbo àgbáyé ńgbà yẹn àwọn kan wà ní ọmọ APC wọ́n ní don't pray for all the whole world pray for Nigeria alone mani no I'm not for Nigeria alone because if I'm for Nigeria alone, when I was looking for people to rescue me in Nigeria before traveling abroad, somebody will stand. Until I get to Canada, I get to America, from America to Canada, and things get messed. Until then, somebody will now show face. It shows that God never permit. though God is not sending me to the whole Nigeria, whole Nigeria alone, sending me to whole, the whole world. You understand me? And he know there's a problem going to happen or call at that moment. You understand me? Ó dẹ̀ sọ wípé a máa paná ogun, a máa settle problem, a gbé wa dìde fún ìṣubú ìkà àti ìdìde olódodo. The only person tí ò ní dìde mọ́, òun náà ni ẹni tó bá bá mi jà tí ò ronú kó wàdà. Tó dẹ̀ wí pé a sì máa fi ọgbọ́n pa, òun náà ló máa parẹ́. Ṣùgbọ́n other person, ó ronú kó wàdà, Ọlọ́run wọn lè mi ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé ronú ó ní gbogbo wa dẹ̀ láti ṣẹ̀dá ti kùnà ògo ọlọ́run we are all sinners ó ní tẹ́ ẹ bá ń sàmì ẹ̀ṣẹ̀ ó ní ta ló lè dúró if God tó bá ń sàmì ẹ̀ṣẹ̀ pé ok ẹlẹ́ṣẹ̀ nìwọ kò sẹ́nìbọ̀ tán máa yọ sẹ́yìn gbogbo apáta la ṣe one way or the do you understand but God believe I also believe in forgiveness but don't continue that is it okay that is it mo wá ń pariwo Senato kílí o Senato gbádà o Senato àwo o kì í ṣe pé mo ń sọ bẹ́ẹ̀ yẹn náà pé torí pé ó dùn mọ́ mi because àwọn tó ń ṣe kíní yẹn náà wọ́n ń sọ fún mi pé àwa la wà níbi báyìí báyìí o tán bá bí ẹ̀rí wá sí Nàìjíríà o ò lè dé Nàìjíríà mọ́ ibi tó o dẹ̀ wà yẹn náà àní kí bẹ́ẹ̀ tẹ̀ lára torí àwọn kan náà wà kò sílùú tí ò sí problem o kò dẹ̀ sílùú tí ò sí kílà kò sílùú tí ò sí àwọn tó ń ba ayé jẹ́ bẹ́ẹ̀ ni ní tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yẹn wà ní Canada bí it's happening all over the world wà lamẹ́ríkà so kò ń ṣe nàìjíríà nìkan ló bad we are not the worstest but the only thing is that they wọ́n wá gbé òfin jáde láti curb àwọn nonsense things that if you want to be doing it o and expose it to the whole world o broad daylight o you don't respect the law o the law ìdá òfin yẹn it will slay you. That's it. If there is no problem, there is no criminal in the system, Do you see some law that ban people that were very strong. Àwọn ìlú tó lófin tó lé yẹn, àwọn ló ní àwọn èèyàn tó burú jù tí ò bá sí òfin yẹn. Ẹ mọ̀ pé wọ́n burú ju orílẹ̀-èdè Nàìjíríà lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. But òfin yẹn wọ́n mu ní òkúkúdùn. Anybody bá ti mọ̀ pé if they are being caught for this, is I'm going to go for it, no remedy. Wọ́n máa sit right if you caught go being caught for this if you are being caught for it you go for it everybody sit right that is it ẹ jẹ́ kí òfin wà lórílẹ̀‐èdè nàìjíríà let everybody sit right and do right things and we get right answer i forgive people as at this morning but there má be no ìbá máa sọ story mi lọ tó that dẹ̀ ti jẹun shake mi mo lè ṣépè fún Wàsíù kì í ṣépè fún àwọn tó shake ṣe kinní kì like ṣépè fún màláìka kì í ṣépè MC kì í ṣe pé ẹ ti understand but I release people mi ó ti yẹ bẹ́ẹ̀ from my mind but káwọn èèyàn máa yọ mí lẹ́nu torí lánàá mo jókòó mi jẹ́jẹ́ wọ́n máa ní káwọn èèyàn máa kọ kíní sábẹ́ platform mi Wàsíù kì í kíní kan God forbid tán bá fi Wàsíù ṣe sàárà fún mi èmi Ṣadé o Bọ́lá ó lè lọ fẹ́ igbin ọ̀run kó lọ fẹ́ queen of the coast kó lọ fẹ́ the most beautiful táwọn èèyàn ń fojú ara rí báyìí pé òun ló beautiful jù bóyá fígọ̀ ẹ̀ ó ka ó ṣe báyìí kò kàn mí o tó bá fi ṣe sàrà fẹ́ mi ṣàdé mi ní sísì mi ní nǹkan tó mo fẹ́ fi gbà tí n bá ti ló dàárọ̀ mi ní robi sí ẹ mi ìdẹ̀fẹ́ burúkú mọ́ ẹ̀ mi ní sọ pé kókókó kalẹ́ tí n bá dẹ̀ ro oúnjẹ tí n bá ní oúnjẹ yín wù jẹ o give it to me o please I want to eat and I will not waste it I will honour it màá jẹ wàá rí i pé mo jẹ á dẹ̀ dùn mọ́ ẹ nínú. No? pé mo ṣe dáadáa màá tún láwo ṣùgbọ́n tó bá sọ pé ò ní fún mi tó dẹ̀ rí pé ebi ń pa mí ó dẹ̀ rí pé mo ní ìdẹ̀ ó dẹ̀ rí pé èyí tí mo ní gan bóyá wọ́n ló jẹ́ àbí wọ́n ló gbà tó bá fi yàn mí lójú màá fà ìjẹsù ẹ̀ mi ní jẹ́ mọ́ torí mo mọ̀ pé gbogbo nǹkan tá a bá ti jẹ́ láyé tá a bá lówó báyìí a máa padà kú lọ́jọ́ kan tá a bá lọ́kọ èèyàn máa padà kú lọ́jọ́ kan tá a bá ní gbogbo àìsíkà yìí a máa padà kú lọ́jọ́ kan ṣùgbọ́n nígbà téèyàn bá wà láyé náà gbogbo nǹkan tá a bá nídìí náà it's a necessary i mean we don't marry get married when somebody die we don't know maybe they marry there we don't nobody will build we don't know maybe they build for when they get there in the spirit we don't know but here we are entitled to some little little thing and we must get it do you understand so tí n bá sọ̀rọ̀ láàárọ̀ yìí tó bá bí inú ṣé pé mi ò sọ pẹ̀lú ìbínú kí lẹ́yìn pé mo fi yẹ̀yẹ́ anybody for people to understand and i believe people should learn from it also okay mm-hmm. so me in the binu, but gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi mo gbàgbọ́ pé bí a ṣe kọ́ mọ́ mi ni torí mo ń lọ bìkan but èmi o ogun ògodé ẹ̀mí pin o mo ta kúrò lórí mi ogun ògodé ẹ̀mí pin o orí mi kọ́ ṣe mọ̀ pé wọ́n parọ́ mọ́ mi orúkọ bàbá ọmọ orúkọ mi ni wọ́n kọ sórí youtube ń sìn pé Auto kid baby father èmi kọ́ mo pa bàbá ọmọ mi o èmi ò kì í kọ́lé kí n wo o ó ṣẹ̀mí ní tòótọ́ ogun pọ̀ ogun wà oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ ṣùgbọ́n bàbá ń jà fìtíkà kúkọ́ o mi ò sí nílùú South Africa South Africa ló ń gbé èmi ń gbé ní Canada wọ́n dẹ̀ kọrúkọ mi síbẹ̀ pé Ọ̀tọ̀bọ́láké just to spoil my name for people to be running away from me kàn wá ní pé ilé ayé ò ní rọgbọ fún mi mọ́ ó ti so this morning I still love I love my father very well. That is uh, uh, adopted father me. A tún forúkọ President Bola Ahmed Tinubu. Mm. I don't see any. Mo kàn gbàdúrà fún wọn. Ọlọ́run bá mi kó. A tún bàbá mi fún heart dada. And the heart that fear the Lord. And the heart that we see. bubu nǹkan tó ń fẹ́ láyé achieve èèyàn ò kí ń wáyé ju bọ́n ṣe wáyé yẹn lọ èèyàn ò kí ń ṣe ju bọ́n èèyàn ò kí ń ṣe ju bọ́n ṣe ṣe yẹn lọ láyé yìí he has money he has wife he has children he became president of Nigeria and is well known all over the world wọn kì í wáyé ju bọ́n ṣe wáyé yẹn lọ ẹ̀mí ọlọ́run tó máa jẹ́ kí wọ́n máa bẹ̀rù ọlọ́run dáadáa tí wọ́n máa fi gbogbo nǹkan yá ọlọ́run tí wọn ò ní wo nǹkan táwọn èèyàn ṣe fún wọn tí wọn ò ní wo ipò tí wọ́n wà láyé tí wọn ò ní mọ wo bọ́n ṣe tó láyé ọlọ́run á bá mi fún wọn ní ẹ̀mí náà agbára Kristi torí mọ́mì mi máa ń kọrin kan mọ́mì mi á máa ó ní dáàdì mi lòun máa ń kọ fún nígbà tó wà láyé a máa kọ fún wa ní ọkọ mi má ṣe bó o ti tó adé má ṣe bó o ti tó that's Adékọ́lá bàbá Bímpé má ṣe bó o ti tó a ní tó o bá ṣe bó o ti tó kìkì á kàn má ṣe bó o ti tó má ṣe bó o ti tó olówó orí mi bí mọ́mì mi ṣe máa ń kọ ni mo sọ yẹn má ṣe bó o ti tó èmi náà máa máa kọrin yẹn fún àlínkò má kọ ní yorùbá má dẹ̀ túmọ̀ ẹ̀ fún pé má ṣe bó o ti tó ọjọ́ tí n bá ṣe má ní má ṣe bó o ti tó tó o bá ṣe bó o ti tó kìkì á kàn má ṣe bó o ti tó that song my mommy composed it is for great people okay Yeah, bó ṣe tó má ṣe bó o ti tó má ṣe bo o ti tó mọ́ má ṣe bó o ti tó mọ́ bó o bá ṣe bó o ti tó òkìkí á kàn má ṣe bó o ti tó o ìyẹn mi pé tó bá ṣe bó ti tó òkìkí á kàn o tó o bá ṣọ́ra o tún lè jẹ̀bi o tó o bá ṣọ́ra òkìkí á o tó òkìkí bá dẹ̀ kàn oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ mọ́ dáàdì mi dẹ̀ ṣe bó ti tó òkìkí kàn níjọ́ tí bàbá mi kú ṣe ti yé so i believe that your wife should be able to máa pẹ̀tù sí yín nínú your wife should be ọdún àwọn èèyàn burú gan àjàjà ọmọ yorùbá ṣùgbọ́n lórí àwọn cases kan lórí àwọn ọ̀rọ̀ kan ní ìsọ ọ̀rọ̀ náà pẹ̀tì lórí àwọn ọ̀rọ̀ kan má ṣe bó ti tó má ṣe bó ti tó o àṣìwò títọ́ torí àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ ènìyàn ṣòro àwọn èèyàn tó bá polè wájà wọ́n lè polóko wa mú má ṣe bó ti tó má ṣe bó ti bá ṣe bó òkìkí á kàn olúrẹ̀mí má ṣe bó ti tó ọkọ olúrẹ̀mí má ṣe bó ti tó president Bọ́lá Tinubu má ṣe bó ti tó tó bá ṣe bó ti tó òkìkí á ṣe bó ti tó shopping ni o ṣe rí pé ẹ̀yin tí mo ní kán bá yé yín jẹ́ yẹn ẹ mọ̀ pé mo bá yín bẹ̀bẹ̀ <laughs> wọ́n fẹ́ rí ṣọ́ọ̀bù on the first ó ń bọ̀ o ọkọ̀ olúrẹ̀mí má ṣe bó ti tó aṣíwájú Tinubu má ṣe bó ti tó nọ́mbà one má ṣe bó ti tó ẹ ọmọ dẹ má ṣe bó ti tó ọmọ àbí bá má ṣe bó ti tó bàbá àbí bá má ṣe bó ti tó bàbá ṣèyí má ṣe bó ti tó bàbá fọláṣadé má ṣe bó ti tó bó bá ṣe bó ti tó kìkì akàn má ṣe bó ti tó. <laughs> àyà àwọn èèyàn ti já wọn ti lápá tẹ́sán lọ oríṣiríṣi wọn ah! bọ̀tẹ̀ tó bá ti tẹ́ ti wọ́n nù lákọ̀ọ́kọ́ tẹ́ rí tẹ́ sọ pé mo rí ẹ o lákọ̀ọ́kọ́ òtúnṣe ẹlẹ́ẹ̀kejì mo rí ẹ o tó bá máa fún ní ìfọ́tí báyìí ìfọ́tí olóyìn ní kẹ́ ẹ bá wa fún àwọn yẹn ṣe gbọ́ <laughs> olóyìn tó máa tọ́ǹbù tó bá ti fọ́ ọmọ létí ẹ̀ tó máa róòlù lẹ̀ báyìí pápápápápápápá ọmọ pẹ́pẹ́ kọ́tàbílà wo ló kọ lù ú dé láti borí kọjá bó ṣe máa sáàní lọ́pọ̀lọ́ wọn nìyẹn kọ́ máa rí my two nígbà tó ń bá wà ní àṣàbà ní ìlú ilẹ̀ yíbo lọ́hùn <laughs> ìyẹn bó ṣe jẹ́ love you bye for now à ń lọ báyìí lónìí o ẹlẹ́dàá má jà ṣìṣe o ẹlẹ́dàá má jà o ẹlẹ́dàá jọ o gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ bá wa jà lórí ètí mo wí lónìí mo ti sọ̀rọ̀ tútù lọ́tún àti lọ́sì ọlọ́run jọ á o ọ̀lẹ lè mí o ọlọ́run lálágbára o àwọn ẹ̀dá bẹ̀ bá mi bá wọn jà ẹni bá lóun fẹ́ bá mi jà abó máa bọ́mọ mi jà bá mi bẹ́ẹ̀dá bẹ́ẹ̀ jà má bá mi jà o má bọ̀kọ mi jà o àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé ẹlẹ́dàá mo bẹ̀bẹ̀ ni má bá wọn jà o ṣàánú fún wa o ràn wá lọ́wọ́ ojú rere àti àánú rẹ ọlọ́run wọ fún wa bàbá mi àti ọlọ́run mi àwọn kan ìmọ̀ máa wí pé ìwọ torí máa sọ pé kò sẹ́ni tó lè pa èmi náà gbàgbé òṣì ó ti yé anybody k1 àtàwọn ọmọ gáràjì yẹn àti gbogbo àwọn ajínigbé àti òṣì gbogbo ọ̀rọ̀ tó ń sọ wọ́n they must pay for it yes they must pay hmm, gbogbo àwọn tó bá ti ń ṣe nǹkan burúkú àjàjà àwọn tó máa ń ṣe nǹkan tán tó máa tún wá fi irọ́ ẹ̀ tó máa pa irọ́ tó ráwọn kan máa ń ṣe nǹkan ní orílẹ̀-èdè nàìjíríà yẹn tó bá ṣe tán báyìí é ló ṣe nǹkan wọn níbí ni ṣé ti yé bẹ́ẹ̀ wọ́n á ti láti divert kán bá lè fi ọ̀wọ̀ yẹn wọ̀ wọ́n kán bá lè máa ṣe burúkú yẹn lọ káwọn yẹn má bàa sọ̀rọ̀ sí ṣé ti yé bẹ́ẹ̀ ìyẹn bó ṣe jẹ́ lọ́fíìkà yìí báyìí.